ó dẹ̀ pé ṣé wọ́n ti dá ní wifi yẹn padà ni tolúwa ni mí tolúwa ni mí mo ti wà lórí láti àtọ̀bọ̀ wọn ṣé wọ́n ti dá wifi wa àmì ṣé wọ́n ti dá padà ni ó yà wò ilé náà òyìn bóyá lẹ́tà yẹn ti wọ̀ má gbàgbé kájẹ ọlọ́pàá ok ṣe ló dàbí wet clothes. jẹ́ kí gbogbo ògo jẹ́ tirẹ̀ o. Hmm? Hmm? Hmm, ok kí ni wọ́n sọ yìí. What is it? No, I'll pay my fees now. I don't, they should not try to add more data for me to make uh, anything. ògo ní fún bàbá fún ọmọ fún ọlọ́run ẹ̀mí mọ́ bí o ti wà láti kọ́ sọ́mọ ẹni sísìn bẹ́ẹ̀ ni oṣù màrí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín Father Lord this morning I worship you I give you praise and adoration because we are God we are still in the morning time in Canada right now around four o'clock in Nigeria or five Lord I say thank you I worship you Lord because you are God you are the Alpha and Omega ẹlẹ́dà àṣẹ̀dá ẹṣẹ́ o olówó orí wa ẹṣẹ́ bàbá wa ẹṣẹ́ ọba lánàá ẹṣẹ́ ọba lẹ́nu ẹṣẹ́ ọba títí ayérayé ẹlẹ́dà àṣẹ̀dá wọlá fọláṣadé yìnyín o mo gbé ọgá o mo ṣe ọlọ́ba o ẹ ṣe olówó orí mi ẹ ṣe bàbá mi ẹ ṣe ọ̀gá mi mo dúpẹ́ lórí ọmọ mo dúpẹ́ lórí gbogbo àwọn olólùfẹ́ mi mo dúpẹ́ ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ibi tẹ́ bá ṣẹ́ náà dé ibi tẹ́ mú wa lọ a pé ẹ̀yin ọlọ́run ẹ̀yin alágbára tó dá ayé tó dá ọ̀run ọba ìkú àìdìbàjẹ́ mo dúpẹ́ o ọlọ́run mi ẹ ṣé gan ni mo dúpẹ́ o bàbá ẹ ṣé olùgbàlà ẹ ṣé ayérayé ẹ ṣé ẹlẹ́nìí ẹ ṣé I cover myself right now into the blood of Jesus O Lord come and forgive us this moment have mercy upon us fill us with your presence in the name of Jesus Christ I want to speak Lord, anoint my tongue, anoint my speech, anoint the word of my mouth, whatever I ban, ban it, whatever I lose, lose it. All my well wishers all over the world, those who love me, those who care for me, those who have been praying for us. Father, Lord, please bless me and bless them. Bless all our children. Our children shall not be mad. In the name of Jesus Christ, our children shall not die, but live to the glory of God every power of darkness that is killing people, that is hitting people, Holy Ghost fire, consuming them right now in the name of Jesus Christ. Every guardian of the enemy against me and my platform, against me and my children, against me and my glory. Father Lord, that plan, oh Lord, cancel it, oh Lord, destroy it in the name of Jesus. Whatever enemy want for me, let it be their portion in the name of Jesus. The arrow the enemy have through, we send the arrow back to the sender this moment in the name of Jesus. I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Thank you, Father, because you answer prayer. We worship you, Lord, because you are God. In Jesus' powerful name we pray. Amen. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ jẹ́ bá wa ṣí ẹ̀. Bọ́lá Fọláṣadé lorúkọ tèmi ń jẹ́. Bọ́lá Fọláṣadé lorúkọ tèmi ń jẹ́. So, mi ì lè ṣe máa júwèé ẹ jẹ́ bá wa ṣe ẹ̀yin tẹ́ bá ti wá sórí platform yìí ẹ ní orí platform yìí a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ẹni tí ṣe mọ̀ pé orí kan ni ó ní tó bá bó ní reyò kiri ẹ lè wá ẹ rẹra ẹ nílẹ̀ kọ́ náà lè gbẹgbẹ ẹ mo ní kí Bukky Jesse kó congratulation torí pé ó sọ wípé ní àná ó pòsẹ bí mo ṣe ti rí náà mo fi àkáǹtì mi kan oníyẹyẹ mi mo ní I don't need to hide I own this tó bá ti rí page yẹn mo kọ oníyẹ̀yẹ sí so and I put a lot of things mo ma fi cut and I put my picture also there so I, I use it around okay mm-hmm. so I say congratulations to Bukky Jese because ó lóun gba ambassador but ambassador yẹn mm, mo congratulate you from the bottom of my heart ọ̀rọ̀ ambassador tí Bukky Jesse gbà iṣẹ́ rí pé ńgbà tí tẹ́wẹ́ pé ó gba ambassador yẹn kó tó di pọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ọmọ Liam tó búlì tó búlì tó búlì yẹn ẹ máa gbọ́ o tó bá yẹ kó ti gbà bá sẹ́dọ̀ yẹn kó tó ti gbó bẹ̀rẹ̀ Liam ní búlì ṣe mọ̀ wípé àbámọ́ mi ò ní rí nǹkan kan sọ sí eléyìí ṣùgbọ́n nísìnyí ẹ máa ti rí wípé àwọn èèyàn ló wà nídìí ọmọ yẹn náà tó búlì kan yẹn tó búlì yẹn ó máa ń surprise wa ṣe rí pé mo kí Bukky Jesse pé Bukky Jesse congratulation o ṣe mo máa ń ó máa ń surprise wa tí a bá rí àwọn ènìyàn tó yẹ pé wọ́n bá ti wọ́n fẹ́ bá ti ọmọ kékeré jẹ́ but quite unfortunate ọmọ kékeré yẹn ó sì ń bá fún mi o tí àwọn èèyàn dẹ̀ ọmọ kékeré ìlú àmì ẹ̀ tí àwọn èèyàn gbójú gbóyà tí wọ́n dẹ̀ búlẹ̀ tí Bukky Jesse dẹ̀ ṣe ìpè tó ti yé nígbà tó dẹ̀ ṣe after some days wọ́n dẹ̀ fún ní àbáṣẹ́dọ̀ yẹn obìnrin tí ó fún ní àbáṣẹ́dọ̀ yẹn àjowú yín o àjowú yín ó lóun ti mọ̀ yín for three years o ṣùgbọ́n ní agbára elédùnmarè ní agbára elédùnmarè ní tí ojú liam kékeré yẹn rí tó ń ṣe fún liam yẹn lágbára ọlọ́run láìpẹ́ láìjìnà ojú àwọn ọmọ yìí náà máa rírú ẹ̀ ní agbára elédùnmarè ohun tí ojú liam rí tí wọ́n fi liam tí Bukky Jesse tó fi liam rí àti àwọn das ẹ lágbára elédùnmarè ọlọ́run á jẹ́ ọmọ yìí náà kó rírú ẹ̀ very very soon lágbára ọlọ́run because ṣé mo pé mo kí Bukky Jesse sí pé congratulation gan o ẹ̀yin ìyá olówó tí ẹ máa ń fi owó yín tí ẹ máa fi ń ba ayé ọmọ kékeré jẹ́ tí ẹ máa ń fowó yín tí ẹ máa fi ń oppress tí ẹ máa ń kọ́ àwọn èèyàn bọ́n ṣe ń dóró tán ṣe ń ṣèkà tán bá ṣèkà tán tẹ́ máa fún wọn lówó ẹ ṣe gan ni láìpẹ́ láì jìnà ọlọ́run á bá yín ní tó ṣẹlẹ̀ sí Liam ọlọ́run jẹ́ kó sáwọn wọ̀nyí lágbára ọlọ́run tó dá ayé àti ọ̀run gbogbo ẹni tó bá support ọmọ kékeré yẹn láti jẹ́ pé bully and curse him lágbára elédùnmarè gbogbo yín tẹ́ bímọ lágbára ọlọ́run ní tójú ọmọ náà rí tó ń fojú ọmọ náà rí lórí social media yìí lágbára ọlọ́run tó ṣẹlẹ̀ sí ọmọ náà ọlọ́run á jẹ́ kó ṣẹlẹ̀ sáwọn ọmọ yín láṣẹ Èdùmàrè bó ṣe máa jẹ́ nìyẹn o kẹ́ ẹ ṣàmì kẹ́ gbé tẹ̀mí ajá máa wá o tó ti yẹyìn ajá máa wá ṣùgbọ́n ẹni tó bá ti tajà erùpẹ̀ agbowó òkúta èèyàn kò kì í fi tọ́mọlé kérì má sọ pé òun fẹ́ wò continue ẹ continue dáadáa ó ti yẹ yín bẹ́ẹ̀ hmm. torí yẹ́rí ẹ̀ mo torí ẹ̀ mo ṣe sọ pé congratulation to Bukky Jesse kọ́ bá wà sọ pé ó ń jọ jẹ́lọ́ọ̀sì ẹ̀ ó ti yẹ yín <laughs> ṣùgbọ́n ohun tó bá fẹ́ fi gun òkè ẹ̀ ṣọ́ra fún torí tó bá gbé ọmọ kékeré àjàjà tí ìyá ẹ̀ bàbá ẹ̀ kò ṣẹ́ ẹ́ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn bí ìyá ẹ̀ bàbá ẹ̀ bá tiẹ̀ ṣẹ̀yìn ọmọ yẹn kò ṣẹ̀yìn bíbélì sọ pé ẹ jẹ́ kí ọmọdé wá sí ọ̀dọ̀ mi àwọn tó tún ti dàgbà jùlọ nìyẹn o ó nítorí wọn ní ìjọba ọlọ́run ọmọ tí ò mọ nǹkan kan ṣòtìyẹ yín mẹ́yẹn ìyẹn number one ẹ jẹ́ kí a lọ sí mo fẹ́ ṣàlàyé màmá ìyá eléwé reason tí mo fi blog tí mo dẹ̀ fi sọ nǹkan tí mo sọ ṣe rí pé lánàá mi ò ráyè torí pé mo sọ pé kò ṣojoojúmọ́ torí ẹ̀jẹ̀ rí pé ń sìn mo máa san owó wa mi àwọn wifi àwọn kankan ní ìkọ̀dé lè máa lọ ṣó ti yé bẹ̀yẹn ẹ̀ kì í ṣe tuntun rẹ̀ mi ò ṣe jáde o ṣùgbọ́n mo fẹ́ explain fún yín ẹnikẹ́ni tó bá ti flag page ẹni bá da page láàmú kọ́lọ́run kó já òkun ẹ̀mí ẹ̀ ẹnikẹ́ni tó bá da péjì láàmú kí ọlọ́run kó jẹ́ okùn ẹ̀mí ẹ̀ kó so okùn ẹ̀mí ẹ̀ di òwú pẹ́lẹ́ tí ò ní strong tó máa já pẹ́wú kí ọlọ́run kó so okùn ẹ̀mí ẹ̀ kó sọ di òwú pẹ́lẹ́ ẹ̀mọ òwú tó ń pè ní pẹ́lẹ́ òwú tí ò lè rárá yìí òwú pẹ́lẹ́ tún strong kọ́lọ́run kó so okùn ẹ̀mí ẹ̀ kó sọ di newspaper tó bá tó bá ti rómi tó máa rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tó ti yé tí ní tùtì bá ti bàbá yìí tó máa sọdá ẹni bẹ́ẹ̀ ni tó bá ti flag page mi so congratulation congratulation hmm. ẹ̀yin abatẹnijẹ́ tẹ máa lẹ́fẹ́ fi gòkè hmm. congratulation o ẹ lẹ́ẹ̀kan sí mo fẹ́ ṣàlàyé fún yín the reason why tí mo fi blog òsínwó yẹn ó ti yẹ yín there's some people táwọn èèyàn bá ń búyàn máa sọ pé èèyàn kì í gbójú kúrò àwọn èèyàn bú mi náà ṣèbí ń jọ́ sí mo ta sí búkì jèsè yẹn ṣèbó bú mi padà nínú iṣẹ́ àtẹ̀mórí náà bọ̀ kò ṣe nǹkan kan torí pé mo sọ̀rọ̀ sí lórí ọ̀rọ̀ ọmọ ìyá mi yẹn tó bá dẹ̀ bú mi padà ṣó ti yé but ó láwọn kan nínú orí Facebook yìí I will not allow them to abuse me ó ti yẹ yín bẹ́yẹn I will not allow them to talk to me ẹni tó bá dẹ̀ bẹ̀ wọ́n èpè la máa fi báyé wọn jẹ́ ẹni tó bá ń bẹ̀ wọ́n tó ń speak fún èpè ni máa fi pa wọ́n sọnù because téèyàn bá wáyé oyógun jà ní èyí tí wọ́n ṣe nínú ayé mi enough is enough enough is enough mo ń bọ̀ mo fẹ́ ṣàlàyé iye eléwé kọ̀ríándà mo kàn kọ́kọ́ sọ ti Bukky Jesse ni. a jealous wọn mo sọ pé a máa tà báyìí o torí mo congratulate wọn o. I want to I want to I want you to watch this. So so therefore tẹ bá do ọkùnrin àwọn máa ti pọ̀ lórí wọ́n pọ̀ lórí facebook wọn tó lè sẹ́ pé tí bá yọ ah! ga o àwọn ẹ̀pà àgbò fún mi lè tiẹ̀ wọ́n ti ń kọ́ láwọn má ti àwọn wà níbí ẹ̀rìn ẹ̀ bá ti gbó ẹ̀yìn àbọ̀dọ̀ lọ ẹ̀ sì mọ́ wọn ń dúró. ní ìmọ̀ gbogbo ẹ̀yin obìnrin ṣe nítorí mi ò rò bí ìrìn rí mọ́mí ò tó lè sọ. àyè yẹn tó nípa ìṣekúṣe onífọwọ́ ìsá. ẹ jẹ má bínú. ẹ̀yìn láìkẹ́ ìdí sí i mo pa ọmọ mi pé if you meet anybody call ṣé mi ò dúnyà kòkòrò rí i sori nọ́mà ẹ̀pọ̀n sórí tí ọkùnrin bá ń dóyàn ó máa ń fa ẹ̀pọ̀n ni ti tẹ́ ń bú mi lórí Facebook ọ̀bọ̀yọ̀ ọkùnrin ní sẹ́kùnrin tóbi àbẹ̀pọ̀ òfòrò ẹ̀pọ̀ yín máa ń tóbi dára lọ wọ́n ní ẹ̀pọ̀ òfò tó ń sọ wọ́n ní sars ní àbàtẹ̀pọ̀ èèwọ̀ onítọ́jú ẹ̀wọ̀n ní nígbà tí wàá sófin lọ ṣéǹjì síngilẹ́tì lọ́tọ́ bọ́lá lọ gbé òkúta gbogbo délé ọmọ mi Auto <laughs> Guru kò ní orí Facebook ní èyí ò Auto Guru dùn someone is asking about ẹ̀pọ̀n pé wọ́n help us to do the analysis. Irọ́ṣẹ́ rí Gurudom ní tilẹ̀ tọ́lọ́ kò lè rí ẹ̀pọ̀n wá sí. Ìyẹn sáré yẹ dóńdó lẹ́yìn Bansta lè ní kò gbé délé. Ó kọ́ ni tọ́jú ẹ̀wọ̀n ní gbígbà kì í wá sí ìfẹ́ lọ ṣe ń jì singlet yẹ. Dr. Bọ́lá lọ gbé òkú bá irú okó bá yà yọdún ni. Bọ̀dá wàá lè sọ pé ó ń bọ́ pàpà ìyá pàpà pàpà bí ká béèrè lọ́wọ́ tálá nítorí òtó ló ń tálá. listen to this because uh, under the comments under the comment níbi tí mo ti blog ọmọ ọmọ Esabod ṣé ti yẹn under the comments people said that I should leave Esabod alone this is yesterday o oh. every day like that anytime I some people pay Esabod to come for me I will come for Esabod anytime Esabot, come for me I will come for Esabot. Esabot, nígbà yẹn àti gbogbo àwọn tó bá ń bẹ mi I will curse you ọlọ́run á jẹ́ kí ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tàbí kó máa ṣẹ̀ sí yín nǹkan tí èèyàn bá wáyé o máa ń sinmi ni tí èèyàn bá wáyé o máa ń ni of recent tí mo sẹ́ pọ́jọ́ to bá máa ṣe bẹ́ẹ̀ de pé máa ṣépè fún gbogbo àwọn tó bá celebrate I change my mind nígbà tó yá you understand ìgbà tí mo sọ̀rọ̀ ògògó ògògó ọmọ ògògó tó ló bímọ tí wọ́n ń tàgì mí lẹ́nu jẹ́ mẹ́ta bánà tó ń sọ pé bímọ yẹn ìgbà tí wọ́n bí tó sì wà ní ìkókó tó wà ní two months iwájú church wa báyìí ni ìyá grandmother ìyá ìyá ẹ̀ níwa ní èbúté mẹ́ta tí wọ́n ní mo kúrọ́ ọmọ yẹn gbà tí wọ́n bí tó bí ọmọ yẹn bí mo ṣe rí náà rèé tí mo lọ sí church èbúté mẹ́ta ní CAC eighty two Lagos Street ẹ ní grandma ọmọ yẹn ọmọ ògògó yẹn ògògó yẹn mo mi kì í ṣọmọdé nínú yi, so ṣó ti yẹ yín tí bá lọ́ra mi dáadáa mo lò ó dáadáa ni tí bá dẹ̀ respect èèyàn ko respect me. the reason why I brought those picture out again and little ni mo dẹ̀ ni mo kó jáde yẹn gan tí bá ti yansi, ibi tí mo kó sí màá tún kó mi jáde reason tí mo fi mu jáde nìyẹn nígbà tí ẹ sábà tí bá jókòó mi jẹ́jẹ́ any day tí mi á máa bú mi á máa fi mi pa yẹn wá gbọ́n tó sọ àwọn tí mo hate jù láyé ló sọ yẹn tí bá dẹ̀ ni mo hate ẹ̀ dáadáa tí n bá ti wá ń sọ̀rọ̀ tó bá ń speak fẹ́nìkan i will come for you tí n bá wá sí nàìjíríà kó o sùn mi sí court kémi náà sùn ẹ sí court kó bá mi fà á àwọn èèyàn jẹ owó mi rí mi ò jẹ yín ni ẹ ní benefit kankan tí mo benefit ara yín you cannot be sending criminal to bully me if you ever come for me i will come for her especially tó bá wá fún ọmọ mi she have used nígbà táwọn èèyàn tó fẹ́ lo tó fẹ́ ba ilé mi jẹ́ tó fẹ́ ba relationship èmi àti ọmọ mi jẹ́ ẹ sábọ̀dù ni wọ́n gbé lọ sọ́dọ̀ ẹ̀ kò sí ọ̀rọ̀ ẹ sábọ̀dù ti di ọ̀sán àti òru ni bẹ́ẹ̀ ni wọn àwọn ò lè ṣọ̀rẹ́ láéláé èèwọ̀ ni èèwọ̀ kí ẹ sábọ̀dù kọ́ ọmọ mi tó wá sórí social media yìí kó tó gbé ọmọ mi wá sọ́dọ̀ ẹ sábọ̀dù ìgbà tí wọ́n nu ẹ sábọ̀dù tó fẹnu kọ tó fẹsẹ̀ kọ tó fi àyà kọ tó fi gbogbo ara kọ mo speak fún Esabod ní orí bíbá gbogbo àwọn ọmọ iṣẹ́ yẹn olórí burúkú yẹn ló máa ní kó pè mí tán bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ mi nobody was with her she will be using me every time láti máa fi ṣe chewing stick if Esabod come for me any day any time I will come for her ó ní ó ti yé bẹ́ẹ̀ yẹn ọmọ mi yẹn ó dẹni mo tún sọ yẹn lẹ́yìn tọmọ mi wá sórí Facebook yẹn picture ẹ̀ nìyẹn picture ẹ̀ tún da jù bẹ́ẹ̀ lọ gan sí are you getting what I'm saying? de wa wá ṣàlẹ́ǹjẹ́ Esabod òun tóun ń gbọ̀rọ̀ ẹlòmíì dùn níbo lọmọ tiẹ̀ wà ṣótiyé èmi fúnra tèmi ni ọlọ́run fún ní ọmọ yẹn ṣọlá èmi náà ni wọ́n ń lò láti fi ṣèkà fún ẹni tó bá dẹ̀ ti dóró àwa ti fi wọ́lẹ̀ fọlọ́run ọlọ́run máa sẹ̀sọ́ fórí kálukú ṣùgbọ́n Esabod tí rẹ́ẹ̀sì bá ń pa òkúta kì í ṣẹ́ni oníbàárà Esabod nobody gbogbo wọn mo sọ nobody anybody tó bá gbé ọ̀rọ̀ mi tó gbé fún Esabod pé kó máa búlì mi lórí social media yìí ìṣẹ̀lẹ̀ burúkú burúkú ló máa ṣẹ̀ sí yín ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó bá ní kí Esabod máa búlì mi tó bá ní kó máa come for me every kó máa downgrade mi ọlọ́run máa yọ gbogbo value yín kúrò á value yín bó ṣe máa jẹ́ nìyẹn kò ní yí padà so i'm not joking ṣe mọ̀ pé nígbà tí mo fẹ́ sọ̀rọ̀ jésù èsì ṣe rí pé mo cool voice mi láti sọ pé ìyẹn kò pọ̀ ó ti yé bẹ́ẹ̀ but Esabod máa play ẹ̀kẹ́ gbọ́nsìn. ìgbà tí mo gbọ́ ṣá nígbà tí ó ń sọ tó ń bú mi mi ò gbọ́ lórí ọ̀dọ̀ ẹ̀ I don't go to her platform alright I, because I don't want anointing of orí ẹ sábọ̀dù kó bà lórí mi ó ti yé because gbogbo àwọn tí ó bá admire iṣẹ́ tẹ́ sábọ̀dù ń ṣe lórí Facebook ọmọ yín fọ́sùn ni ó máa sínwín gbogbo ẹni tó bá àdùmáyà iṣẹ́ tí ẹ sábọ̀dù ń ṣe lórí social media fún àwọn èèyàn tẹ́ ń lò ó tẹ́ rí pé ti rí wẹ́pọ̀n èmi gbàdúrà fún ẹ̀yin náà tẹ́ ń lo ẹ sábọ̀dù fún wẹ́pọ̀n láti máa fi jà ọmọ yín máa sínwín ọmọ yín máa ya wèrè ọmọ yín máa rìn lọ ẹ ní ròkú ẹ ní ráyè ẹ bó ṣe máa jẹ́ nìyẹn ó yẹ ẹ wá gbọ́ jẹ́jẹ́ mi lónìí báyìí bó lè jẹ́ pé kí n kàn jáde kí n kàn sọ nǹkan mi ó ti yé but because of Esabod mi ilé tó torí ẹ̀ jáde lánàá because I have something to mo ń when I have prayer point when I have things that I need to do I can because of this and come out but bí tí mo ti ń lọ media mo kàn ṣí fóònù mi and they suggest ibi kan sí mi bí mo ṣe fẹ́ kọjá lórí platform yẹn ọ̀rọ̀ mi ni wọ́n ló mú sẹ́nu and now watch and now listen ó dẹ̀ sọ̀rọ̀ yẹn kò sọ ẹyọ kan kó dúró ó máa fi mí wé oríṣiríṣi a máa sọ pé àwọn kan wọ́n ju èmi lọ àwọn kan wọ́n dáa ju èmi lọ téèyàn bá da ẹ máa rí lára ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ni tí èèyàn bá ní àlùbáríkà súrà yẹn ara ọmọ ẹ̀ lẹ́ máa ti mọ̀ ẹ ń gbọ́ kò sí nǹkan tí ọ̀tá lè ṣe fún mi ohun tí ọlọ́run ti ṣe kò ní bàjẹ́ ẹ bá di ogun kẹ́ di ọ̀tẹ̀ ogun yín máa pa yín tó bá ti yá ọ̀tẹ̀ yín máa tẹ̀yìn rì tó bá ti yá ẹni bá ti bá mi jà òun yóò bàjà ẹni bínú sí mi lórí òtítọ́ àti lórí right mi ọlọ́run á bínú sí yín ẹni bá mi jà lórí òtítọ́ àti lórí ẹ̀tọ́ mi ọ̀run á bá ẹ jà bó ṣe máa jẹ́ nìyẹn ọ̀rọ̀ tí mo gbọ́ sórí social media kò sí kankan tí mo fi parọ́ but you told me i'm a liar tí bá tún jókòó jẹ́jẹ́ mi you no allow me to rest wọ́n á sọ pé ìwọ ni wọ́n fẹ́ ránṣẹ́ mi o ò lè distract mi tí n bá ṣàlàyé sí mo kàn ṣàlàyé nítorí àwọn èèyàn tó ń complain lábẹ́ platform yẹn pé ẹ eh, leave her alone i should leave her alone did you leave me alone ṣé ó ẹ jẹ́ n play ẹ̀ fún yín kí n tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kò ní yẹ ẹ́ sábọ̀ ò ní ṣoríire with all the evil they have used you to do to me kò ní dá gbogbo àwọn tó sọ fún ẹ wọn ò ní jèrè ọmọ tí wọn bá bímọ wọn ò ní jèrè lọ́jọ́ alẹ́ gbogbo nǹkan kójọ láàárọ̀ ló máa bàjẹ́ lójú ẹ̀mí wọn. ẹ wá gbọ́ ẹ wá gbọ́ ohun tó sọ. So and michael kí ló mi pè sisi mi not all matthew wò lódó rí láì. kí ló fi mí ń pè ó mú ìjẹ̀bú ńgbà tí ògògó mo sọ níjọ́ ẹ̀ mo dragẹ̀ ọjọ́ tí kúrámà tẹ̀tẹ̀ tó rí mi ní patí ta ló pè mí invite mi sí patí torí mi mímọ́ ń fún àwọn èèyàn ní owó àti palliative nígbà àwọ̀ yẹn kúrámà tẹ̀tẹ̀ ó dìde ni tó wá bá mi màdámù mo fẹ́ ti tèmi mo dẹ̀ kó ten ten thousand méjì twenty thousand mo dẹ̀ kó fún wọn ẹ bè lọ kúrò àmà tẹ̀tẹ̀ ṣé mo mo disrespect wọn tí n bá jáde nígboro tí n bá rí bàbá tó ń pè ní bàbá yẹn kí lórúkọ wọn bàbá Adébáyọ̀ tí n bá rí wọn mo máa respect wọn máa kí wọn ṣé mo ń ṣiṣẹ́ tíátà ni wọn ò bọ́ mi but wọ́n dàgbà tá bá ti wọn wọ́n dẹ̀ palẹ̀ tí wọ́n fíìmù wọn rí a máa pọ́n wọlé àwọn kan wá lọ sápamọ́ Sunday ẹ̀ sábọ̀d ẹ̀ sọ fẹ́ sábọ̀d kò yé wẹ̀ sí ẹ̀ sábọ̀d ló ń pa yín ẹ̀yin tẹ́ ń tẹ́rí sẹ́dá ẹsẹ̀ bọ́ọ̀lù tẹ́ fẹ́ kó máa pa tẹ́ ń fi èèyàn ṣètùtù mò ń bọ̀ fún yín ní tìdè ẹ má kàbùkù o ẹ̀yin kì í ṣe gbogbo yín o ẹ̀yin tẹ́ ń ṣèkà yẹn ó wá ń sọ fún mi tẹ́mi bá fẹ́ fẹ́ ọkùnrin bàbá eléyè pàìmọ́ ló ń fi mí pé ló bàbá eléyè pàìmọ́ tó jẹ́ pé wọ́n lè ju ẹgbẹ́ dádì mi ni wọ́n jẹ́ ó máa wọ́ wọn nílẹ̀ ẹ̀yin kan ẹ máa sẹ́pẹ́ yìí celebrate ẹ máa sápa mọ́ sábẹ́ gbogbo ẹni tó ń sápa mọ́ sábẹ́ ẹ sábọ̀ láti máa fi jà ó ní dàgbà ọ̀nà máa ṣe ọlọ́run ikú burúkú ló máa kú ó máa kúkú á sí ẹ̀mẹ́ ìsùn ìṣẹ̀lẹ̀ burúkú ló máa ṣẹlẹ̀ sí ẹ a máa pọ́n àwọn kan lé a máa yẹ̀yẹ́ bàbá ó yẹ̀yẹ́ bàbá ilé rẹ̀ pa ìmọ́ lánàá nínú iṣẹ́ àti ẹ̀ máa gbọ́ tóun bá fẹ́ bá ìwọ́ kò wọ́n bá ìwọ́ bàbá ilé rẹ̀ pa ìmọ́ imagine ẹ ọba ìwọ́ ọba adé kiri kan a máa pọ́n àwọn aṣẹ́wọlé olórí burúkú Esabod ọlọ́run ilé ìdìmọ̀ rẹ̀ pé tí ọlọ́run bá fún mi lówó lónìí máa sùn ẹ sí kọ́ mo dẹ̀ máa bá ẹ pẹ́ ń kọ́ọ̀tù gan because ó ti ó ti cause a lot of problems tí mo ti pádùn ẹ ẹ sábà mi lè pádùn ẹ mọ́ mo dẹ̀ ń bá ẹ jà ọ̀run dẹ̀ ń bínú sí ẹ ó dẹ̀ máa rí ìbínú ọlọ́run àti gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ àtàwọn tó bá tún sọ fún ẹ tó ń polówó fún wọn máa rí ìbínú ọlọ́run ọ̀run máa gbé gbogbo yín wálẹ̀ tí wọ́n pẹ́ mi o tí n bá ti ń lo ohun tó lọ sókè báyìí sọ̀rọ̀ ọ̀run bínú the thunder the power of God in me is angry with you o ní ṣoríire yóò fò aláyé bàjẹ́ mo béèrè challenge ni wọ́n gbé ọmọ mi wá sórí social media kó wá bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ kó wá torí pé àwọn olórí burúkú kan mo wá bèrè ọmọ ẹ̀ challenge where is your son where is your son tó ya wèrè tó kú wọ́n máa ní má fi bu mo ń bọ̀ mo máa kà á fún yín ná ẹ dúró ẹ jẹ́ kí n kọ́kọ́ torí ẹ̀yin tí ẹ comment sunday kìíní yẹn ẹ hold on hold on first hold on first let me show you first those people who comment under it the reason why I came out now mo fẹ́ fi wọ̀nyí ni mò ń bọ̀ I want to show you ah ah what a nonsense. I want to show you so that you can You understand what I mean? The comments. Let me just show you from the back. You see? Sherry, I want to put the, uh, the comment section. kí ló dé okay ti clear ó ní àǹtí Bọ́lá please don't post this again you see we love you the way you are but leave Esabod alone you see all of them ìkànnì go and check all your comments under this comment náà ti sọ ó ti yé bẹ́ẹ̀ okay okay and I want to post the reason why I do this you can't be coming for me some people cannot be sending you wọ́n máa sọ pé wọ́n ló lè bully me you have been bullying me every time wọ́n máa sọ pé wọ́n ló oh ọlọ́ ìlẹ́dùnmarè ń gbọ́ oh lè rí mi face of eco cross Me, ó yá wèrè ni. ṣé tó pé mo máa ń pèsè Jésù má jẹ́ kí n yọ jékò ní Jésù fún ẹ anybody má yọ jékò nínú Jésù fún o ò ní gẹ̀ẹ́ta ayé ẹ̀ yìí sí o leave me for with Jesus Christ ẹ ṣáà fi mí lẹ̀ kí n kọ̀ kí n kọ̀ máa ṣe bí ọ̀dẹ̀ mi don't come for me when I don't come for you why you so after me wọ́n máa ṣe pé wọ́n máa ṣe kà fún ẹ wọ́n máa ní wọ́n ń train ẹ ó lè wo nípa ṣe ìdí gangan tẹ́ wọ́n máa ṣe kà fún ẹ tẹ́ wọ́n máa ní oore ni wọ́n ń ṣe fún ẹ just be looking at them èmi ò gba òṣì láàyè láwùjọ tèmi èmi ò dẹ̀ gba nonsense káwọn èèyàn máa búlì kán máa bà ayé èèyàn jẹ́ kán máa sọ pé just leave them now let me play it to you let me play this for you in tó ṣe ẹ jẹ́ wá wá máa gbọ́. ayé mo mọ̀ mi tó jẹ́ michael ìyá going seventy ìyá onídòkodò lọ́dẹ martins wàá gbé wọ́ọ̀kà ẹ̀ o wọ́ọ̀kà ẹ̀ tí ó fọ́n bù ń bí o ẹ jẹ́ ká fi ẹkùn àwọn ti family lórí facebook ti dàrú báyìí oníkálukú kan sọ yìí pé mọ́mí ẹ̀yẹ̀kùn máti ó rí bẹ́ẹ̀ ẹ tó dẹ̀ sọ̀rọ̀ yẹn arúgbó ọjọ́ ni bó ti wú kó wú ní ìsìn ilẹ̀ ti tà sí. gbogbo ayé sọ̀rọ̀ oko àwọn máa ti fà mí ni àwọn Michael náà sọ̀rọ̀ oko kìnìún kan àmọ́ kóra yín dà sọ̀rọ̀ ẹ̀rọ ọ̀pọ̀ ọ̀gá yín bẹ lórí line ẹni tó lè sá kìnìún gẹ̀ wọ́n <laughs> wọ́n ní àbíkẹ́ lógo ẹ̀pọ̀n ọmọ. <laughs> Ah, ah, ẹ̀yin tẹ̀ ti tó wá sí òrì ní tẹ̀ sọ fún wa ṣé wá sí òrì tá a bá wo físíkà físíkà bíi ní Wàsíù ẹpọn wèrè ló máa ní ẹni pé bíta ẹ ṣe rí ni ó máa ń rìn nígbà tí ẹpọn bá ha nítan méjèèjì Wàsíù máa ń rìn bí ó máa ń rìn tùmí nígbà tí ó bímọ ní ìbáṣepọ ó máa ń rìn bí asòpà ẹ má dàṣà àti ìwọ ọ̀rọ̀ ìmìrì là ń sọ lọ́wọ́ na ọtọbalago lórí adájọ sísè má mi from Marty to Mike. MM ló bá from Marty. <laughs> Ẹ̀yin Marty, ẹ jẹ́ lọ́wọ́ fọ́lọ́ mi. Èmi mìíràn ti lówó ìhòòbó ilé abọ́dẹ̀rìn fún. Wọ́n máa wọ́n dẹ̀rìn fẹ́rẹ̀ kúlókúlókúló lórí social media yẹn. Òbó wọn tó ẹ̀pọ̀n Matthew. Gbogbo ìwà ṣẹlẹ̀. Ó tún wá dorí kodò. Ẹ̀pẹ̀ gbogbo ìṣẹ̀márí ni. Ìṣèrí ni. you are right ma lẹ́gẹ́ posted ṣé má ti ní lẹ́gẹ́ngẹ́ ni ma you are right ma lẹ́gẹ́ said. The picture of me on the chair and we can see how big his ẹ̀pọ̀n eh, uh, is ṣé má ti ló ń jẹ ni ṣé má ti family ni èmi ò wẹ́pọ̀n lẹ́gẹ́ torí èmi ò láìkí ṣe pẹ̀lú ẹ̀ èmi ò láìkí ṣe pẹ̀lú ẹ̀ kò jẹ́ kí n ní ilé ìwò fún mi láìkí shape pẹ̀lú ẹ̀ dẹ̀ni mi ò rí lè wò lẹ́gẹ́ ṣé mò ń wò ṣá àwọn ìbọn tó máa ń ta yẹn ó ti ṣe ṣóǹgbà pàdé tí mò ń lábùkún kiri inú ilé lower headache. Mm. Uh, eh, ma, my, my landlord is is laughing. My landlord go send me out tonight. tí o ti ló kó má ti rìn dídìrín. bí a ṣe ń sọ lọ lẹ́gẹ̀ posted a picture of kwam one okay èkìní kwam one ni kí n wọ pátá àwọn tó dùn ní lóńdó ó láìkí kò pé ẹ̀pọ̀n wàásù yàtọ̀ sí pọ́lẹ́pọ̀n ẹ̀pọ̀n oko rẹ̀ oko tó ń ba yé èèyàn jẹ ni kò sẹ́ni tí wàásù tó lójú àwọn nollywood kò sẹ́ni tó ń bí tó tó sórí rẹ̀ oko burúkú ló kó wàásù oko àgbákò ni ó ṣe ń bá lórí ẹ̀ wàásù ẹ rí i pé òtún ló ń ká látara ń tó lò tó dún náà wọ́n dẹrù ẹ̀ ta lórí facebook yìí wọ́n tó kánkọ̀ fò sí lọ́wọ́ ló kó wàásù kó kàgbákò ni àbí ṣàìsàn ó kó mc gan mc olú ọmọ táwọn fura sí. mc ọmọ mc. MC MC sì máa ń fáwọn obìnrin lówó tó bá dó wọn náà. Wàsíù abayé obìnrin jẹ́ ẹ̀yin lórí burúkú tẹ̀ ṣe sẹ́mi kókó kò bá Emmanuel lágbèdè wọ́n ta lóògùn iṣẹ́ Wàsíù fún wa mo lè sọ fún fún ìgbésí ayé Wàsíù Wàsíù mo bọ̀ gbogbo ìlọ́wọ́ ẹ̀ pé first born mi ń béèrè first born ni second born ni third born ni máa sọ̀rọ̀ sí lálẹ́ mo lè máa sọ̀rọ̀ nípa Wàsíù Haruna Àyìnlá àṣẹ́yìnlẹ̀ Wàsíù Haruna Àyìnlá tó ń kọrin bíi tiẹ̀ kódà lára orin ẹ̀tọ́ sẹ́ndì sínú abúlé abalẹ̀ ayé ìjọ tí Wàsíù bá kú ìrònú máa dé bá Nàìjíríà. nkúlẹ̀ ọ̀hún wọ̀ òkú ti darúgbó ìmú náà mò ń lọ ìmú náà mo ṣe mu sìgá mílíọ̀n ṣe sọ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní láti pẹ́ pé ìka ẹ̀ka ẹ̀fọn ìbí fún ọ̀pẹ ọ̀rọ̀ mi ò ti ẹ̀gbá ẹ̀fọn lọ iná ní kẹ̀ ò àmọ́ kí n tó lọ nù náà bí n kò fi náà ju àwọn tó wà ní ayé ibo la sọ̀rọ̀ dé ẹ̀yẹn lẹ́pọ̀n wèrè tẹ́ ọjà ṣáàtì lórí Instagram ibo la sọ̀rọ̀ dé Wasiu Wasiu tó bá ń kọrin tẹ́lẹ̀ tó dúró lóyún obìnrin tó bá dúró Wasiu ìrẹ̀lẹ̀ orin kọ́ mọ́ Wasiu Wasiu ìṣùkọ́ tí gbogbo Nàìjíríà ń sìn abàmìláyọ̀ jẹ́ ọkùnrin sórí ẹ̀ tó ń sọ fún mi báyìí. TMC TMC bá dùn wọn ó máa ràn wọn lọ mẹ́ka ó ti ẹ̀ṣẹ̀ yẹn dáadáa ọ̀tún ló kó MC wọn ní kò tóbi mo bèrè ẹ̀pẹ́ mo bèrè ẹ̀pẹ́ MC o mo ti ẹ̀pẹ́ MC lọ president ní Abuja gbogbo ẹ̀yìn tẹ̀ ń dídá alẹ́ ẹnsí o àwọn kókó sí o kókó sáríà o àwọn ségò àwọn gẹ́gẹ́ ló ń tì lọ sí àwọn sọpọtẹ ẹ̀yin yorùbá lẹ máa ń dàrin nǹkan o mo sọ pé pẹsidẹǹtì ló ń lọ fún ọlọ́run adẹjẹ kó wọlé ọlọ́run adẹjẹ kó wọlé torí nígbà mo tiẹ̀ sọ pé wáìtọ̀ fi sọpọtẹ gan wọ́n dọ́rọ̀ mọ́ mi lẹ́nu pé kí n má sọ pé kò máa wọlé ọlọ́run gbogbo wọn fẹ́ kó lọ sí president àwọn ará wẹkọ wọn fẹ́ kó lọ sí presidency ẹni kó lọ jókòó nbẹ bó tó kó MC ló ṣe describe ẹ a máa ṣe Ọlọ́run orúkọ ẹ pupa wọn dẹ ní pọblẹmù ni pé okó ẹ kéré bọkàn lè wọnú òbò oní bọ́ọ̀lù ẹ mọ̀ pé okó náà ní ṣètò ẹ wo ríngì ọwọ́ mi nísìn mi wà bó ṣe máa ṣorí nìyí. kò sí bí okó yẹn ṣe lè tóbi tó ó máa wọnú òwò yìí sílẹ̀ ni àwọn èèyàn ń pè ní olórí triangle àwọn okó kan wà ní pírámìdì láyé bọ̀ tó tóbi gan bọ̀ ó ṣe ṣe pírámìdì yẹn kò sí tí okó yẹn táìtì ó máa wọlé ó máa wọlé àwọn yẹn yẹn ní kótó lòun mọ̀ dáadáa bọ́ ọlọ́run mọ̀ kó wẹ̀ ń sí dáadáa èmi ò rí rí o wọ́n ṣe describe rẹ̀ ní o ẹ mọ̀ pa ni mo èmi mọ̀ pé tí má da arúgbó ẹ̀yin mi mo ti ń bẹ̀ ẹ má gbẹmí lọ ná sí wọn wọn náà wò gbẹmí lọ kótó wọn ẹnu mi wọn bẹ̀ lù mí pa kí ara òfin ẹ̀ wọn ni. jẹ́ ń fọwọ́ di. ṣé ọgbẹ́ni mi lè rọ̀ tó máa ma fi seventy yìí ti wọn ni àjàjà kí mo yàgbẹ́ wọn di pampers wọn kàn mọ́ dàdé mi lójú báyìí ni mo ní ẹ má gbẹmí lọ ná sí wọn ẹnu yìí bí wọ́n láwọn ti ṣe wáwọn ò ní gbé mi lọ mo ní tẹ́ bá sì ti gba kíára fún mi nínú ilé tẹ́ bá gbé mi sínú ẹ fi kámẹ́rà sí o òkúròrò ni mí o mo máa dà gbogbo máa darúgbó báyìí kí mo mọ̀ jáyàn lé ìkànnà ìmọ̀ gé wọn jẹ máa dà torí wọ́n ní arúgbó tí ó bá sáyàn wọ́n láàárọ̀ láti mọ̀ àárọ̀ yìí kò fẹ́ yé ni wọ́n ìkà yìí ni ìmọ̀ tó fi ṣe mí ìkà yìí ni ó ẹni sí mo fẹ́ fọwọ́ ọ̀dọ̀ mi ò ní máa fi pa tí mo fẹ́ ibi tèmi ẹran mo fẹ́ fẹ́ gbọ́ gbogbo nǹkan tó sọ. rank orí bẹ́ẹ̀ wọ́n ní orí okó ẹ̀dẹ̀ funfun ju ọ̀pá rẹ̀ lọ. níta fún ẹ̀yìn tó gbogbo ọjọ́ máa jọ ń ní pààyàn lábẹ́ sáà. wọ́n sọ fún gẹ́fẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀yẹn ìjọba ìgbìmọ̀ ṣé èèyàn máa ní tó kọlọ̀ sí nínú okó ni. wọ́n ní káàpù ẹ̀ wọ́n ló rán dé gbé kóńdó ọlọ́pàá mọ̀ ń gò báyìí ni ní ṣùgbọ́n tó ti rìn bí. àwọn ti kó wọn yàrá wọn. kó báyẹn o ẹ tó lórí kó brown níbi ọ̀pá ibi àti kẹyìn máa bí kẹyìn léèrè mo ṣe máa láìpẹ́ máa sọ́ọ̀kì ó ní mc láìpẹ́ kan máa mú kó òun ó lè mc láìpẹ́ kan máa mú kó òun gùn hmm, bẹ́ẹ̀ ni tẹ́yìn bẹ́ẹ̀ pé màá ti lè tètè jù náà ètè àkópa ń sálẹ̀ ìjẹ́ká kò bíríṣì oko ìṣẹ̀lẹ̀ mọ̀ fojú bíríṣì oko wò kò bíríṣì oko sọkínsọkín ló jẹ́ kí wọ́n ló pọ̀ ẹ̀ wọ́n ló rí gbòǹgbò lórí kódà wọ́n ló máa ń ta àwọn obìnrin kó tó wọlé wọ́n ló máa ń pẹ́ kó tó wọlé báwọn gbọ́dọ̀ wọ ẹ̀ kó tó kọ́ ẹ̀ ó kàn ṣe gbòǹgbò ní ọwọ́ àtẹ̀rín níbi kọ́lọ́n kó bá a foríjì bàbá wa kókó mc òkú kọ́lọ́n kàn tẹ̀ foríjì kó ètí àlè àbíkásọ̀ kókó ń kú bọ́ọ̀sì ọkọ òun ló kó mc irú okó yìí mi ò láìkẹ but anybody ṣẹgun tó bá yẹ pé n bí friend wọn eléyèsí mọ wọn lọ́dọ̀ bàbá bàbá wọn olúwa wọn lẹkùn yẹn wà ẹrẹ dídìrì. ó búlì mí ìjẹta o ó búlì mí lánàá o ó búlì mí ojoojúmọ́ ni òun máa ń gbọ́ ṣé ti yẹ yín bẹ́ẹ̀ tí má kàn kọjá lórí ṣáàtì mi tòtòrí àwọn something you don't want to see them I block them ó làwọn nǹkan tí màmá lọ wò ó ti yẹn èèyàn ń bú mi mi ò kí ń wò bọ̀dẹ́ sábọ̀dù máa ń bèlè pé tó má ti sọ fún wa ní gún kó lọ pa Auto Bola kó lọ àwọn kan máa ti sọ tó mo ti rí tí Bukky Jesse náà sọ pé bẹ́rẹ̀ sọ ó máa rí wọn tán máa jà lẹ́nu mẹ́ta ṣé ti yẹn gbogbo yín pátápátá ni máa block papọ̀ nobody can knock me torí mi sí lára yín mo wá sórí social media wá ṣàlàyé àwọn tó ṣìkà fún mi ni you cannot be backing there and then kẹ́ máa destroy ayé yẹn láti sọ pé you hate me me too I hate you like mo hate gbogbo yín like shit ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ ń sìn náà nípa Bukky Jesse ń sìn ṣe rí pé ọ̀rọ̀ ni mi ò sọ̀rọ̀ púpọ̀ mo congratulate ẹ̀ mo dẹ̀ sọ pé ìtàn ṣe fún Liam Ọlọ́run á jẹ́ kí àwọn tó support ẹ̀yẹ náà bọ́n ṣe búlì Liam ìtàn ṣe fún Ọlọ́run á káwọn náà rírú ẹ̀ it's a simple thing ẹ máa gbọ́ mi ò rí bí tí mo ti fẹ́ torí mi ò fẹ́ post sórí ọ̀dọ̀ mi so mi ò dẹ̀ rí bí tí ma ti ẹ jẹ́ ẹ máa gbọ́ mi ò rí bí tí ma ti forward ẹ̀ ó yẹ kí n skip ibì kan ẹ̀mí òkùnkùn mi máa gba iye ẹyẹ agbára tí ó wà sínú yìí ní adé tó kún máa ṣàbẹ̀wò fún ìyẹ̀tẹ̀ ló máa bẹ̀yẹ ẹ̀jẹ̀ máa bá agbára ẹ̀jẹ̀ ọdún ìlú wọn fún ó bá yé àwọn èèyàn jẹ́ kan wá sọ yín bọ́tà ṣe títí ọkọ òun àti ìyàwó òun. ní ara instrument tí ẹni tó sọ̀rọ̀ pé wọ́n bá yé èèyàn jẹ́ yẹn yóò speak for anybody o ṣé instrument tí ara instrument wà tí ò ń lò owó ètò ìsọ̀rọ̀ kan ń sọ̀rọ̀ ni o ṣé kì í ṣe òun òun ò sí ara instrument wà tí ò lò lórí social media ó wà náà gbogbo wọn tó wà ní fúrákà yẹn ní instrument wà sí ń lò àwọn evil people yẹn náà ń lò gbogbo pátá the same instrument ni wọ́n ń lò bọ́tẹ́ máa gbọ́ kò sí nǹkan kan tó kàn mí pẹ̀lú Wàsíù Àyìndé. mo bí tí gbogbo ẹ̀yìn tẹ́tẹ́ tó wà sí rè àfi tó o bá gbóná Wàsíù okó ẹ̀ máa ń bára wọ̀ jẹ ni okó ẹ̀ máa ń bára wọ̀ jẹ ni ó rí ẹ̀kan tó dó ọ̀tọ̀ gòròdóòmù ọdún gòròdóòmù tó ti ń sẹ̀díùsì ìdènà màláyé ìmúra ẹni jẹ́ mẹ́ta ìlè tó bá ti ń tó ti sẹ̀díùsì ó ti bú dínà o kò ní kọ́bọ̀ mo jàjà rẹ̀ mo fún un lé mo fìfẹ́ hàn kò fìfẹ́. don't use me for your shots ẹ sábọ̀d bí ṣe bí mo promise ẹ di ìjà tó wà ńlẹ̀ the battle had just been done gbogbo àwọn èèyàn tó dẹ̀ ń support ẹsẹ̀ ní ọjọ́ yẹn mo ní àwọn tó bá celebrate mo ní I will come back to cause them but kọ́ bàbá sẹ́ pé wọ́n jealous because mi mọ̀ nǹkan tẹ́ ẹ ṣe ń sìn náà mo máa ní wọ́n jealous ni ò ń gbọ́ ẹ máa gbọ́ o anything tí bá jókòó mi jẹ́jẹ́ some people will be sending you to be attacking me why you monitor what I do anybody tó bá wù ẹ́ àwọn tẹ́mi sọ pé mi ò like wọn mọ́ tí wọ́n ń ba ayé jẹ́ àwọn ló ṣẹ̀ṣẹ̀ gbé ṣé mo bá ẹ jà lórí wọn àbí mo bá ẹ sọ̀rọ̀ lórí wọn when I pick this person when I do things on my platform then you be dragging me all the time you sitting there destroying people's things business and wọ́n dẹ̀ máa sọ pé kán fi ẹ lẹ̀ èmi kàn máa destroy yẹ ẹ sábọ̀d gbọ́ tí mi bá lè destroy èmi máa ìwọ́tí ìwọ́tí wà destroy gbogbo àwọn èèyàn tó ń fún ẹ lówó ọ̀run máa ṣẹ́ wọn lọ́rùn ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tàbà mi máa dé bá wọn bó jẹ́ tó torí tiwọn àyíká wọn ò ní tòrò ilé wọn máa gbóná ni àlàáfíà ò ní dé bá wọn wọn ò ní sinmi wọn ò ní tẹ́gbẹ́ ẹ̀yìn lọ́mọ ẹ̀jẹ̀ máa ń tọ̀yà wọ́n máa máa jóró ẹ̀yìn ni because you are sitting there to be going to go after àwọn tó bá ti sọ pé àwọn àti pé we bring people down mo sọ fún ẹ pẹ̀lú ogun tó ń gbé tì mí tí wọn ò bá gbógun tì mí ogun tó ń gbé tì mí tí gbogbo yín pọwọ́pọ̀ wọn ò lè pọwọ́pọ̀ tì wọ kó o dúró àwọn picture burúkú tí mo kó sórí àwọn platform kan orí oríyẹ̀yẹ̀ mímọ́ ní oríyẹ̀yẹ̀ yẹn o ó ti yé mo kó àwọn picture ẹ̀kan síbẹ̀ are you getting me èmi gbogbo bọ́n ṣe gbógun tìmí tó àti gbogbo business yẹn ṣe pọ̀ tó ó ju nǹkan tó rí lọ láì bọ́ tó mọ̀ kan ọlọ́run ní jẹ́ kí picture mi rí bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kí rí bẹ́ẹ̀ lórúkọ jésù gbogbo ẹni tó bá lọ́ọ́ máa sọ mí nídàkudà ọ̀run máa bá mi bá yé gbogbo yín ọ̀run máa bá mi cut ayé yín ẹ̀mí yín short ẹ jẹ́ ó tún ti lọ sọ́dọ̀ dílò don't put your mouth in my things mi ò dá sí ẹ ọjọ́ tí mo jáde tí mo wá ṣépè fún àwọn tó plọ tó celebrate yẹn o flag show mi ni Auto Bola Auto Success ìwọ ló flag yẹ wọ́n dẹ̀ sọ fún mi YouTube Facebook dẹ̀ gbé wá pé you are the one that reported those accounts and you flag them down pẹ̀lú little monetization tó wà lórí ẹ̀ mo lè jáde pé you don't want to see me with anything good you just gbogbo yẹn kàn fẹ́ máa rí mi lẹ́yìn tẹ́mi dẹ̀ ti ṣe dáadáa fáwọn èèyàn nínú ayé ọlọ́run máa ja ọmọ yín sẹ́yìn ọlọ́run máa ya ọmọ yín wèrè gbogbo àwọn èèyàn tó ń sọ̀bọ̀ ti Esabod ọmọ yín máa ya wèrè bí ọmọ Esabod ṣe rí ayé yín ayé ọmọ yín máa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bí lẹ́ẹ̀kan ṣe rìn lọ ọmọ yín máa rìn wọ́n gbó bí ilé kan tí Esabod bá ti fi obìnrin ọkùnrin sílẹ̀ táyé wọn ò kí ń gbádùn mọ́ gbogbo yín tẹ́ ń fún Esabod lówó ayé yín ò ní gbádùn gbogbo yín tẹ́ ń bẹ Esabod sí mi tẹ́ ń bẹ láti máa jọ mí lẹ́nu ayé yín máa bàjẹ́ bí ayé ọkọ Esabod tó wà nìbàdàn ẹ̀mí tẹ́gbẹ́ ẹ máa fi gìrìn kẹ́yìn ayé yín ni ẹ tí ní darúgbó ẹ máa fi gìrìn ọ̀run máa sọ ayé yín sínú tọ́lẹ́tì òfò lẹ́ máa ṣe gbogbo yín pátá tẹ̀ ń bẹ Esabod sí mi Esabod mo béèrè question ní Ṣọlá nìyẹn o lè lọ wá kẹ́ play gbogbo ṣáàtì tí ṣọlá play tí ó wá sọ lórí ọ̀dọ̀ mi ó ń trendy ó wà lórí google ó ti yé but èmi bọ́lá fọláṣadé ni mo gbé lọ sí oṣù tí mo lọ gbé sí registers university èmi ni mo sanwó fun èmi ni mo bọ́ dàgbà pẹ̀lú ofe ọ̀fẹ́ ọlọ́run kò sọ́kùnrin kankan tó help me fun. ṣó ti yé orí ọ̀fẹ́ àti àdúrà tí mo sì gbà ó sì yọ nínú ayé ẹ̀ òun gbọ́ bí mo dẹ̀ ṣe wá tí mo rí búùkù ẹ̀ torí pé àwọn kan fẹ́ máa lò láti fi nà mí ó bá jẹ́ pé orí búùkù ọmọ tiẹ̀ kò ní sinmi wọgbó tó bá rí búùkù ọmọ ẹ kò ní máa shoplift níbẹ̀ yẹn the same thing ló ṣẹlẹ̀ sí ẹni tí wọ́n àti ẹ̀ tó ẹ jẹjọ ń búra yín lẹ́nu mẹ́ta yìí the same thing ni ṣé wọ́n fẹ́ ba wọ́n fẹ́ sọ yín di instrument tó damaging cargo tẹ máa damage ẹ máa bẹ̀rẹ̀ sí damage àwọn ènìyàn èmi gan lágbára Èdùmàrè ọ̀run máa bá mi damage gbogbo yín ẹ̀ ní jèrè mo sọ bẹ́ẹ̀ nígbà tí mo ń gbé Wàsíù nígbà yẹn ìgbà tí Wàsíù gbé lọ Nàìjíríà ó ń gbé sórí platform ẹ̀ náà wàá máa pe lọ́kọ ẹ mo láwọn picture kan sí níbà tó ti dé Panama tí wọn náà dé Panama mo gbé ní papọ̀ ni mo ní terrorist ẹ̀ méjèèjì mo sì ní tó bá fẹ́ kí n bá ẹ kó jáde wàá máa believe tí n bá jókòó mi jẹ́jẹ́ wàá máa jọ mí lẹ́nu wọ́n máa lò ẹ́ sí mi gbogbo ẹni tó ń bẹ̀ jáde láti máa dáàbò orúkọ mi ọlọ́run ò ní fi yìí fún wọn mọ́ ìyà ayé wọn máa bàjẹ́ lágbára Èdùmàrè ọ̀run máa bà nǹkan wọn jẹ́ bó ṣe máa jẹ́ nìyẹn kò ní yí padà ọjọ́ yẹn mo ní tí àwọn gbogbo àwọn tó bá celebrate ẹ̀ mo wá rí i pé wọ́n lọ gbé wọ́n ṣe omi wọ́n ṣe omi wọ́n ṣe omi bọ́ ò tá a ti ṣe èlò lomi tá a ti ṣe mélòó lomi tá a ti ṣe fáwọn èèyàn wọ́n ṣe omi ẹyọ kan wọ́n wá ń gbé wọ́n televise ẹ̀ wọ́n ní wọ́n lọ ṣe kinní kan wọ́n lọ ṣe gbá wọ́n lọ ṣàwo kí ló dé mo wá wò pé òkè níjọ́ yẹn ó dẹ̀ ti lọ wo àwọn aṣọ òkè tó ń tà ní three thousand oní seven no seven thousand náà náà ń tà tó fi ránṣọ yẹn seven thousand ó dẹ̀ ti ṣe ó dẹ̀ ti ẹ ti lọ gẹ̀rẹ́ sí fèsì kó má bàa sọ pé à ń jealous yín mo shut up gbogbo àwọn tí wọ́n ń bẹ̀ níṣẹ́ yẹn tí n bá sọ nínú àwọn tó bá dárúkọ yẹn mo lè sọ story wọn ẹ wá gbọ́ ẹ̀yin èèyàn tẹ́ gbọ́ ó ti fẹ́ bẹ̀rẹ̀ ní àwọn kan tó sọ mọ́ mi tí ẹ bá wò mí dáadáa àwọn èèyàn tí wọ́n fi wá ń sọ fún mi pé mi ò tó wọn yẹn wọ́n máa ń bẹ̀bẹ̀ fún èmi ni láti sọ pé wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ gbogbo wọn bẹ́ẹ̀ ni I can say it with my mouth ìgbà tí celebrate kí ni ó ṣòdì òkè tó máa pè mí first time ó ní ẹjọ́ máa má pa fóònù ọjọ́ tó wá wọlé mi ó ní kí n má pa fóònù kí n jọ kí n má pa fóònù mo ní mi ò mo ní mi ò ní pa fóònù ẹni ìjọ òun fẹ́ rí yín ni ó ní ẹjọ́ máa jọ́ máa ní ló fi sí mi ò kí ń ṣẹgbẹ́ lọ́jọ́ orí mo tún ti fìdí mo ti ẹ̀pẹ̀ rí tẹ́ ẹ bá dẹ̀ ti ṣeré fún yàn rí èèyàn kí n pọwọ́pọ̀ láti máa bá tèèyàn jẹ́ tẹ́ ẹ bá ń pa lára tẹ́ ń pajẹ́rò ẹ wò mí dáadáa ẹ̀yin mi ò ṣe pa àfẹ́ tó bá fẹ́ kú kú àìtọ́jọ́ ló máa dárí sọ mí mi ò ṣe é pa to mi ò ń ṣèkà bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ń wó mẹ́wàá ẹ sábọ̀ jáde kó stop ọlọ́run òfò lẹ́ máa ṣe ẹ tó bá ti ń bẹ sábọ̀ jáde tì mí ẹ ní ṣoríire ẹ ní dàgbà tẹ́ bá ti ṣiṣẹ́ tẹ́ fojú ọwọ́ ṣiṣẹ́ ẹ̀yin ọwọ́ láyé máa bá yín fi dànù àtọ́jú ọwọ́ àtẹsẹ̀ ẹ jìyẹ má máa bá yín ọmọ máa ja gbogbo ọkọ yín sọ̀rùn ni ẹ ní jèrè ó ti wù kó mọ. ọ̀nà mi nínú màláyé ẹni tó bẹ̀rẹ̀ ó ti ti bẹ̀rẹ̀ ṣí àdínú màláyé ó wá bàtẹ́ bá ti bá ti múra lápapọ̀ tó tún kọ́ àwọn sunshade. ẹ sábọ̀d ìyálà ìyá ẹ̀ tí màá jẹ́ àwọn olórí burúkú tí èèyàn pàdé lọ́nà ìyálà ìyá ẹ̀ ni mo sọ ó lè ju ó fi ọjọ́ orí jù mí lọ ṣùgbọ́n ìyálà ìyá ẹ̀ ni mo sọ wọ́n kọ́ ló máa sọ fún mi bó ṣe ń wọn sunshade ìyálà ìyá ẹ̀ mi ò wọ anything sìn àti pé ibi tí mo wà tí wọ́n tún kọ̀ bí ọwọ́ yín náà tún wà ń kò ní dáa fún ẹ nígbà tí mo ń tóòdì ọ̀rọ̀ wàsíù yẹn kò lè fẹ́ wàsíù ṣe báyìí wàsíù dù ẹ lọ wọn ò tó mi gbogbo àwọn tó máa ń sọ pé kinní ó ní mo ṣe blog ẹni pé mo gbé picture ọdún náà mo dẹ̀ fi gbàdúrà lánàá pé ọlọ́run wọ ìwọ tó blog tó sọ nínú òdo lówó tó sọdọ lóríire ṣàánú fẹ́mi náà o everybody ló ní bìgínì ló dẹ̀ nígbà tó tọ́ ọ̀fùnfún láyé bọ̀ kó wá dúró tì mí kó wá ní mi ò ní lọ tí mi ò dẹ̀ ṣẹ́ tí mi ò pa ẹ́ lọ́mọ èmi kọ́ mo yọ ọmọ ẹni wèrè èmi kọ́ ni mo sọ pé kó lọ fi wèrè kó lọ fi gbàwé ní Dublin téèyàn bá ti purọ́ bí mo ṣe wá Canada kò sí kankan tí mo fi parọ́ torí n tó o bá sọ ó máa wá sí ìmúṣẹ fún orí ẹ especially ìwọ ó sọ ipò ya wèrè olóòsín wípa rẹ ò yá wọ́n fún ẹ ní certificate wèrè ọmọ yẹn kìnìyẹn wá transfer sára ọmọ ẹ ọmọ ẹ wá sí wíwọgbó ọmọ ẹ ń jalè torí pé ó ń jalè ní ọmọ ẹ ń jalè ìtorí pé wọ́n ń jalè ní àtọjọ́ tí mo ti débìbà ló ti máa ń kọ́ mi ò mọ ohun tó ń jẹ́ shoplifting òyìnbó yẹn wá nínú ẹ mo ti kọ́kọ́ gbọ́ mi ò mọ ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ wá ní mo lọ ṣiṣẹ́ nbìkan tí bá lọ ṣiṣẹ́ nbìkan wà dárúkọ bí tí mo ti ṣiṣẹ́ ó ní wọn lọ shoplifting o tó bá láṣọ kan lára mi wọn shoplifting ni o èmi ò kì í jalè gbogbo tí n bá rà owó mi mo fi rà ní tí n bá lò aṣọ tẹ́ bá ti rà láyé gúnmí yóò bá ṣe sọ tẹ́gún ló ń ṣe kí ni mo fẹ́ máa lọ ṣe kinní fún mo fi ẹ̀lẹ̀ mi ò sọ̀rọ̀ máa wà nínú ilé òun mọ̀ ọ̀kan tí mo ń ṣe o mọ nǹkan tí mo go through o mọ nǹkan tí bóyá mo inú mi dùn bóyá mi ò sọ̀rọ̀ ẹ mi ò gbọ́ ti yín mi ò rò ti yín mi ò tiẹ̀ wo Facebook gan nígbà míì bá mo kàn lè fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ kí n kàn tẹ ó lè jẹ́ orí Facebook tí bá ti tẹ kóòdù mi tí mo fẹ́ ọ̀nlọ́ọ̀kì fóònù mi ó kàn lè kọ́kọ́ lọ sórí Facebook mi ò wò you just going for me lẹ́yìn tó ti ṣe bẹ́ẹ̀ dè yẹn tó lánàá go for me gbogbo àkáǹtì mi wàá máa bàjẹ́ òfò ló máa gbogbo àwọn tó sọ̀pọ̀tì ẹ sábọ̀ gbogbo àwọn tó sọ̀pọ̀tì ẹ wọ́n máa ṣòfò ní tọmọtọmọ ọmọ ò ní pẹ́ sí wọn lọ́jọ́ lọ́jọ́ alẹ́ gbogbo iṣẹ́ tí wọ́n ṣe tínú wọn dùn tó ń fògùn ṣe ìrora ló máa fi dànù lọ́wọ́ wọn ọdún máa dá owó wọn nù ọdún máa dá ògo wọn sọnù ọdún máa bẹ́ẹ̀lì ògo wọn wọn ò ní rògo lò mọ́ bó ṣe máa jẹ́ nìyẹn torí gbogbo àwọn tó ń sọpọ́tì tó ń sọpọ́tì àwọn tó ń bẹ̀ẹ́ níṣẹ́ àwọn tó ń ṣe bẹ̀ẹ́ níṣẹ́ mi ò jẹ́ owó wọn majority of them wọ́n jẹ́ women. mi mi ò wọn ṣoore fún mi èmi mo ṣoore fún wọn bàbá tún dúró wà láwọ tó bá bú àwọn kan nínú mi báyìí ó bú ó bú bàbá eléré pàìmọ́ ó ń press àwọn kan àwọn tó bá press kò kàn mí ṣùgbọ́n wọn ò gbúdọ̀ máa lù ẹ́ sí mi tó bá ti ń lù ẹ́ sí mi màá fi èpè pa yín sẹ́ ẹ máa ṣòfò ẹni bá dẹ̀ gborúkọ mi lọ lé babaláwo àbí tó bá lòun ní àṣẹ ògùn kan nínú ilé ewé ò ní jẹ́ fún ẹ mọ́ ọ̀ká ẹyin ọ̀ká àti orú ọ̀ká wà nínú tó máa fi ṣe àṣẹ tẹ̀mọ́lá yẹn ọmọ náà kádẹ̀ ni yorùbá sọ pé ó máa ń pọká ọ̀rọ̀ nu yíyàn àti kàtẹ́ ẹ̀mọ́ṣe ó máa pa yín bẹ́ẹ̀ sùn lágbára ọlọ́run torí a ti sọ pé ẹni bá ti fi mi ré a máa fi ré ẹni bá fi mi bú a máa fi bú ẹni bá gbógun tì a ó gbógun tì í ẹni bá bá mi jà a ó bá jà ọ̀run á gbogbo yín jà gbogbo ẹni bá mi jà tó bọ́ ọmọ mi jà tó bá wò mí jà tó bá gò mí jà tó bá púlọ́fọ̀ mí jà ọ̀run á bá gbogbo yín jà gbogbo tẹ̀mí bá ṣe ẹni tó bá ń bàjà ọ̀run á bàjà wọ́n jẹ́ sọ fún yín àwọn tó sápamọ́ sábẹ́ yẹn wọ́n lè ní wọ́n ń ba tèèyàn jẹ́ jẹ́ sọ fún ẹ èmi máa ba tiẹ̀ jẹ́ máa ba tí gbogbo yín jẹ́ kò ṣe nípa ọ̀tọ̀ rẹ nu nìkan ọ̀run á ba ti jẹ́ ẹ sọ fún Esabod ẹ kìlọ̀ fún ara yín ẹ sọ ara yín tẹ́ ẹ bá fẹ́ bẹ lòmíì láti bú mi ẹ bó jẹ́ ní tó ṣẹ̀ṣẹ̀ dé sórí Facebook tí ò ń bọ́ ìtàn tá a máa fún làrọ̀bá ẹ lè bẹ́ ṣùgbọ́n mi ò fẹ́ kẹ́nìbọ̀dì lórí owó mi tí wọ́n jí wọ́n fi bàbá ọmọ mi ṣòfò lé lórí ẹ sọ ara yín o tẹ́ ẹ bá fẹ́ máa gbé ọmọ gbìdíṣu ẹ sọ ara yín o mo sọ fún yín ẹ sọ ara yín gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ Esabod sí mi lórí owó mi I was giving I'm a giver I'm not a beggar and they die with me to that extent and you a servant you be coming every day to be dragging me because some people are telling terror ẹ ní jèrè bó ti wù kó mọ ọmọ ò ní pèsè lọ́jọ́ lọ́wọ́ lọ́jọ́ alẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ̀ yín níṣẹ́ mi ò dárúkọ nìkan sìn tó ń bẹ̀ ẹ́ sí mi ah, tó bá gbéṣẹ́ mi wá sọ́dọ̀ ẹ sábọ̀ kọ́ ni kó sọ pé ṣé ẹ̀bọ tó bọ́lá ò ní ṣe gbogbo ẹni gbéṣẹ́ mi wá sọ́dọ̀ ẹ sábọ̀ dùn láti máa yọ mí lẹ́nu láti máa dáàgì mi láti máa fi ògo mi ayé mi gbolẹ̀ ayé àwọn ọmọ ọ̀run máa fi gbolẹ̀ lójú ẹ̀ ọmọ ẹ̀ ò ní pèsè lọ́wọ́ lọ́jọ́ alẹ́ gbogbo tó fòógùn ṣe tó fi ẹkún bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó ṣe fún ẹ ah! ọlọ́run máa gbọ́sọ̀ lọ́wọ́ ẹ wàá sunkún lórí ẹ bẹ́ẹ̀ ló máa jẹ́ kò ní í padà Esabod gbẹnu kúrò lọ́rọ̀ mi ẹ̀yin tẹ́ ń bẹ Esabod ẹ gbé ẹnu lọ́rọ̀ mi <laughs> oh God ẹ gbé ẹnu kúrò mi enough is enough of your bullshit enough is enough of your bullshit ẹ ní ṣoríire àwọn kan náà ti sọ́yìn ẹ̀ ó ní lẹ́nu ọjọ́ mẹ́ta ọ̀rọ̀ tẹ́mi bá sọ tẹ́sàbọ̀dù bá sọ ó máa rẹ pé òun support mi don't support do your things separately God forbid God forbid wọ́n máa ní wọ́n jealous mi ò ní kankan tí mo fẹ́ jealous ayé ẹ ayé yóò wù mí kò sí kan tó lè ṣe fún yín kò wù mí lo white mi lo blue mi lo purple. is I hold them I have them àwọn tó bá wọnú ilé mi ní Nàìjíríà àti nílùkulù tí n bá ti gbé rí tán ti mọ̀ mí wọ́n máa mọ̀ pé I'm used to sunshade okay I love sunshade it's part of my dressing alright and mo ò dẹ̀ ṣe wá sórí Facebook wá máa wá máa ṣakọ kọ́lọ́run kó dá kó fún mi ní kó ṣe mí bí ó ṣe wù mí alright gbẹ́nu kúrò lọ́rọ̀ mi ní tó ṣe lọ́rọ̀ mi ti tó tó bá tiẹ̀ gbọ́ tẹ́nìkan wọn bá gbọ́rọ̀ mi wọ́n ò ní sọ pé kó fi Auto Bola lẹ̀ olórí burúkú fẹ́ máa kàn pí ààrẹ pẹ̀lẹ́ mi kò sẹ́nìbọ̀dì tó fẹ́ láyé tí ò ní ṣe orí burúkú tó bá sọ̀rọ̀ ké wọ̀nà akọ àtabo lẹ máa jẹ́ mo ti sọ́rí àwọn èèyàn mọ̀ ní akọ àtabo lẹ jẹ́ ẹ̀dẹ̀ pọ̀ bẹ́yẹn ní gbòòrò tán bá fẹ́ yín ọkùnrin ò ní ṣoríire bó má sùn pẹ̀lú yín ọkùnrin má máa lọlẹ̀ ń sẹ́yìn kó lọ sókè. So àwọn wíìgì ó tún gbé wíìgì wọn blọ́ndì ó tún gbé blọ́ndì ó wá wo àwọn. àwọn tó blọ́ọ̀gì epo wọ wèrè wíìgì lẹ́nujọ́ mẹ́ta yìí ṣó o ṣe lọ bá wọn wàá máa wá èmi ló máa sọ pé ó fẹ́ máa bá ò ní ṣoríire ní ní bẹ́ẹ̀ fà á àwọn tó ń gbowó wá fún ẹ àtàwọn tó ń fún ẹ ní ẹ̀gò yẹn àwọn náà máa ṣòfò ọmọ àwọn ọlọ́mọ ò ní pẹ́ sí lọ́wọ́ lọ́jọ́ alẹ́ àwọn náà máa ṣorí burúkú àwọn oníṣẹ̀lẹ̀ burúkú máa ṣẹ̀sìn àwọn náà máa ṣòfò tilétilé àwọn náà máa rí ṣòro tí ò ní tán àwọn náà máa rí problem tí wọ́n ní kò nú ẹ̀ àwọn náà máa dán tán tí ò ní fún ládánwò kékeré ọ̀run á fún ọ ní àdántán. ẹ̀jú eléyìí fẹ́lẹ́fẹ́lẹ́ ó wá ń bẹ̀ sí ń ṣe my love dínà máa láàyè kólódóòmù mọ́ mímí ṣe òwú ẹ̀ mọ́ wà láìsàlà ni òwú ẹ̀ mọ́. o wò mí báwo ló ṣe mọ̀ pé mo ṣe ẹ̀ dínà síbẹ̀ àwọn tó ń ẹyin celebrate ẹ̀ bá wà tó yẹ pé wà lẹ́ after mi tẹ́ ń yọ I can call anybody out you cannot relay me I if I if I want to show my yeah if I want to show my true color. you know what I zero my mind I don't respect any good thing from anybody I expect from God so I zero my mind so when I zero down my mind eh so I'm not expecting anything from you so if I want to open my mouth my mouth is not a gutter mouth if I want to open my decency and the mouth that God has given to me, the, where the word of God lives, and the truth stay. The I mean the holiness mouth, the mouth of authority. Huh? Ah? I can open it on you. And if I use it anyhow, it can be dangerous for you. Because both physically and spiritually, it can be dangerous. I'm not boasting. Because tell you about gbógun you tell tẹ́ and why tì, ẹ̀ ń wá ìbínú Ọlọ́run ni. Ẹni tí ò bá ti gbógun tì ẹ̀ tó èyí tẹ́ ẹ bá mi jà ti tó gẹ́lẹ́ tẹ́ ẹ bá dẹ́ ẹni tó bá ti lóun ò gbà ó máa gbẹ̀mí ara ẹ̀ ni ó ń gbọ́. ọlọ́run láti lu bọ́ǹbù lẹ́nu mọ́ tó fẹ́ wí gúrúdóòmù ṣé bí. bọ́ǹbù wo ló fẹ́ bọ́ǹbù wo ló fẹ́ jùlẹ̀ aláyé bàjẹ́ tẹ́mi bọ́ǹbù ló fẹ́ jùlẹ̀ tẹ́mi mi bá gbé píṣọ ọmọ ẹ̀ wèrè yẹn jáde ń sìn will you be happy ṣé láàárọ̀ nígbà tó jí lónìí sí tó bá wo platform tó sọ fún ẹ are you happy about it ọ̀rọ̀ wo ló fẹ́ sọ ìwọ tó rò pé o lè sọ̀rọ̀ fúnyàn kí orí ẹ̀ kó wú àbí kó rí ẹ̀ kó gbóná àbí kó síwín ṣé ìwọ náà mọ tẹ́ni náà gbéṣẹ́ nu ni you know anytime mo máa ń sọ fún ẹ pé o lè wílé mi ò ń gbọ́rọ̀ mi àwọn tó wá lọ́jọ́ yìí lọ́dún tó ń gbé ọmọ mi wá tó pé ọmọ mi ń bẹ̀rù ikú òjijì kò dẹ̀ ní kúkú òjijì èmi náà ò dẹ̀ ní kúkú òjijì àwọn tó ń fagbára ọmọ tó ń fọmọ ọlọ́mọ ṣòfò tó bá náà fẹ́ fọmọ tèmi ṣòfò ọlọ́run nígbà fún wọn àwọn tó ń fọmọ ọlọ́mọ ṣòfò tó ń fa yàrá ayé ṣòfò tó kọjú mọ́ mi ọlọ́run ò ní gbà fún wọn ọlọ́run ò ní fi ìfẹ́ mi ìfẹ́ ọ̀tá lé kò ní jẹ́wọ́ wá sí ìmúṣẹ lórí èmi àtọmọ mi àtàwọn tó bá fẹ́ mi fẹ́ re ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ibi fún mi yẹn ẹ ní jèrè bó ti wù kó mọ ọdún yìí máa korò fún yín ọdún yìí máa kó fún yín ọdún máa ba ayé yín jẹ́ lójijì ìṣẹ̀lẹ̀ burúkú tàbà mi lójijì ó máa ṣẹ̀ sílé yín tẹ́ bá tilẹ̀ níjẹ́ ìsinmi ó ló fẹ́ ju bọ́ǹbù sílẹ̀ fún mi what did I do lẹ́yìn ọjọ́ yẹn mo ní kò ní dá gbogbo àwọn tó bá celebrate mo ní mo ní máa jáde máa ṣépè fún àwọn tó bá celebrate lọ́jọ́ bẹ́ẹ̀ díẹ̀ wọ́n tún celebrate mo kàn fún wọn lẹ́kọ́ wọn bá sọ pé wọ́n jealous ẹ̀ àwọn tó dẹ̀ sọ pé wọ́n jealous ẹ̀ yẹn ẹ́ wọ́n ti jẹ epo mi wọ́n ti jẹ ata mi rí wọn ò rí owó tó ń gbà lọ́wọ́ ẹ̀ gan ko owó tó ń gbà lọ́wọ́ tèmi change lówó tó ń gbà lọ́wọ́ ẹ̀ ló jẹ́ o mọ́ àwọn oge tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe tí Facebook ọpẹ́lọpẹ́ máa túbà Facebook àti Blue app tó ṣe fún ẹ tó jẹ́ kó bẹ̀rẹ̀ sí rí owó tí ó jẹ́ ọpẹ́lọpẹ́ Facebook ayé ẹ̀ máa bàjẹ́ ni tí Facebook tó without Facebook you are nobody without Facebook you are nobody yes about obìnrin tó bá ju bọ́ǹbù sílẹ̀ ta ló fẹ́ ju bọ́ǹbù sí etí òjò àti etí mojù olóòfẹ́ ju bọ́ǹbù èmi ju ògúlùtù ògúlùtù bàbá ọ̀rọ̀ òun mo bèrè lọ́wọ́ ẹ̀yẹn níbo lọ́mọ ẹ wà níbo nílé kan wà aláyé bàjẹ́ níbo nílé kan wà kí ni àǹfààní orógbó ẹ̀ kí ni àǹfààní oge wèrè tó ń ṣe kí ni àǹfààní o àwọn wo ló ń tọrọ àlùbáríkà fún ṣé ọmọ ẹ àlùbáríkà ti kúrò lára ẹ ẹnikẹ́ni tó bá ti gbógun tì mí ọlọ́run á yọ àlùbáríkà kúrò lára ẹ bọ́lá lórúkọ mi ń jẹ́ ní èdè èdè èdè arab èdè àlìkání èdè arab àlùbáríkà lórúkọ mi ẹni bá ti gbógun tì mí ọlọ́run yọ àlùbáríkà kóònù ayé ẹ̀ gbogbo tó bá mọ̀ ṣe tẹ́lẹ̀ má jọ mọ̀ ṣe mọ́ ẹni bá gbógun tó mọ̀ mi ọlọ́run tó dá ayé àti ọba mi yọ àlùbáríkà kóònù ayé wọn. ẹ sábọ̀ gbogbo àwọn tó ní kó máa sponsor ogun tó máa tó ń bẹ̀ láti máa gbógun tì mí ọlọ́run máa yọ àlùbáríkà kóònù lára wọn ọlọ́run yọ àlùbáríkà kóònù nínú iṣẹ́ wọn ọlọ́run yọ àlùbáríkà kóònù nínú ilé wọn ọlọ́run yọ àlùbáríkà kóònù láwùjọ ní last year ọdún kan ló fi ń praise pé my husband he didn't know look at his dress look at his house look at his car Dino dẹ̀ block ẹ lórí WhatsApp. Dino ló sọ fún pé òun block mi ó block mi ṣé mo fẹ́ máa bá ọ̀rọ̀ jọ lórí burúkú ó block mi náà nìyẹn. ó jáde fún un ó bẹ̀rẹ̀ sí bú Dino ẹni tí ò tó sí ẹ̀ mo rí kíláàsì last week ní ìsìn ló bá tẹ̀ ẹ́. ṣé wàsíù tó sí ẹ ní ìgbà tó ń pè lọ́kọ ẹ ṣé wàsíù tó sí ẹ ẹ nígbà tó ń pè lọ́kọ ẹ pé máa ṣe wedding torí ẹ ń wú tòótọ́ mo fẹ́ fẹ́ wàsíù tó lọ sí nàìjíríà tó sọ pé gbogbo àwọn tó ti máa ń mú tó sí ẹ tó máa ń fẹ́ bíi wàsíù bíi ìdìrísù bíi oríṣiríṣi orúkọ wọ́n lè wèrè ló dáńjọ́ yẹn lọ́hùn what is your business with me ó dẹ̀ lóòkè wo platform so Dino ló máa sọ fún ẹ torí pé wọ́n fẹ́ẹ́ sọ pé Dino kí n bá lè sọ pé mi ò block Dino kí wọ́n á send mi message sí Dino àbí ẹni tẹ́ yàgbé kò ní bá ní dáa fún yín Dino block mi rí tó bá dẹ̀ block mi kò ń ṣẹjọ́ ẹ face your life ọmọ kan ti rìn lọ bí àlọ́ rámirámi tẹ́nì kankan ò lè rí díẹ̀ mọ́ tó ò lè rí tí ò lè padà wá mọ́ face àwọn yòókù èyí tó lọ kàtàkó má bàa tún rá face àwọn tó sínwín ìṣẹ̀lẹ̀ burúkú tó wà ní ayé ẹ ti tó kókó sì lọ mi ò admire I hate all of you with passion àbí tá a rò pé ẹ àwọn rò pé àwọn oúnjẹ torí pé o sọ̀rọ̀ jésè bí ẹ èmi mo kọ́kọ́ sọ tí wọ́n náà wá sọ létà ó rò pé mo wá sí torí ìyẹn màmá máa la ẹ I hate you with passion tó mi ìfẹ́ àná tí orí ẹ ẹ sábọ̀d mo hate ẹ pẹ̀lú in fact ebi ń gbé mi ọlọ́run pọ̀ kì í ṣe rọ́ ebi ń gbé mi bí mo ṣe ń dárúkọ ẹ ọlọ́run bínú sí ẹ. kò pẹ́ kankan yà wípé ṣé jẹ́ ìṣú àlàyé ṣàtúnṣe ń sọ̀rọ̀ ṣá. ìwọ ló máa kú lójijì ìwọ ló máa kú tọmọtọmọ lójijì ẹ ṣàwé. mo sì lè gbé tún sọ my darling God bless dino bẹ́ẹ̀ tó bá ti fẹ́ tó sí ọkùnrin òṣòro mọ̀ imú rẹ lákọlákọ ni àjẹkù. ìwọ kọ́ ló máa kọ́ mi mọ́ ṣe múra ìdánwò kó sí lọ Canada ìgbà àwọn tó rí mi Canada wọ́n mọ̀ pé mo bá múra ni mo sì mú torí wọn múra gan báyìí ní Canada they don't dress so much like that in Canada here is a work etí mò ń ṣe igan pápá wọ́n sọ pé mo ṣe àṣejù etí mò ń ṣe yẹn wọ́n ní mo ṣàṣejù ìwọ kọ́ ló máa kọ́ mọ́ ṣe múra èmi ò dẹ̀ ń ṣe tó máa múra tó máa ya fọ́tò nísìnyí gan mo máa máa ya fọ́tò àtìgbà wo mo ti bẹ̀rẹ̀ sí ya fọ́tò náà mo fẹ́ bẹ̀rẹ̀ sí ya fọ́tò kò tí ì pẹ́ tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ya fọ́tò mi ò ń ṣe ẹni tó máa ń ṣe àṣe wọn mo fẹ́ tòsọ ọkùnrin mo fẹ́ tòsí dínà mo ṣe ń wọṣọ tó bá wù mí sìn mo lè wà lórí bẹ́ẹ̀dì bó ṣe wù mí kí n wà lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ kí n má ti kó lórí bẹ́ẹ̀dì kí n lè má sọ̀rọ̀ bí ojú mi ṣe rí olórí burúkú pẹ́nu kó lọ́rọ̀ mi kó ṣì dànù sí gbó. Zaria àjàkú MC Olúọmọ girlfriend MC Olúọmọ tí MC Olúọmọ fi dáńfó rẹ tó fi kó ẹran lọ ní. gbogbo àwọn tó ń speak fún mi ò ní láti sọ fún ẹ pé mi ò fẹ́ lówó ẹ̀mí sí olómọ ṣùgbọ́n tẹ́mi sí bá bá mi sọ̀rí kọ́lọ̀ gbogbo ìpè tí mo ṣe fún ẹ kó má wá sí ìmúṣẹ ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ gbogbo ìpè tí mo ṣe fún ẹ ọlọ́run bá mi fi jára sí i á dọ́bù ẹ̀ dọ́bù dọ̀bù ló máa jẹ́ lórí ayé ẹ̀ kó kó ṣì dànù I don't need our don't má kò dá sí if you want to measure those ones don't measure my name with those dirty things don't measure my name. gbàlíyà àbí bó ṣe wí bọ̀. mo ló wá yá mọ́tò mi tó fi kó ẹran lọ fún ó fẹ́ kó ẹran lọ fún jagaba MC ó wá yá mọ́tò mi kódà ń ṣe òun nìkan ló máa kọ́kọ́ yá mọ́tò àwọn ẹ̀dọ́ àìsàn àwọn èèyàn tó ti yá mọ́tò mi dáadáa pásọ̀ ti yá mọ́tò lọ́wọ́ mi rí àwọn èèyàn máa yá mọ́tò yóò ti yé adẹ̀tún fáwọn èèyàn náà sóò kò kàn ẹ́ má dárúkọ mi mọ́ ahé tí o ẹsà bọ̀dù inú èyàn òkè irun mi sórí gbogbo yín báyìí ọlọ́run ti límìtì yẹn ti jẹ límìtì yín tó ayé tì o ó mọ̀ pé kò ń pẹ́ àwọn èèyàn ti ṣe wọ́n ní ẹ kò sẹ́tù pẹ̀lú àwọn kan mi lè sẹ́tù pẹ̀lú yín I don't like you wo tí n bá jẹ́ pé you tí n bá kú social media wọ́n máa sọ pé mo lọ tó torí yín ni tí n bá rí ẹ torí mo ṣe block ẹ̀yìn kan I don't want to see you you are disgusting I hate you with passion evil yín ti tọ́. You have done enough evil against me, and I hate you forever. múra tó tí mo tí bá ti wọ pyjamas tí mo ti rọkùnrin tí bá ti wọ mi ti rọkùnrin yẹn mo ṣẹ̀ṣẹ̀ rí Dino ni ó ti pé five six years mo ti sọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ fún Dino lórí social media yìí mo ti bú ọ̀pọ̀lọpọ̀ àwọn politician mi tó torí Dino rí. ó ń gbọ́ mo ti bú mo tún búyàn fún I abuse a lot of people because of him and when he do anything against me also I come for him that's me for you my son against me I mean he offended me I come for him tí mọ́mì mi bá offend me I come for her tí bá ní ọkọ tó bá ṣe yamayama I will rebuke him but everything in me with love kì í ṣe pé mo máa rí book èèyàn máa máa fẹ́ dáńfọ̀lẹ̀ tẹ́ ẹ bá ti wá dáńfọ̀lẹ̀ yẹn yẹra fún mi àbẹ́ ti gbọ́ǹbì kan rí pé bọ́lá o bí mo ṣe bú tẹ́ ẹ bá bú mi tí mo bá dá padà fún yín pé Auto Bola lẹ rọ́wọ́ ẹ̀ ń bì kan pé ó lọ ń wàdí yín I don't have time ẹ̀yin lọ lórí burúkú tẹ́ ẹ kóra yín jọ sórí social media tí n bá jókòó mi jẹ́jẹ́ sínú ilé máa máa fẹ́ wá kéèyàn kan wá sínú ilé mi you are practicing terrorism okay don't mention my name you are a terrorist i said it àwọn terrorist ló ń bẹ̀ níṣẹ́ iṣẹ́ terrorist say no to terrorist and killing yẹn ó make some people crazy secretly tó bá mú ẹ tó ń háàkì gbogbo fóònù ẹ wọ́n mọ̀ ìpá àwọn tó ń bẹ̀ iṣẹ́ terrorist ni wọ́n. mi hate ẹ ẹ sábọ̀ mo hate ẹ ọlọ́run gbọ́ lórí social media yìí ó láwọn kan tó yẹ pé wọ́n ti di ọ̀sán àtòru kì í ṣe rọ́ kì í ṣe pé mo bá yín jà just leave me tó o bá wá fún mi báyìí i will not measure your name níjọ́ yẹn kó má bàa sọ pé èèyàn jẹ́ lọ́sẹ̀ nígbà tí mo ní máa ṣépè fún gbogbo wọn lọ́jọ́ tó ń bá celebrate ṣe bí gbogbo àwọn èèyàn ṣe ṣépè fún ẹ níjọ́ yẹn wọ́n dẹ̀ ṣépè fún gbogbo àwọn celebrate náà tó celebrate ẹ ṣé wọn ò ṣépè fún wọn ṣé wọn ò ṣépè fún wọn ògògó nìkan ni mo rí ògògó ọmọ ẹ àkọ́bí ẹ yẹn ọmọ ẹ tó jọ yẹn nígbà tó ń bi jòjò ló báyìí wọ́n máa gbé wá sí ìwá ìyá ìyá tó bí ó ń gbé ìyá tó bí ìyá ẹ̀ ó ń gbé ní opposite ṣọ́ọ̀ṣì wa ní eighty three Lagos Street ìyá yẹn ta nǹkan báyìí níwájú ta nílé tó kọjú sí gangan tó kọjú sí ṣọ́ọ̀ṣì ọmọ ẹ̀ tó bímọ yẹn what are you telling me ṣé mo àwọn wo ní gan tí wọ́n fẹ́ máa pọ́nlé tó fẹ́ máa fi disrespect mi torí pé ọ̀rẹ́ yàn rí mi wọ́n tó bá pọ́n mi lé mo pọ́nra mi lé ojú ẹ̀ ni mi ò ṣe jẹ èèyàn èèyàn lọ́lọ́run pè mí ọmọ rẹ̀ ni mo jẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀yìn ju Elédùmarè pàápàá wo ogun tí wọ́n gbé tì mí wọn ò lè gbé tì ìwọ ó máa máa wá káàkiri tó máa máa wá ti lọ gbogbo restitution tó máa ń fẹ́ ṣe láti máa bá àwọn èèyàn sọ̀rọ̀ tó máa lọ comment under wọn because you want them to support you ni I don't do that I don't support I don't go for any bullshit kó ku èèyàn kan lábẹ́ platform mi kó máa wò mí mi ní tòtórí ẹ̀ kiss ass olori burúkú kankan mi ní kiss ass olori burúkú kankan. gbogbo àwọn èèyàn nígbà tí mo ti gbọ́ wọ́n ti ń ṣépè fún ẹjọ́ iṣẹ́ tó ní pé mo jáde wá ṣépè fún ẹ but ó sì qualify fún èpè mi ò ṣe èpè yẹn nínú ilé bẹ́ẹ̀ náà ni mi ò ṣe níta ọjọ́ yẹn gangan tó o ti flag show mi tó o dẹ̀ rí pé monetization wà lórí yẹn o tún wá flag yẹ mi ì dẹ̀ gbé nǹkan kan ẹ sórí ẹ mi ì ṣe ṣáàtì fún ẹ simply because o kàn bí pé monetization yẹn báyà máa gbó wọ́n ti flag tiẹ̀ you have to flag my page ṣé ìgbà tó ń gbé flag yẹn jáde tó ló máa fún ẹ lẹ́yìn tó flag ẹ ṣé wọ́n sọ pé mi mo ṣe I don't do that níjọ́ yìí náà mo post pé I'm going to be doing the same thing to you guys but mi ò lè ṣe torí pé wọn ò dá ìkà mọ́ mi látilẹ̀ wọn ò dá mọ́ mi ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá ti ń ṣèkà ẹ yẹra fún mi these days ẹ̀yin tẹ́ bá sọ pé lórí ọ̀rọ̀ mi lẹ́wà láti bà tèmi jẹ́ ẹ yẹra fún mi káyé yín tó parẹ́ torí ẹ máa parẹ́ ni ọlọ́wọ́ rẹ̀ ní spẹ́ ọmọ yín. kò dé ìtura dùn mí pé Auto Bola is only going to be fifty three ọmọ ọdún mélòó ni Dino Melaye tó fẹ́ lò pa okay apart from that ṣé Dino Melaye gbogbo àwọn girlfriend ẹ̀ pátá lọ́dọ̀ ọmọ bọ̀ tí gbogbo olóbó pátápátá torí Dino báwo ni Dino Melaye ṣe fẹ́. kódà mi ò tiẹ̀ tí mọ ọjọ́ tí mo ti sọ̀rọ̀ ọmọ bọ̀ tí mo ti sọ̀rọ̀ bí ọdún ọ̀kẹ́ owó mi ò tí mọ̀ pé o tiẹ̀ fẹ́ Dino kò tiẹ̀ tí fẹ́ Dino gbà ẹ̀ etí ẹ̀ dì ní ayé ẹ̀ bàjẹ́ torí pé ìwọ gan tó bá sọ story o mọ story tó o sọ story tẹ́mi bá sọ mo mọ̀ ni màá sọ bí tó ti ṣẹlẹ̀ màá sọ ẹni tó sọ fún mi tó bá ti kan tó bá kan gàrangídá máa sọ ó ti yé bẹ́ẹ̀ yẹn mo ti ń sọ̀rọ̀ mi ò dẹ̀ bàjá nítorí dino bísí tó dárúkọ yẹn náà mo ti ń sọ̀rọ̀ mo ti gbèjà bísí rí nígbà tí bísí gan ò tiẹ̀ mọ̀ nígbà tí Wàsíù kọ́kọ́ tí tó ń bẹ̀ mí pò ń fẹ́ fẹ́ mi báìbù rèé tó bá yẹ pé mo purọ́ mọ́ mo béèrè ọ̀rọ̀ bísí ni mo kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ bísí ọmọ lògbàlògbà mo kọ́kọ́ béèrè lọ́mọdé ti sọ́rí pé kí ló dé tó ṣe bẹ́ẹ̀ yẹn fún Bísí toró wà nù news káàkiri ó dẹ̀ ṣàlàyé fún mi from A to Z bó ṣe fún ní five hundred thousand ń gbà yẹn five hundred thousand dàbí kí òun fi hàn five million tóun fẹ́ fẹ́ tóun ní kó pe bàbá ìwà ń gbà tó lóun lákàntì tóun fẹ́ lọ sí Europe àbí òun fẹ́ lọ abroad ní bẹ́yà fẹ́ second day tóun sọ fún fún fóònù tóun ṣe báyìí tóun ṣe báyìí tóun ṣe báyìí tóun ṣe báyìí fún tó dẹ̀ tún ń dó olórin kan ẹni tó ń dó tẹ́lẹ̀ tí ò dẹ̀ sọ fún un pé òun fẹ́ nìyẹn tó tún lọ báyàn sùn nínú ilé òun tóun fi sílẹ̀ sílé. ṣé mi speak fún ṣé mi bú wá sí òní bíbá ètò torí ẹ̀ ó ní mo bá gbogbo wọn jà kí ni mo bá wọ ẹni tó bá fẹ́ bá mi jà kó bá fẹ́ bá mi jà kó wò dáadáa toró retí bá ti ṣe fún ẹ rí máa bí ẹ àwọn tí mo bá sọ bẹ́ẹ̀ ni tí n bá purọ́ lónìí mo ti sọ kì í ṣe nísìnyí mo ti sọ ń sísí ẹsẹ̀ gan-an mo dẹ̀ ti sọ mo níwà sí wà ní àwọn tó ń bayé ọ̀rọ̀ tí ò wá jáde tó tún sọ bí wèrè tó wá ń sọ bí pé tó ń sọ bí alára tó ń ṣe bí ìpèjì ni wọ́n ń gbé sítórì wá fún ẹ àwọn nǹkan tó kàn wò pé lánàá ọkàn wà kan tó máa kàn sọ wà tàmọ́ àtàmọ́ gbogbo ọ̀rọ̀ yẹn pátápátá mo ti sọ ní níbà ó wá ní gbogbo wọn pátá ni mo bá jà ta ni mo bá jà ìgbà tí Ìyábọ̀ Òjó gbé sórí dínà wá sórí Facebook mi lẹ́yìn ìgbà náà mo celebrate ọmọ Ìyábọ̀ Òjó mo celebrate Ìyábọ̀ Òjó lórí platform but i'm not going to even of recent mo celebrate ọkọ ẹ̀ mi ì dẹ̀ ní celebrate any bullshit mọ́ kò dẹ̀ tí nǹkan kan tẹ̀ lè ṣe fún mi abẹ́ ìyàwó yẹn kò ní dáa fún gbogbo àwọn tó tẹ̀yìn tó tẹ̀yìn lẹ́yìn gbogbo ẹni má bẹ ẹ sábọ̀dù tì mí ẹ̀ ní jèrè ẹ̀ ní jèrè ọmọ bó ti wù kó mọ̀ ẹ̀ ní jèrè mo sọ yìí of recent wọn ló engage àbójú ẹ̀fọ́ wọn ló fẹ́ olóyún ó fẹ́ bímọ mo congratulate ẹ wọ́n tẹ̀ ẹ̀sọ́ tún fẹ́ ń bá bá wọn jà ń kọ́ ni wọ́n ma ma búlì èèyàn bụ wọn ma ma against èèyàn káàkiri táná fẹ́ gáǹgì against èmi ò sí ninu awon to máa against nínú àwọn ẹran tó máa ń jẹ àwọn èèyàn tó ma àwọn ma nfe ologo wọn ti mo ti wọ́n ti dá mi síwájú ilẹ̀ tútù mo gbúdọ̀ tẹ̀ wọ́n ní tí kú bá ti jẹ oúnjẹ yẹn kò gbúdọ̀ pààyàn mọ́ lára àwọn sẹ̀líbírẹ́tì yìí tó jẹ oúnjẹ mi tó ná owó mi tó fọwọ́ mi tún bá ọmọ wọn wọ́n pọ̀ wọ́n ṣe mẹ́wàá so tó bá ṣe lòdì sí ayé mi epo mi máa bí wọn àdàbí ọrẹ tí mo ṣe fún wọn máa bèrè lọ́wọ́ wọn ọrẹ tẹ́mi ṣe fún wọn nígbà tí wọ́n wà ní àtìgbà tí wọ́n síbẹ̀ á bẹ̀rẹ̀ aṣọ ẹ̀sán aṣọ ẹ̀sán fún wọn táwọn wá ní àwọn máa fi kà sóore àṣẹ sọ fún wọn. ó ló gbé gò sójú ìwòwò làkàrẹ́ bó kan dàgbò òṣì ní ìwòwò làkàrẹ́ wà tí mo mọ́ ti ń gbàgbé òṣì. ìlú òyìnbó wọ́n máa ń ya fọ́ wọ́n máa ń ya fọ́tò olófò ni ẹ́ madam olófò ni ẹ́ ọkùnrin tó fẹ́ ó ń lọ nínú ìṣòro ọmọ ẹ̀ wà ń bẹ̀ kò tiẹ̀ lójú bó ti wù kó mọ. bí ò bá tiẹ̀ tiẹ̀ lójú ṣe bó bímọ ṣe bó bímọ báwọn ẹ ò sí wínà bí ò ṣe tiẹ̀ lójú nìyẹn You go after people too much. Don't go after me again. You can go after anybody you like. Yọ tèmi sọ́tọ̀. Tó bá ti gbọ́dọ̀ mi wá kó ní bàbá yàtọ̀ lórúkọ mi ń jẹ́. Yọ tèmi sọ́tọ̀. Mo ti di bàbá yàtọ̀. Or else, gbọ́dọ̀ rù mí kí n gbálẹ̀ àpàrọ̀ ni. Gúnmi lọ́dọ̀ kí lọ lọ́lọ́. Gbé odórù mi kí n gbé àlàpàrọ̀. Kí n gbé òkúta ayérayé lé e lórí. Tó máa tẹ̀ ẹ́ pa. Tẹ́ẹ̀ láti gúnmi lọ́dọ̀ kí n tọ́ òkúta mórí ẹ̀. Kí n fọ́ tí dànù òkúta ọ̀dẹ̀ ṣe é sun màá wá dáná sun oyigi tó ọdọ́ tó ló fẹ́ fi sun tó fẹ́ fi gún mi màá wá dáná sun. fi mí lọ́rùn lẹ̀ mo sọ èmi àtọmọ mi fi mí lọ́rùn lẹ̀. lórí burúkú. fi hàn pé àwọn òun nẹ ò lè padà sílé wàásù ṣe rí kí tó ti pé Wàsíù fẹ́ Manuel arọ́pò ń gbà yẹn tó wà nílé títí ó máa bú mi ní tó bá ti pé mo kò gbé mi ò sọ pé mo fẹ́ fẹ́ Wàsíù má kàn pọ́n ọmọ ẹ̀ lé ni mo ṣàrí pé ṣó ti yé èmi ò ṣe second citizen ó ti yé Canada mo sọ pé ok ọmọ Nigeria original ni mí mo dẹ̀ wá síbi ìbáyìí mo lè gba second citizen ó ti yé but mi ò kì í ṣe second citizen ibi tí mi bá ti good sí mi ò i don't force myself n tó mọ̀ nìyẹn but tó o bá fẹ́ jẹ nǹkan tó o bá fẹ́ kí n wá fún ẹ ẹ gbogbo àwọn tí mo ti fẹ́ rí láyé ni wọ́n níyàwó wọ́n dẹ̀ bímọ i don't go for their parents i'm their family i don't go for whoever, whoever they marry if you don't come for me even táwọn èèyàn bá come for me i always dodge sometimes to let go má kàn kàn má bàa sẹ pé ara ń kankan I don't go for anybody if you don't go for me. ọ̀kẹ́ owó yẹn náà Túndé Ednut nígbà tí mo rí tí wọ́n pòsẹ̀ tí Dino pòsẹ̀ sórí ọ̀dọ̀ ẹ̀ because that time yẹn mo ń pòsì share Dino yeah ó dẹ̀ ti pẹ́ tí mo ti máa share Dino tí n bá share Dino wọ́n máa no page nípa ni gbogbo ẹni tó bá dẹ̀ ló máa lu page nípa tó pé mo share Dino anybody tó bá wà behind it ọlọ́run máa bá mi lù ẹ́ pa ọ̀nà aṣọ pọ́npọ́ ikú mẹ́ lórí ẹni bá lu tó lòun bẹ́ lu page nípa. Mm pópó ikú ọ̀run á mi sọmọ ẹ lórí á bá mi lu ìwọ pa ṣé ìwọ ọmọ péjì lù pa ọ̀run á mi lu pópó ikú mọ yín lórí. lẹ́yìn tí mo gbé Túndé ẹni náà mo ṣe rí lórí platform ẹ̀ ó ṣe happy birthday fún Túndé ẹni náà ẹ̀mí Túndé ẹni náà kíkọ̀ kiri kan mo dẹ̀ gbé Túndé ẹni náà náà nígbà yẹn that was last year kì í ṣe eléyìí tó ṣe yìí o ìyẹ́ bóyá ìyẹ́ before, kó tó di ọ̀rọ̀ kó tó di pé ọ̀kẹ́ owó náà wá di tó wá tó wá show face mo dẹ̀ show mo dẹ̀ gbé edna mo dẹ̀ ní happy birthday nkankan bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ ń kọrin jọ ẹ̀ mo dẹ̀ máa ń kàn ń kọrin dídò all those things bí ọdún ọ̀kẹ́ owó bẹ̀rẹ̀ sí tó ṣe èdè ó bẹ̀rẹ̀ sí suddenly látòrí Instagram mi mo bó ṣe bẹ̀rẹ̀ sí lórí platform mi lórí Facebook I didn't go to that. I have a platform in Instagram. I have in YouTube. I have in TikTok. In me, of recent two months ago, moje ṣe bẹ̀rẹ̀ sí padà sórí orí YouTube. Of recent, mo ti lo lórí ìgbà tí mo kó lórí YouTube, Facebook, mo lọ sorry Facebook, YouTube. Ẹ bo do ni kàn tẹ̀lé mi. A máa ṣépè fún mi, a máa búlì ní káàkiri. Ẹ sábọ̀dù. When all those things you have done against Allah, you pay for it you are going we are going to court Esabod gbogbo nǹkan tiẹ̀ sórí gbogbo nǹkan tiẹ̀ mo tọ́jú ẹ̀ sọ́wọ́ ayi lọ kóòtù èmi àti Esabod èmi àti ẹ máa lọ kóòtù ọ̀rọ̀ ẹ máa ọ̀rọ̀ máa dé kóòtù ó ti sọ́rí pò ń bọ̀ Canada láti wá pa ọmọ ìyá ẹ̀ you after me all of you Send people to my house ẹ tọwọ́ ọmọ yín baṣọ going after my life terrorism stop your fuckery. Esabod a sì ń lọ court ìyẹn ogún ọdún máa ń gbóná èmi àti ẹ̀ ìbàjẹ́ twenty years a máa lọ a máa lọ court kó tó kú bẹ́ẹ̀ ni èmi Bọ́lá Fọláṣadé máa gbé ẹ court mo ì máa sùn ẹ court ó sì máa wo ẹ̀wọ̀n lọ́wọ́ mi kó tó kú láyé read my lips. mo post the end now." ọmọ Bọ̀tí wá bẹ̀rẹ̀ sí ní ṣe yamayama mo dẹ̀ ti gbọ́ pé Ìyábọ̀ Òjó pòsì voice note Dino òun àti bítọ̀ àti tí òun àti ọmọ Bọ̀tí ṣe rí mi Bọ́lá Fọláṣadé kí n pòsì ẹ̀ ṣe rí mi kí n blog ẹ̀ ń gbà ẹ̀ ṣe rí mi kí n go after kí n come between them láti máa sọ pé ní tí wọ́n yẹ eléyìí ṣe nǹkan tó burú eléyìí ṣe nǹkan tó dáa ẹ rí mi gbà ẹ̀ ṣe rí mi kí n blog ẹ̀ mo gbọ́ etí mi ò di but when you leave them nígbà tí wọ́n bá ní mẹ́sì mẹ́sì wọ́n bá wà ń ta ó ní ṣe nǹkan kan fún wọn wọ́n kàn máa bí pé wọ́n ní lẹ́gàrà ìlórí ẹ̀ láti bá yẹ jẹ́ èmi á bá yẹ yín jẹ́ ọlọ́ọ̀lẹ́ ìmọ̀ ẹ̀gbọ́n kẹ́ ẹ lẹ́yẹ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó yẹ yín èmi ò lẹ́yẹ but ẹni tó dá gbogbo ẹyẹ ni mo ní ẹni tó lè pa ẹyẹ tó lè ní kẹyẹ wà láyé tó lè ní kẹyẹ má sì mọ́ kẹyẹ ṣàìsí ọlọ́run tó lè ní kí ẹja lásán kó gbẹ́yẹ mẹ́ òun ni mo ní òun ni mo ní òun ni mo ń sìn mo dẹ̀ gbé eh, ọ̀kẹ́wò náà mo dẹ̀ ní kọ́ńgàtì o oh, happy birthday to you too mo tún kọ́ sábẹ́ ẹ̀ ni pé ìyàwó wa mo ní happy birthday o oh, ìyàwó wa mo tún pọnlé what else you want ṣé mò ń bẹ̀rù yín ni tẹ́ bá tó òṣì gbogbo píṣọ̀ yín wá tó bá wù má kàn má dànù sígboro tó bá wù má call yín out because you are disturbing me my notice you want to be disturbing me for fun I will disturb you too give and take in life give it to me i give it to you i no go grieve for anybody to destroy me again you try to destroy me i will ruin you totally o lè máa progress i will ruin you what you are wà lójú share. by the time you ruin your bá máa dé ó máa dé báyìí lójijì ò ní mọ̀ bí tó ti wà ní mi ìdẹ̀ nífẹ̀ẹ́jọ́ ẹ̀sùn ẹnìkọ̀kan ju ọlọ́run lo. mi ní lọ pé kẹ́nìkan bá mi lo wo ẹbí to ti ń kiri ní tó ń ṣe kí aye. mọ́nítọ̀ ayé ó o no no no no I will do my things and I will be praying to God Lord help me Lord fight for me those who are waging war against me those who are planning to pull me down who want to pull my daughter down who are looking for my downfall this is what I want for them o tó bá tún ní jára tó lè bá mi fi kún fún be asking God and God will do it. Toba bá wá yá bá ṣe wà máa lélẹ̀ yọba ò fẹ́ tẹ́lẹ̀ bá ṣe wà máa ló tún wọ́n lè kí ló kun èmi àti ẹ̀ ìgbà tó ń dó ṣége ìyà tó lọ dó ṣége ìyà tó ń dó àwọn tó wà ní Turkey tó ń dó after ẹni tó máa gbé gbogbo ìdí ẹ̀sẹ̀ wọn ló ń dó gbogbo àwọn dáwo kí ló kàn why can't you leave me alone and let me have my breathing space why are you after me ó mo ṣe ń sọ gbogbo ẹni fún ẹ lówó láti máa bú mi tó ń gbèjà yẹn tó bá bímọ ọmọ wọn ọmọ wọn ò ní pé sí wọn lọ́wọ́ gbogbo tó ń dùn mọ́ wọn nínú tó rò pé wọ́n sẹ́tù yẹn lójijì ló máa jóná wọn ò ní rá láàánú gbogbo ẹni tako ìṣerere àti àṣeyọrí mi gbogbo ẹni disturb mi tó ń dí mi lọ́wọ́ ọlọ́run tó dá ayé àti ọba mi dín lọ́wọ́ ọba mi dèyìn lọ́nà ọlọ́run á bá mi ṣe nǹkan tí tí ò ní á fún yín ní ìṣòro tí ò ní ní rẹ́mẹ́dì ìṣòro tó di etí ọlọ́run á bá mi gbé bá ilé yín gbogbo ẹni bá yọ mí lẹ́nu tó yọ ọmọ mi lẹ́nu tó yọ adébùkọ́lá mi lẹ́nu tó yọ platform mi lẹ́nu ó dárúkọ mo tún sọ gbogbo àwọn tí dínà fẹ́ wọn ò wíṣán ṣé wọ́n lórí méjì ni ṣé wọ́n lórí méjì gbogbo wọn pátápátá tó ń bá lọ nínú nǹkan tèmi lọ nínú ẹ̀ wọ́n lè má dúró dáadáa bí èmi mọ́ all things mo ti lọ nínú ẹ̀ àwọn ń fi ogun jà yan ni kò sẹ́ni tó ń fogun jà wọ́n òun gbọ́ ẹ sábọ̀ ọ̀dẹ́ sáwèrè wọ́n máa ń fi gbogbo àwọn tó dárúkọ wọ́n máa ń fi ogun jà yan ni parapọ̀ pàyàn kógun jàyàn jàyàn ló lè bá yéèyàn jẹ́ pa bísínẹ̀sì èèyàn wọlé onílé kẹdàrú òjálẹ̀ onílé fi wo tiẹ̀ mọ́lẹ̀ rọ́kọ lọ́kọ kò gbà á bá nǹkan oníkan jẹ́ nítorí ṣe fún yàn yẹmi ò kì í ṣerú ẹ̀ ogun tán fi jèmi láyé tán bá fi jà wọ́n tán bá fi jà wọ́n wọ́n lè má lè dúró dáadáa bí èmi so níwọ̀nba tèmi náà mo dẹ̀ dúpẹ́ tèmi mo dúpẹ́ fọlọ́run mo dúpẹ́ o mo dúpẹ́ tó fẹ́ lọ kán bẹ́ẹ̀tì bàbá ń bá bó bá ò rí mọ́tò ti dín náà lónìí báwọn sport car ni kékèké bóòlù. ẹ sábọ̀d ṣe orí mọ́tò yẹn láìfẹ́ dínà ọlọ́run lè ṣe fún mi kémi náà rà kọ́mọ mi ra ètò dáa jù bẹ́ẹ̀ lọ ó ní mo gbé píṣọ̀ síbẹ̀ lánàá ìgbà kan wà náà ti dínà mu gàrí kó mo ń gò mọ́ pé òun máa jẹ́ nǹkan tó ń jẹ́ yìí so God can change e- ayé anybody I don't I don't praise Dino because of gbogbo mọ́tò kékèké yẹn èmi ò tiẹ̀ láìkí mọ́tò kékèké mọ́tò ńláńlá ọkọ̀ bọ̀gìnì lọ́kọ̀ mi bẹ́ẹ̀ ni àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ pé ọmọ mi tí n bá fẹ́ ra mọ́tò tó bá jẹ́ sport car ọmọ mi Sarah ni máa ń rà tòtòrí Sarah ni máa ṣe rà bóyá mo ra mini cooper ọmọ mi ló láìkẹ̀ àwọn bọ́ọ̀gì ìjàpá ọmọ mi ló láìkẹ̀ àwọn mọ́tò tí mo like mo like mọ́tò tó ga ńlẹ̀ mọ́tò tó tóbi mo like wọn gan tí máa gbé tí àwọn ọ̀dà ka ò lè halẹ̀ mọ́ lójú títì that's what I like ó ń gbọ́ mi ò dẹ̀ admire dino tó torí mọ́tò tó ní. mọ́tò tí dídò níyẹn àkàìmọye àwọn míì náà tó nírú mọ́tò yẹn náà ní káàkiri nàìjíríà tí wọ́n ní káàkiri bàbá dẹ̀ tí kú a lè jẹun tó jẹrin lọ ó ti yé dínà ò dẹ̀ tán mọ́ ẹ dínà ò dẹ̀ bẹ̀ ń ṣẹ́ àwọn wèrè tó ti jẹ àjẹkù dínà yìí tí dínà ti jẹkù tó ti fi panu àwọn tí dínà ti rọ fáńdù tí dínà tó ti ṣọwọ́ sídìí wọn yìí tó ti ṣọwọ́ sí wọn lọ́yàn ṣọwọ́ sẹ́fíwìẹ̀ tó ti fi karò dí wọn tó ti fi fíńgà tó ti fi yẹ́yẹ́ brain wọn àwọn ni ló ń bẹ̀ níṣẹ́ Dino ò lè bẹ̀ níṣẹ́ and I've been in Dino matter for long time lórí ọ̀rọ̀ Dino ìjọba Nàìjíríà gan wọ́n fi ìyà jẹ mí lórí ẹ̀ lórí ọ̀rọ̀ Dino mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ òǹgbọ́ lórí ọ̀rọ̀ Dino àwọn èèyàn míì tí ò yẹ kí n tẹ̀sí lójú mo tẹ̀sí lójú wọn so ti bá gbé sókè kí ló kan lé ayé ẹ kí ló kan lé ayé ẹ ìgbà tí mo ń speak fún tẹ́nibọ̀dì ò speak fún mọ́ tí gbogbo yín kọ̀ sílẹ̀ kí nìyẹn ṣe ẹ sáwèrè fímílọ́rùn sílẹ̀ tó o bá fẹ́ ṣòfò ìwọ àtàwọn tó ń bẹ̀ ẹ́ tó o fẹ́ kó fò máa wọlé àwọn tó rán ẹ níṣẹ́ sí mi òfò wà ní ilé ọ̀rẹ́dì ilé ò lè gbáre dání ayé ò lè múre mọ́ gbogbo tó ń pè níre yẹn kò ń ṣeré tiẹ́ ìkan níkan ló ń jí gbé ògo ẹ ti fẹ́ẹ̀lì for long ìwọ tó ń lògo ewé tó ń lògo òṣì tó ń lògo oríṣiríṣi àwọn ògo ògo pẹ́ńsù ògo ìsàòkú ògo ká fi pẹ́ńsù ya ojú pẹ́ńsù ìṣó ìṣó tó ìṣó pọ́ sí ògo wọn yẹn ló ń lò ẹ̀sà wèrè ó lógo kó kó sí lọ kó ẹ wọ náà Auto jọ má pàdé ní ọmọ Ìlọrin fún ọmọ Kwara má pàdé náà fún wa dínú sí wọ yẹ gbé fọ́tò dínú mọ mo tiẹ̀ máa tó pé dínú ìgbé torí ti blọọ. ok mo ń bọ̀ ó máa ó ti ok mo ń gbọ́. ẹ lórí Facebook pé ó tún ti bẹ̀rẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ sí iṣẹ́ ààrẹ padà. ó máa pe dino o ò lè pe dino o kàn fẹ́ sọ ni bí n ba lè máa bí pé ní nọ́mbà dino lọ́wọ́ jẹ́dá àwọn yẹn náà sọ pé o máa pe dino dino máa pè wọlé sí wèrè ló ń ṣe gbogbo yín wèrè ló ń worry every one of you ó ti yé yín nígbà kan wàsí àìdé yẹn ló máa sọ pé kò lè fẹ́ tí wàsí bá lóun fẹ́ fẹ́ mi lónìí kó kó gbogbo owó ayé kó kó fún mi mo kàn máa gba owó tó jẹ mí àyè tí n bá ṣàjẹ́ mi lè fẹ́ pátá mi rè kò lè rí mọ́ kí n sọra jù báyìí lọ ẹ kò lè rí mí pátá mi èèwọ̀ ni ó ti dọ̀sán àtòru I'm a woman of dignity and decency mo lè bá ìjẹ̀bú ṣọ̀tẹ̀ kí n má mu gàrí wọn má lọ mu gàrí Ghana orí ẹ burú ẹ sá wèrè ò ní jèrè tolú kọ́ máa give us prayer àti ìjẹun lónìí. tí o bá fẹ́ fẹ́ ọkùnrin kẹ́ńbẹ́ wọ́kùnrin àwọn bíi eléré pa ẹ̀ mọ́. ṣe gbọ́ ó ní kó n bá mi wá ọkùnrin àwọn bíi eléré pa ẹ̀ mọ́ bàbá eléré pa ẹ̀ mọ́ ní ẹ̀dá ilé ọlá ló sọ yẹn o bàbá yẹn ló sọ yẹn o gbogbo àwọn celebrity tó ń speak fún tó wá sọ́dọ̀ ẹ̀ tó ń speak fún wọn ò ní jèrè wọn ò ní jèrè máa jáde fún yín Nigeria government ṣe mọ̀ pé ẹ̀yin EFCC ẹ bá wa mú àwọn tó bá ti àwọn celebrity tó bá ti fẹ́ àwọn senator Nigeria rí tó tún máa ń fẹ́ àwọn fraudsters tó ń fẹ́ fraudsters ẹ bá wa mú wọn so ẹ mú wọn so torí ẹ mú wọn so ni wọ́n ṣe ń síwìn ẹ mú wọn so kì í ṣe nàìjíríà nìkan ló ní celebrate celebrate nàìjíríà they are going out of end bàbá ìkan náà ló wọ́ nílẹ̀ bàbá tó ti dàgbà yẹn tó yẹ kó pọ́nlé òun ló ń wọ́nlẹ̀ turutu àwọn tó yẹ kó yẹ̀yẹ́ tó yẹ kó downgrade àwọn ló ń pọ́nlé olórí burúkú ẹni tágbára wò olórí burúkú ni ẹ ẹ gbọ́ bẹ̀yẹ dáadáa lẹ́ẹ̀bí nínú gbogbo ọkùnrin àbí kó lọ. olóyè àjèrè ló tún sọ yẹn bàbá ilé ìyàwó olóhùn lè bá mi wá olóyè àjèrè. ó dẹ̀ pé òrìrà ó dẹ̀ pé òdá ó dẹ̀ pé òrì mi rí ṣé tó téèyàn bá ti sọra yẹn ti mí pé kí ni àwọn tí wọ́n ń pọ́n léèyàn iṣẹ́ wá sọ fún ẹ tóró dárúkọ Ìyábọ̀ Òjó lọ́wọ́ kí lórúkọ ẹ̀ kí lórúkọ ẹ̀ mukaren mukaren ló ló la ìyábọ̀ lójú mukaren mukaren mo sọ ló la ìyábọ̀ lójú mukaren ò lè kọ ẹnu sí mi wọn ò bí wọn bí ni àbọn rà mukaren mo sọ pẹ̀lẹ́nu mi olóla ìyábọ̀ tó wọ́n gbọ́ gbé lárugẹ olóla lójú kó tó di pé ó wá lọ sọ́dọ̀ ẹ̀ kí lorúkọ sínétọ̀ àbí kí lorúkọ kòrókọ́ ni wọ́n ló ń jẹ́ kó tó kúrò ń bẹ̀ kó tó tún lọ sọ́dọ̀ dino aṣẹ́wó ló ń ṣe nàá tẹ́mi bá ń ṣaṣẹ́wó ìwọ gbogbo àwọn ọkùnrin àwọn èèyàn tí mo mọ̀ láyé yìí business ni mo ṣe mi ò ṣe aṣẹ́wó òun gbọ́ you want me to come for all of them and I will come for them nothing will happen. nothing will happen. Eh, dadi freeze torí yẹn mọ̀. ok èmi ò fẹ́ bẹ́ẹ̀ mi náà wá dadi freeze ó ráwọn ọmọ dadi freeze bó ṣe rí wọ́n ṣe cute ni ó rí ìyàwó dadi freeze bó ṣe rí ni ó rí ọwọ́ ọlá lára wọn ni ó rá ọwọ́ òṣì lára ìwọ ni tó o bá lo fítà tó ń bá bìyẹ dáadáa wọ́n má lo fítà kó gbójú ẹ̀ jáde bẹ́ẹ̀ gbogbo píṣọ̀ ìtàn máa bá ẹgẹ̀rẹ́ sí fítà ni bí n ṣe wà ní mo wà yìí bẹ́ẹ̀ ni bí mi ṣe rí rèé sórí bí n ṣe wà ní mo wà yìí tó o bá lo filter wọn bí ẹkú ó gbọ́ ìwọ tó ti gbẹ tán tó ti àìsàn oríṣiríṣi ti jẹ gbogbo ẹ̀ jẹ ó gbẹ tó kú orí orí ẹ̀dá mórí polo ó ló máa bá mi wọ́kọ ṣé ọmọ ẹ ti lọ́kọ ni ṣé tìǹà ti lọ́kọ ni ṣé gbogbo àwọn ọmọ ẹ àti tó ti kékeré àtàgbà ṣé wọ́n lọ́kọ ni ṣé ètò yẹ kó níyàwó ṣó níyàwó mo lọ ṣèyàwó fún ṣọlá ṣó ṣèyàwó fọmọ rí ṣó rán ọmọ lọ yunifásitì rí ṣó ṣe nǹkan rẹ fọmọ rí ni o ṣe nǹkan kan rẹ rí yàtọ̀ sí kọ́ ọmọ ọkàn sí mímọ́ ẹ lọ́wọ́ káwọn wèrè náà tó bá níyàwó tó yìí yóò sì kọ́ máa bẹ́ẹ̀ kọ́ máa bẹ́ẹ̀ gbé nǹkan kan lárugẹ kò ní dáa fún gbogbo yín. Um, ok Daddy Freeze ò gbádùn ó ń wá ẹni tó máa bá engage nsìn ó fẹ́ bẹ́ mi wọ́kọ wá kọ́kọ́ lọ wọ́kọ fáwọn ará ilé ẹ ìwọ ò lọ́kọ àwọn tọ́kíà ló ń dó káàkiri nọ́mbà ẹ̀sùn náà sanwó panagida kọ́mà no be marriage ni for campaign no be love panagida no be marriage òun ló ń lọ ṣe ní tọ́kì àwọn ọmọ ẹ gbogbo ẹ pátápátá ọkùnrin ò lọ́kọ níyàwó obìnrin ò lọ́kọ ìwọ gbogbo ò lọ́kọ husbandless ni ẹ olófẹ́ bá mi wọ́kọ kí ló dé tó kọ́kọ́ lọ wá yọ ìtìgé ojú ẹ kó o tó yọ tẹlòmíì God bless you. Bobby J ó dà pé máa ń dárúkọ Bobby J lábẹ́ platform ẹ̀. ẹ sábọ̀dù oníkìwọ bá mi wọ ilé ìpàmọ kó bá mi wó lóyè àjèrè ó wá dárúkọ àwọn kan àṣì níbẹ̀ a máa débẹ̀ nsìn. MC ló ní síkìrì kí ló dé tí o tó bá látọ̀ ló bá gàdé fún iṣẹ́ oúnjẹ rẹ̀ wá sọ́dọ̀ MC àti Koko Zaria àmọ́ láyé sáà gbàdà. wọ́n ti àwọn yẹn wọ́n ti di àwọn gbọ́ngàn ti dà fẹ́ẹ́gùn sẹ́yìn tí yín fi sọ wọ́n ṣe wà yẹn bàbá ọmọ mi àti ọmọ mi àti èmi mi ò jẹ owó wọn rí àwọn ló jẹ ogún mi àti ìyàwó wọn àtọmọ wọn so tọ́n bá jẹ́ olówó àti èèyàn gidi lọ́dọ̀ tiyín lọ́dọ̀ tèmi ẹni tẹ́mi bá jẹ nínú owó ẹ̀ tó bá dẹ̀ jẹ́ èèyàn rẹ̀ làwọn apá àpèlé èèyàn rẹ̀ àwọn yẹn ti kéré sí nọ́mbà yẹn ọlọ́run ti dìlíìtì wọn kó láyé mi torí pé ó gbé mi lọ sí ànúdá pele bòmíràn tó lágbára ju tiwọn lọ àwọn to dára jù wọn lọ ló mọ̀ mí báyìí àwọn tó dára jù wọn lọ ni mo mọ̀ báyìí ìwọ ló jẹ́ nǹkan kan ló máa ń bìlì kò jẹ́ something ló máa máa tanná wá àwọn èèyàn kiri wàá máa forí kó jábìn ayé ọmọ òjò ẹ lójú kó ṣì dànù sígbó ẹ kó ṣì lọ. sọfẹ pa dino dino dino bẹ́ẹ̀ náà nígbà tí dino ń contest fún gubernatorial tó lóun campaign fún tó sọ pé god obasanjo god shame my enemy. kí ni wọ́n ṣe fẹ́ pa dino ńgbà yẹn náà ó ṣe mú fẹ́ pa Wàsíù wáì tó fi jẹ́lé nìní àwọn ọmọ òní ọkàn wọn ò ní balẹ̀ ọkàn ò ní balẹ̀ your mind no go touch ground ẹ sábọ̀ your mind láyé kò ní touch ground gbogbo àwọn tó ń ṣe tó ń ṣe lóògùn tó ń ṣe lówó tó ń fún ẹ lówó kọ́kọ́ kan ọkùnrin touch ground ọkàn wọn gbòò ní touch ground wọn ò ní ilé wọn bí ilé wọn ṣe tú kánjọ́ sí tí àwọn tó ń fún ẹ lówó ìgbóhùn ilé wọn ṣe máa tú ká nìyẹn wọ́n ṣe máa jẹ gbèsè kú nìyẹn ilé wọn ṣọ́ọ̀bù wọn kò ní pẹ́ jóná lórí burúkú lọ gbogbo àwọn tó bá ti wá Sunday gbogbo wọn bí kọkọ wọn kó ṣe nǹkan kan bí nǹkan kó ṣe lórí burúkú ni náà lọ bá gbogbo wọn wọ́kọ̀ọ́ gbogbo àwọn tó ń fún ẹ tó ń gbé albert fún ẹ tí ilé wọn máa dàrú yẹn go and look for husband for them tina ń wọkọ àbúrò ẹ ń wọkọ bùnmi ń wọkọ ewálé ń wọkọ lẹ́kàn ti yẹn ti kú ó kú láì lọ́mọ láì níyàwó mo mo ṣèyàwó fọ́mọ mo rán lọ sí yunifásitì mo wá sí lóyìnbó mi ò jẹyàn lówó wàá máa pariwo mc wàá máa pariwo máa súlẹ àmì kí lórúkọ ẹ ẹ Koko Zaria àwọn ritualist bíi tiẹ̀ àwọn apààyàn bíi tiẹ̀ torí pé mo sọ pé níjọ́sí mo ní mo dáríji MC láti bàyẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí fa MC mọ́ra òun yìí ló pẹ̀lú àwọn tó ń ṣe fẹ́ MC pé MC yóò apààyàn máa lọ sábùjá fibẹ̀ yẹn lẹ̀ olórí burúkú alátẹnujẹ torí ó bìlí pé owó máa jáde ńbẹ̀ ẹni bá sanwó fún ẹ nítorí pé ó ń bú mi wọ́n máa lóní olè jáde fún mi ẹni yẹn máa tọ́ jẹ kú lẹ́yìn ayé ẹni ẹ̀yin Nàìjíríà EFCC àwọn celebrity tó bá ti dó tó ń fẹ́ àwọn fraudsters. Hmm? tó dẹ̀ tún fẹ́ àwọn sínétọ̀ ẹ bá wa mú wọn o. ó ní i'm not on my way i will never be mm. okay no problem. me and my husband enemy Dino oh. Dino become the Kwame the governor of Kwara state. Rab oh, Dino is from Kogi is not Kwara olórí burúkú olódo olóṣì ni ẹ gbogbo nǹkan ló fi poor tó bá ṣe tán sí wọn máa lẹ́yìn ọ̀kọ́ ń tàbọ̀ ìwọ tó yẹ pé ọpọlọ ọ̀rọ̀ ẹnu ẹ ìbọn ló rọ jáde olófò ẹ jẹ́ àmà gbọ́ ó tó bá ti fún mi màá fún àtàwọn tí tó bẹ̀ jáde i will come for them continue i come for yálàjà yín ẹ ní ṣoríire ó ní kò bá mi wá bí olóyè àjèrè àti eléré pàìmọ́ bàbá yẹn ló bú yẹn o pé dino ṣé bó rí dino gbà tó ń wa gàrí mu yàtọ̀ ọlọ́run má padà ṣáìdá owó ló máa ń sọ̀yàn di nǹkan babara tí wọ́n bá yọ owó Facebook tó ń gbà kúrò lọ́wọ́ ẹ̀ ṣe bóun lárí ẹ bó ṣe rí yẹn wèrè ó yàtọ̀ sí wèrè wèrè míì tó tó tó corporate nílùú òyìnbó tí wọ́n tọ́jú dáadáa ó dáa jù ẹ lọ wọ́n bó ṣe òsínwìn ní ẹ̀nà original wọn panaki tọ́pọ̀lẹ́ ti ṣáta olórí burúkú. àtàmásù garahanda ibarabaya I will become a first lady of Kwara ìgbà yẹn mo ti mọ̀ pé wéèrè ẹ wéèrè ẹ kò ní bá tù. sórí ìgbà tó wá di láàárọ̀ ẹ̀ síta ni mo gbé jáde mo gbé ọmọ ẹ̀ tó sínwín jáde wọn ò lè kọrú ẹ̀ sí mi gbogbo ẹ̀yin tọ́mọ yín bá ní challenges tẹ́ẹ̀ kì í ṣe ẹ́ sábọ́ọ̀dù tó ní challenges yẹn mo gbàdúrà kọ́ lọ́hún wú ọmọ yín sàn a ní ya wèrè ọmọ wa ò ní ya wèrè o ẹ sábọ́ọ̀dù ya wèrè ọmọ ẹ̀ tún ya wèrè nínú gbìn nínú ìgbà ìkan dújù kan lọ tó bá ti ràn mọ èèyàn lọ sọ́gbà ẹ̀wọ̀n gbà mí tó bá padà dé ara rẹ̀ ti fáì gbogbo mistake ẹ̀ ó ti yé pọ̀tọ́ ọmọ eléyìí ó ya wèrè eléyìí ya wèrè ọmọ ẹ̀ tún ya wèrè wèrè tó yà ẹ̀wọ̀n wá rí ó rìn lọ kò bímọ kò níyàwó tó yẹ kó fọwọ́ borí títí ayérayé kó máa sunkún ẹ tọ́fọ̀ ti ṣẹ̀ tó yẹ kó pòrọ̀ ẹ̀ mọ́nú eérú kán béèrè pé kí ló ṣe kó sọ pọ́lọ́run ìbínú ọlọ́run wà lórí òun pọ́lọ́run fi òun ré ọlọ́run fi òun bú torí pé n tó ṣẹlẹ̀ sọmọ yẹn tó fi rìn lọ kéènì ló ṣẹlẹ̀ sí ìran kéènì kéènì original one òun ní Ẹsábọ́ọ̀dù tẹ́gùn wà lórí ẹ̀. ṣóòrùn gbogbo àwọn tó fẹ́ kí ni àwọn ọkọ̀ tí gbogbo àwọn tó fẹ́ dínà ìyàbọ̀ gbogbo ń ṣe tó fi bú wọn. ìyàbọ̀ wo ṣé ìyàbọ̀ ṣé ṣé dínà ló sọ fún ẹ pé òun fẹ́ dí òun fẹ́ ìyàbọ̀ ṣé òun ló sọ fún ẹ pé òun fẹ́ ọmọ bọ̀tí èwo nínú wọn ló ṣe introduction fún gbogbo wọn tó sọ pé ó fẹ́ ó fẹ́ ó fẹ́ yìí tọ́ bá ti dóyàn for free tọ́ dóyàn for free tọ́ dóyàn for sẹ́jẹ̀ tọ́ kò ló sẹ́jẹ̀ má máa sọ pé ó fẹ́ wọn wọ́n ló wọn fọ ìfẹ́ tó bá gbọ́ pé ó ló wọn sẹ́jẹ̀ ò ló wọn sẹ́jẹ̀ ó fi wọn paṣáyó ó fi wọn paṣáyó àgbésùn ló fi wọn ṣe àgbésùn ló fi wọn ṣe àgbésùn ni for campaign ni ó bí love owó tó tún ní tó tún ní dínà san wọ́n ní kò tún pọ̀ lódìjà má máa sọ pé ó fẹ́ wọn kí ni wọ́n kọ́ sọ pípẹ́ ìwọ rí gbogbo àwọn tó bímọ fún ẹni tó bímọ fún tí àwọn mẹ́ta ló máa ń display tó bá dénú lè dínà ẹ ọjọ́ wo ló ti ẹ̀yìn sẹ́ni gbogbo picture nulẹ̀ ẹ̀sìn mi pé gbogbo nulẹ̀ mi bínú lẹ̀ mi ṣe rí kò sí olórí burúkú ni gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí Facebook yẹn kò lòṣì ni wọ́n wọ́n mọ àlè ní gbogbo wọn pé ṣé mental pep ni pé I don't expect you to be talking pé kí n wò ó ó sẹ́ni gbogbo ẹ̀ wọ́n ṣe sẹ́ni gbogbo picture èèyàn obìnrin tó tún wà nulẹ̀ ẹ̀ nìyá ẹ̀ ó sọ fún mi ní tó ṣẹlẹ̀ sí ìyá tó bí ọmọ mẹ́ta yẹn obìnrin kan ṣoṣo ló bí ọmọ fún orí yìí ti burú kí ni mo sọ orí yìí ti burú lọ́rùn yín eléyìí ní ayé yín ò ní dáa ẹ̀yin aláṣẹ́wó aláṣẹ́wó for campaign no be love panagida no be marriage fọmọdálẹ́rú fọmọbalújẹ́ fọmọba pálámẹ́ǹtì jẹ́ àdògán lọ́bọ yín o òbòwò kì í ṣàdògán everybody lè togi sí àwọn òde fẹ́ pàṣùkú ọkọ mi o káyọ̀ ọmọ wa dáa là ń sọ o káyọ̀ ọmọ wa má bàjẹ́ ni o èyí tá a sọ náà gbà tá a fi búkọ̀ ọmọ wa mi káyọ̀ ọmọ wa bàjẹ́ ni o àfọwọ́ bò nǹkan burúkú mọ́lẹ̀ àfọmọṣe ránṣì o àṣàṣẹ́wó àtìfọmọṣe ránṣì o wọ́n mọ̀ o ìlú Canada mọ̀ wá o everybody knows we no dey do am we no dey do àṣẹ́wó we no dey do poor campaign no be love no canada no be marriage Esabod ń ṣe ọmọ ẹ̀ ń ṣe àwọn tó tún lọ́ba náà wọ́n ń ṣe o àwọn olóbò táǹkàṣù olóbò gbàǹjo olóbò iná lóbò hmm. olóbò public orun òbò òbò tó rùn. òwúrẹ́ ni olùfẹ́ jókòó sí zumo. shut up èmi kọ́ ni mo ní kó gbẹ dànù kó gbẹ kó dàbí ìpàkèrè yàbá kó gbẹ kó má nípa dì ara àwọn èèyàn tó gbẹ tó tẹ̀ tún jẹ́ pé wọ́n tún yọ ṣéèpù tó dáa ó gbẹ ó ní ṣéèpù jagunjagun ṣéèpù ẹ báyìí gbágungbàgun ni ṣéèpù ẹ kò sí kò sí títí wò ó kò sí mọ́tò yẹn tó bá rìn ń bẹ̀ ó máa ní galloping kò sí bí àṣọ ẹ̀ ṣe dáa tó ayé ẹ spiritually ó ní galloping physically no ó ní galloping ibo ló jókòó sí ibo ni wọ́n sí nínú ayé Gaddafi ibo ló jókòó sí ní ayé baba Tina táyé wọn tó ń fẹ́ fi pọ́ tí èèyàn jẹ́ pápá ìwé lórí social media náà bó ṣe ṣe bàbá tina ló fẹ́ ṣe Gaddafi ọpẹ́lọpẹ́ ọlọ́run ní ara ọpẹ́lọpẹ́ wa níbí bó ṣe ṣe bàbá tina ló fẹ́ ṣe Gaddafi níbo ló jókòó sí ṣé ìwọ tó mọ̀ jókòó ó rí jókòó ti ìjókòó tó bá ti fi jókòó ibẹ̀ máa ń ṣànẹ̀ ìwọ ò rí inú ilé bàbá tina ni ó rí ibi tó jókòó sí ṣíà tó fi bí àwọn tina àti lẹ́kùn nìyẹn ànọ́tì orí tiẹ̀ máa ba ṣí àjẹwọ̀n lówó rà mí ànọ́tì tiẹ̀ máa ba ayé ọkùnrin yẹn jẹ́ tó bá ti lè da àtọ̀ sí ẹ lára ayé wọn ò ní da mọ́ wọ́n ló fẹ́ sọ̀rọ̀ kí ló fẹ́ sọ kí ló fẹ́ sọ sí mi kò ní da fún gbogbo àwọn tó ń speak fún òfò ní gbogbo wọn máa jọ ṣe ọ̀rọ̀ máa fojú yín gbolẹ̀ gbolẹ̀. níṣẹ́ ní táyà. ṣé o ti rí jẹ́lọ́sì ló bá ẹ òun gbọ́ jẹ́lọ́sì ló bá ẹ jẹ́mẹ́jẹ́mí sórí mẹ́ṣẹ́lì yẹn àwọn mẹ́ṣẹ́lì nísìn wọ́n máa ń kówó rà wọ́n ni ṣó ti yẹ yín bẹ́yẹn ṣùgbọ́n ìwọ àyọ́jò táyà nìwọ o kì í ṣe mẹ́ṣẹ́lì you have no name mẹ́ṣẹ́lì táyà òun ni best táyà tó dà pé wọ́n ń lò nàìjíríà ó ti yé àtàwọn kọ́mpìnì tó rà ó ti pẹ́ na oldies wọn kì í jẹ wọ́n rugged sórí wọn àyọ́jò àwọn àlòkù táyà tó kún bọ̀ bí orúkọ ẹni o ti jẹ lẹ́gbẹ̀ẹ́ o jẹ níwájú o jẹ nínú o jẹ lójú o jẹ lókè o jẹ lórí gbogbo nǹkan rẹ̀ ló ti jẹ kó sì lọ ó ló fẹ́ ju bọ́ǹbù sílẹ̀ èyí tẹ́mi jù fún wọn sí èwo ló lágbára jù tó bá wọ ọmọ ẹ tó ti rìn lọ yẹn wàá máa sọ wàá máa sunkún ayérayé ni àtàwọn tó ń bẹ̀ wàá mọ̀ pé wọ́n ti ba ayé ẹ jẹ́. ṣó fẹ́ pàdé náà ni tí o ráwọn girlfriend àbáyé tó bímọ fún dínú ẹ máa gbàgbé lọ́wọ́. àwọn wo ló bímọ fún àwọn wo ni wọn kọ even wọn bí síbi dàpọ̀ pé lójú ẹ̀ ni wọ́n ṣe ka ọkùnrin ìkan tó ṣe fraud ní London ṣé irú yẹn ló máa fẹ́ ni dínú máa fẹ́ gbogbo àwọn owó tí àwọn ọmọ celebrity dására dínú ó ní ò jẹ́ kó tí ì padà lọ di gómìnà àbí kó padà sílé áùsì gbà tó ti bá wọn sùn yẹn à ń gbàdúrà kọlọ́run kó bá wa rectify everything we are praying kí ọlọ́run bá wa rectify everything ni wọ́n ti dájọ́ orí burúkú wọ́n orí burúkú ń bá wọn rìn gbogbo wọn níbo ni ẹni tí àwọn tó gbogbo àwọn tó ń bá sùn yẹn gbóná wà bọ́láyé wọn wà lónìí àti ọba nìkọ̀rọ̀ àti gbogbo wọn they have one problem or the other kókó ṣìdànù sígbó fún mi. Auto Bola, ó tún ti ń kọ my husband my husband sórí dínú kí ló kàn ẹ́ ń bá àkọ́ sí kí ló kàn ẹ́ kí ló kàn ẹ́. olórí ibu ni ẹ ò lé ní. olórí ibu ni ìyá ẹ olórí ibu ni ibu gbogbo àwọn ọmọ ẹ olórí ibu ni olórí ibu ni gbogbo nǹkan tó jáde la olórí ibu ni gbogbo àwọn tó bẹ̀ẹ́ iṣẹ́ orí ibu lòdì ó dẹ̀ máa bá gbogbo wọn gbogbo nǹkan ni wọ́n máa bàjẹ́ ó máa parẹ́ lójú wọn. ọ̀pọ̀lọ̀ orí ibi tó tútù ó fẹ́ ta sí kájọ̀dẹ̀. ọ̀pọ̀lọ̀ orí ibi ṣé ọ̀pọ̀lọ̀ ibi tó tútù tó fẹ́ ta sí ṣé kì í ṣe nǹkan tí ọmọ bọ̀tí náà rí kì í ṣe nǹkan tí Ìyábọ̀ Òjó rí kì í ṣe nǹkan tí Bísí Dàgbò gbogbo wọn ni wọn ò ṣiṣẹ́ kan rí àwa ṣiṣẹ́ Auto Bola ni wọ́n ń pè mí nígbà tí mo dé Canada bí mo ti ṣiṣẹ́ mo ṣe many things tí ò rẹ̀ ń ṣe olè àwọn olè ṣe wọn bí àwọn rí ní South Africa gbogbo iṣẹ́ yàtọ̀ síṣẹ́ olè àti iṣẹ́ ìdọ̀tí àti iṣẹ́ iṣẹ́ kán bàtà èèyàn jẹ́ nìkan ni mi ò ṣe ó ti yé gbogbo àwọn tó ń sọ tó gbé pé ọ̀lẹ ni wọ́n yẹn àwọn lọ̀lẹ má fi èébú tí wọn kó má fi bú èmi sọ fún mi iṣẹ́ mélòó wọn lè wá Canada kan wá ṣe ọmọ ọ̀dọ̀ lẹ́yìn tí wọ́n bá ti fún yàn mọ́tò rí wọn ò fún wọn ní mọ́ wọn ò fún yàn mọ́tò wọn ní nǹkan tó fẹ́ fún yàn wọ́n ń fún wọn nì tí wọ́n bá ba yẹ̀yàn jẹ́ wọn ò lè live tí wọ́n bá live on men they cannot survive. mo ní dídò fún mi ẹ tí ò bá dẹ̀ fún mi nígbà tí ò dẹ̀ fún mi ń sìn mo ń jẹṣẹ́ ọwọ́ mi ọjọ́ tẹ́bi bá dẹ̀ wà mo ti mo máa dìde ṣó ti yé bẹ́ẹ̀ yẹn dínú ìbá máa fún mi ó ti yé ìbá máa fún mi ó ti yé bẹ́ẹ̀ yẹn ẹnìkan náà ni ìgbà kan lòun náà mu gàrí ìgbà kan ni dídò mu gàrí òun gbọ́ ìgbà kan onímọ̀gbé píṣẹ̀ ìfẹ́ yẹn ní dídò mu gàrí ní òróró ẹ̀pà sí àti kúlíkúlí abẹ́rẹ́ ja ní plẹ̀tì tó ti fi mu gàrí yẹn ọlọ́run tó ṣe fún lè ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi kò sí nǹkan ọlọ́run ò lè ṣe kó kó sì lọ ẹ̀yin yóò fò olórí burúkú aláyé bàjẹ́ ìrànkìràn ayé ọmọ yìí máa bàjẹ́ last last ni torí pé ń ba yé ọmọ ọlọ́mọ jẹ́ Don't come for me. Kó ṣì dànù sígbó lọ ọmọ ẹ tó sínwín. Kó stature. Kẹ́nu gbogbo obìnrin ti di. We are not talking about stature. Stature stature dínà ògùn kò dáa tó tèmi. Ó ti yé bẹ́ẹ̀ yẹn. But kì í ṣe by stature. Stature Bísí àti stature gbogbo àwọn tó ń sọ yẹn kò dáa tó tèmi. Ní tí mo lè ṣe wọn ò lè ṣe But we are not talking about stature. Ó ń gbọ́ why are you speaking for people why are you not speaking for your child àbò fẹ́ kídìnà bá ìfẹ́ ọmọ ẹni ọmọ ẹ tó ní hiv yẹn tó ní kọ́ ọmọ ẹ olórí burúkú yẹn ọmọ ẹ alárùn rẹ gbà ṣé o fẹ́ kó bá ìfẹ́ ní why are you not speaking for your child you speaking for people àwọn tó ń compare mi pẹ̀lú yẹn kí lorúkọ ẹ̀ ó wá sínú ilé mi kí lórúkọ ẹ̀ èyí tó la tó la tó la Ìyábọ̀ Òjó lójú MC gbé wá sílẹ̀ níjọ́ tí mo ní mo ń sílé lẹ́yìn after ọjọ́ yẹn tó gbé màlúwà tó wá lónú ó dúpẹ́ tó kó òun kí lórúkọ ẹ̀ ìwé ọláyà kí lórúkọ bọ̀bọ̀ ẹ̀ tí Ìyábọ̀ fẹ́ yìí ó wá àwọn mẹ́rin ni mọ́tò pàṣípàdà wèrè kan báyìí náà gbé wá wọ́n tó wá tọrọ torí wọ́n bìlí pé ń jọ yẹn mo expect goods kan wọ́n bìlí pé mo máa ní electronics bẹ́ẹ̀ wọ́n fẹ́ wá jagbà náà ni ó wá sílé mi ó jẹun ó momi a fún wọn ní wọ́n ní kán dín ẹran fún wọn àwọn àbúrò wọn dín ẹran fún wọn tó là lójú wọ́n wá ní wọ́n wá kí mi like a madam wọ́n wá kí mi like a ìyá olówó wọ́n wá kí mi bí ẹni táyé ẹ̀rọ ọlọ́run gbà fún tí ò dẹ̀ dáhùn mẹ́pẹ́ àjẹninu wọn ká káwọ́ àti dìbọ́ra abaniláyé jẹ́ wọ́n máa ń sọ̀rọ̀ stature kí ni wọ́n who are they have not given anybody anything before they have nothing to offer you that to destroy people's life and get money from it ìyẹn ló máa fi compare pẹ̀lú èmi Bọ́lá ọmọ tó dignity and decency ó ní ṣan tó dájẹ gbogbo yín pátápátá ẹ̀ ní jèrè gbogbo yín tẹ̀ ń bẹ́ sábọ̀dù síṣẹ́ sí mi ẹ̀ ní jèrè aláṣẹ́wó point one aláṣẹ́wó point one. ó ní kí ni wọ́n fẹ́ fi kí ni wọ́n fẹ́ fi dino wọ́n fẹ́ fi wé dino kí ni dino ti jẹ́ ó ti ṣe aláìní rí dino ó ti ṣe aláìní rí ebi ti pa dino rí ìyá ti jẹ dino rí so kí wá ni ọlọ́run dẹ̀ padà wá gbé sókè there is somebody that I will bless Stop mi máa fi máa kọ́ sí ìdánù tí gbọ́ fún mi. àwọn nǹkan tí mo fi tọrẹ nígbà tó fi rò pé mo yọ̀dẹ̀ ìtọ́lọ́run ṣe fún mi ò mọ̀ pé lè ṣe fún mi rárá ọlọ́run rèdè kò dẹ̀ rán anybody pé wá fún lówó àbí kò tẹ̀ bá mi ra mọ́tò gbà yẹn ọlọ́run àwọn tí ọlọ́run lò fún mi mi ò mọ̀ wọ́n rí wọn ò fún mi lówó pé owó gbà rè o wọ́n kàn fi ọ̀nà wọ̀n mi ní pé tó bá ti fẹ́ kí àwọn èèyàn máa rush business ẹ̀ you do it faster than others you do it smarter than others wọ́n dẹ̀ sọ fún mi bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ lo status yẹn with my prayer and the Lord opened the door and mo dẹ̀ bẹ̀rẹ̀ sí bless àwọn èèyàn wọ́n wá rí mi èmi tó pé mo nice wọ́n wá rò pé mo yọ̀dẹ̀ ni mo mo yọ̀dẹ̀ àbí mo ti yọ́ ni àbí mo ti yá ni mo yá ọ̀dẹ̀ náà ni àwọn àṣẹ pé ọ̀dẹ̀ ọ̀lẹ lèmi iṣẹ́ kí làwọn yẹn ń ṣe ṣé wọ́n lè ṣiṣẹ́ ni wọ́n ṣaṣẹ́ wà bọ́kùnrin mélòó ló gbọ́ ó mọ̀ pé mo ní house for my own I have this flat for myself my daughter go to school from Monday to Friday those who are doing wọ́n ń ṣaṣẹ́wó ní Canada àwọn aṣẹ́wó wà ní Canada tí n bá fẹ́ ṣaṣẹ́wó kí ló máa kọ́ọ̀sì mi kọkùnrin wọlé kọkùnrin jáde bí wọ́n ṣe gba yàrá sí tọ́kì tó fi ń ṣaṣẹ́wó tó ń wọlé tó ń jáde tó ń sanwó fún ẹ. ẹ kí ló kọ́ọ̀sì mi but I don't do that táwọn bá wà ní Canada wọ́n máa ti gbé jà káàkiri wọ́n á ti sùn pẹ̀lá rárá wọ́n á sùn pẹ̀lá jèrò ìyẹn mi pé wọ́n ti sùn pẹ̀lú everybody wọ́n ti fòbò bàdúgbò jẹ́ wọ́n ti fòbò balẹ̀ jẹ́ wọ́n ń ja èmi lólè ni wọn ò lè jà wọn lólè kí wọ́n fẹ́ jà àwọn olè tó yẹ pé owó ló díjà wọn náà wọn dọ̀ wọn wọn fọ wọn ò sanwó pé lórí dídò sanwó pé wọn ní kò sanwó pé nǹkan tó díjà nìyẹn ṣẹṣẹ aṣẹ́wó jẹṣẹ ni má jẹ́ kó yẹ yẹn má jẹ́ má jẹ́ má jẹ́ owó jọ fún mi lómi kí n mú mi. ọ̀dọ́ láyé ta ló dàbí gorodómù yìí ti. àwọn aṣẹ́wó wọn ò lè dàbí èmi àwọn aṣẹ́wó yẹn they can never be like me aṣẹ́wó can never be like me and my statue, i'm proud of it go and check it To check me dáadáa wò mí kó tún sún mi wo. Wo mi son lè Wo mi ko tún mi wo to ba ti go and check my picture Wo mi ko lọ tún wò mí kó tún tún mi wo. and we are going through stress despite that wo mi ko tún tún mi wò àwọn tẹ́lẹ̀ fẹ́ dìmọ́ọ̀tù ara yín ni kì í ṣe mi gbogbo ẹni tó bá lọ máa dìmọ́ọ̀tù mi ọdún máa dìmọ́ọ̀tù ẹ tọmọtọmọ ní òní jẹ́rẹ̀ gbogbo ẹni tó bá lọ máa dìmọ́ọ̀tù mi ọdún òní jẹ́ ọlọ́run òní ọlọ́run òní gbà fún yín mọ́ gbogbo ẹgbẹ́ àti ipò àtàyè tó bá ti ń yọ mí lẹ́nu wá ikú òjijì ìṣẹ̀lẹ̀ burúkú tábà mi a máa ṣẹ̀ sí níbẹ̀ ẹni tẹ́mi bá wá súre fún tó bá ṣe kàfẹ́ mi ọlọ́run ọmọ ojú ọmọ ẹgbọ́n lẹ̀ ọ̀run apá yí ẹ̀dá sáìdá lójijì ọ̀run á yí ẹ̀dá nù sí kòtò ẹ ní jèrè. mo gbá tòun ní padà sọ́dọ̀ ẹ̀ ní sí o àbúrò náà kókó sáré à. kó sì lọ àwọn yẹn go and check mi ò kí ń bá illiterate ṣeré i don't go for illiterate i don't go for them ó sọ pé mo yàtọ̀ mi ò kí ń ṣẹran wọn náà ó rẹ pé tí n bá jẹran wọn màá máa sọ jáde ni mi ò kí ń ṣẹran wọn náà wọn mi ò i don't go for illiterate i don't go for illiterate a kì í kò láì èmi àti illiterate a kì í ṣeré stark illiterate ni wọ́n àwọn ọmọ aláta àwọn ọmọ onípọ̀nbé àwọn serious element àwọn ológogoro tó máa ń bóra àwọn aláyé bàjẹ́ tó máa kọ̀ fàṣọ gẹ̀rẹ́sì ayé wọn nìkan ni wọ́n mi ò ṣe i don't go for illiterate i don't go for illiterate ní mfm nígbà tí bàbá Olúkọ̀yà sọ pé má fẹ́ ẹnìkan mo ní ah, ah, mo ní eléyìí doctorate ni prince ni ó ṣe doctorate ẹ̀ nígbà dájọ́ ń lọ sí awo awo hall ló wà ní ui ìgbà míì ti máa ń sọ pé dr ogo àti òrò dr ogogo inú awo nínú unilemi nínú nínú ui yẹn ni mo ti máa ń gbọ́ gbogbo oríṣiríṣi orúkọ tí àwọn tó máa tí wọ́n máa ń fi àwọn àwọn professor wọn ṣe yẹ̀yẹ́ pé professor kìnnìkan professor ogo ọmọ ìjọjọ ń lọ class ni nígbà tá a ṣẹ̀ṣẹ̀ ń dé nígbà tó lóun fẹ́fẹ́ mi ó wà ní ó ń ṣe doctorate I don't go for illiterate ṣé mi ò ní kàwé màá tún wá máa go free literate. ọjọ́ tí mo tí promote màláìka suit ni mo wọ̀ ó tún sọ pé màmá kí ló tẹ́ wọ suit bẹ́ẹ̀ nítorí pé suit ni àwọn tó ń lọ suit tó ń corporate ni mo ń bá ṣe mi ò ń ṣe ras mi ò ṣe terrorist ó sọra wo mí kó tú mi wò ṣéèpù lẹ́kọ̀ọ́ tújọ lẹ́ ń tújọ àwọn táyé wọn ti bàjẹ́ àwọn aláyé rírùn aláyé ṣíṣá they should bring it out kó sọ fún wa ń gbòòrò ayé àwọn tó tún ṣe àwọn tí wọ́n sọ yẹn sọ ayé tí wọ́n túnṣe ayé tí wọ́n bá bàjẹ́ àwa ń túnṣe ni kò ní dáa fún ẹ sábọ̀ ọ̀dọ̀ òní òní ṣáà tó dáa jẹ́ òfò lọ́ṣẹ̀ẹ́. wọ́n fine wọ́n lọ ṣèdí kí ni wọ́n fẹ́ kọ́yàn láwùjọ i'm a preacher ìṣesí mi àti ìwàsí mi ó ń teach ìṣesí mi àti ìwàsí mi ó ń teach. bàbá Bukola kì í ṣe illiterate banker ni bank manager banker ó gbà bó dáhùn banker ni sọ fún wa the kind of level o ti sọ irú àwọn èèyàn tó o ṣe ó dẹ̀ rí èmi ò kì í báyàn ṣe kí n tí ìbàjẹ́ pé àwọn tó lọ àwọn olórí burúkú àwọn ẹni tí àwọn Wàsíù Àyìndé mi ì lè bá wọn ṣe ó ti dọ̀sán àtòru mo lè forgive wọn kí n sọ pé mo let go bọ́tì ọmọ àsan láì nígbà tí wọn mọ̀ kò sí ẹni tó bá pa gúnugún tóun náà máa kádùn ni bẹ́ẹ̀ ni bàbá Bùkọ́lá yẹn <laughs> mo dákẹ́ mo forgive wọn lórí ẹ̀bọ̀ torí ọlọ́run ní tóun bá ti fẹ́ jà oníjọ́ sí lizem mo lè má bá wọn ṣeré mọ́ ṣùgbọ́n mo ní mo release wọn wọ́n mi ì bá wọn ṣeré mọ́ o ṣùgbọ́n ọlọ́run ò ní gbẹ̀san sit down there dey look mi kì í dé sí torí pé èèyàn fẹ́ jẹ màálù kó máa pa jámbọ̀dà àbò fẹ́ jẹun kó máa pe màálù bọ̀dà mi ló dé go for mi ò kì í tó kó kiri ká máa sùn kiri ilé ni mò ń sọ́gùn láti sàn yìí kódà ordinary person gan mi lè gbé wá sí ibẹ̀ kó wá máa bá mi gbé talkless of kí wá máa gbàyàn láì kó wá máa gun àyà mi àyà tó pressure ayé mi tó tó tó good sí mi màá jí nígbà míì báyìí màá ma ní ọlọ́run mo dúpẹ́ màá wo bọ́dì màá ní ọlọ́run ó ṣe gan ni ìwọ wá ń sọ fún mi pé kán lọ wo statue àwọn yẹn kí ni statue wèrè kí ni statue àṣẹwó kí ni statue àwọn ọmọ tán lọ fi ń ṣe tán fi ń ṣe rán kí ni statue àwọn tó bímọ tán tó fọmọ wọn ṣe rán tó jẹ́ pé òbò ni wọ́n ń tà jẹun kí ni stature wọn we talking about dignity and decency you are talking about rubbish stature stature kọ́ stature ni oríyàwó president àwọn ìyàwó president wo lori. tí wọ́n shedi àbí tí wọ́n ṣe orí burúkú ó lè bí àwọn aṣẹ́wó yẹn ni àwọn for campaign no be love panagida do be marriage àwọn àdògán lòbò wọn ẹ togi sí anyhow bọ́mọdé ṣe ń wọbẹ̀ làgbà ń wọbẹ̀ bí olófo ṣe ń wọbẹ̀ làwọn tí ológo náà ló ń wọbẹ̀ òsì wíńdò àwọn aṣíwèrè ń do tó bá yà ti lówó anybody can do degode dodododododo everywhere dododo ni wọ́n fi seventy dollar dó wọn nígbà tí mo kọ́kọ́ rí wọn ní Dubai wọ́n fi seventy dollar dó wọn hundred dollar tó pọ̀ jù mo ní ẹgbàá mi mo sọ fún ọ̀rẹ́ mi kan mo ní sọ fún mo sọ fún Jùmọ̀kẹ́. Jùmọ̀kẹ́ lórúkọ bèbí yẹn jẹ́ ó wà ní Dubai up to date mo ní kó sọ fún wọn tó bá mọ̀ wọ́n pé mo lè fún wọn ní owó yẹn kán má doko kiri mọ́ ó ní bọ́n ṣe nìyẹn o ó ní wọn ò ní gbà o mo ní kó sọ fún wọn ọkùnrin kan ó bá gbogbo wọn sùn ìgbà yẹn wọn tí bẹ̀rẹ̀ sí ń ṣe kán máa kórajọpọ̀ lórí bẹ́ẹ̀dì lẹ́ẹ̀kan eléyìí bá ti bára wọn sùn gbogbo máa jókòó sí tìjú báyìí ọkùnrin yẹn wọn dẹ̀ máa wọlé lẹ́ọ̀kan tí ilé bá ti fẹ́ lè sùn ẹ á tún wọlé ilé á wọlé ẹni tó wá ń bá sùn yẹn níjọ́ ẹ̀ lọ́hùn tí gẹ̀yẹ́ fi wá sọ fún mi toro ohun ara ń ta ó wá jẹ́ ọ̀rẹ́ boyfriend bóyá boyfriend àbí toaster ọ̀rẹ́ mi kan ni ọkùnrin yẹn tó máa wọ̀sùn níjọ́ yẹn lọ ní Dubai yẹn ni irritate mi ẹnu kò rí tẹ ẹnu wọn tún ṣe mí ìgbà tí mo wá sọ fẹ́ nìkan ẹnìkan wọn ni à kí n wo eléyìí pé kan nínú wọn báyìí pò lọ ṣe ṣọ́ọ̀pì fúngbà tó máa ná one thousand dollar fúngbà ẹ̀ ó ló fẹ́ kú sóun lọ́rùn mo ní ẹ̀ẹ́ àwọn yẹn máa máa fẹjú mẹ́mi lẹ́ máa máa ṣe bí nǹkan bàbàrà èmi Bọ́lá Fọláṣadé lẹ́yìn tí ẹ máa kanlẹ̀kùn àwọn oníṣẹ́ẹ̀tì yín máa kanlẹ̀kùn wá sílé mi wá tọrọ owó ni ẹ máa sọ fún mi pé olówó olówó ghetto I was born in the ghetto hmm? and ghetto dẹ̀ ní gbogbo orílẹ̀-èdè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ́ àwọn new site old site ni wọ́n ń pè ní ghetto so old design ni wọ́n fi tọ́ mi dàgbà kò matter ṣé o tún ti padà sẹ́yìn ní olórí burúkú. idol wọn náà Wàsíù Wàsíù kò sí bí okó yẹn ṣe lè tóbi tó kí má má fi. ìgbà kan tíyàwó wa kó bù ìgbà sanyẹ́rì yẹn nìkan mo rí i pé ìlọ ẹ̀ má papọ̀ inú ẹ̀ dínú black àwọn à ń sọ ọmọ ọmọ mi tó gba sékè ìyá dino ti kú dino ò lè jọmọ ẹ àfi tó yẹ pé dino fẹ́ ya wèrè bí ilé kan dino àfi tó wá fẹ́ máa ṣe pínta ó fẹ́ padà bẹ̀rẹ̀ sí lọ ṣe pínta nílùú Dublin dino kì í ṣọmọ ẹ ó dọ́mọ ẹ mọ̀ ọmọ ẹ ti sọnù ó ń ṣe ìrànràn lọ́wọ́ ọmọ ẹ lẹ́kàn ti kú bó bá kú lọ́wọ́ orísun ibi tó ń sin sí dino is not your son if it's your son if the dinner is related to you pẹ́ máa tutọ́ ẹ̀ sọnù mi lè bá ṣeré kódà mi le gbé sórí platform anybody to bá ti jẹ́ ọ̀rẹ́ ẹ bó ṣe wà ní àbí tó lo admire wọ́n disgust me, wọ́n taste me, wọ́n smell sí mi dínà ò kì í ṣọmọ ẹ ò dánmọ ẹ mọ ọmọ ẹ ti kú omo ẹ ti rìn lọ ọmọ ẹ ti ṣorí burúkú ọmọ ẹ ti ya wèrè àlọ rámírámí nílé kan lọ ọmọ ẹ báwo dínà ọmọ ẹ ọmọ ẹ kọ olè ó ti rí lẹ́nu jọ́ mẹ́ta bóyá máa rí pé Auto Bola máa pariwo fowó lé o bóyá dínà ló ń fún lówó lé bóyá dínà ni òun ní o kódà wọ́n sọ fún wa lẹ́nu jọ́ mẹ́ta yìí wọ́n ló tiẹ̀ tún ń disikútò owó kan fún wọn ní London tó ṣí ṣọ́ọ̀bù fún ọ̀rẹ́kẹrẹkẹ tó kọ̀ nẹ́ẹ̀tì gbogbo àwọn èèyàn so kíwọ náà sáré gan mọ ó ti yé kò dẹ̀ sẹ́ni tó bá ti yán mọ́ káyé ẹ̀ bàjẹ́ torí ò lè sọ tòótọ́ ọ̀rọ̀ kan àwa máa sọ tòótọ́ ọ̀rọ̀ tí àwọn kòkòrò kan ìjàlọ àbí ìwò kan bá tú òmọ ẹnìkan tó rọ̀ mẹ́nìkan a máa sọ̀rọ̀ fún ajá gbogbo ọ̀rọ̀ burú àti nǹkan burúkú tó já tó so mọ́la ajá kúrò ìwọ ó lè bóyá máa pẹ̀pẹ̀ fún wọn nìyẹn táyé wọn máa fi bàjẹ́ tó bá tún bàjẹ́ tán wọ́n ló máa kọ́kọ́ bú wọn nígbà tí wàá sì gbé lọ nàìjíríà padà dé mi báwo ló ní kó má bù mí nígbà tó wó bẹ̀rẹ̀ pẹ̀lú mi ó ní kó lọ máa represent àwọn ní diaspora olórí burúkú terrorist ọmọ àlè ó dé nàìjíríà ó jí ọmọ ọlọ́mọ gbé ó jí ọmọ ọlọ́mọ gbé olófò ni ẹ ó fẹ́ kán máa celebrate ẹ ìwọ tó lè dé nàìjíríà tí mi bá lè dé nàìjíríà tí bá máa ṣe omi fún wọn nàìjíríà sí màá mójú mi débẹ̀ kòrókòrò báyìí màá mójú mi débẹ̀ this time around tí máa fẹ́ ṣe nǹkan kan fún yàn ní nàìjíríà tí máa ní owó tí mo fẹ́ ṣe ìwọ ń ṣe kán máa lè máa kàn sẹ́ pé ó jẹ́ nǹkan kan ó jẹ́ nǹkan kan ó dé kútọ́nu ò lè dé nàìjíríà olófò aláyé bàjẹ́ àwọn kan dẹ̀ wà nàìjíríà wọn láwọn lọ́ọ̀fẹ́ irú òfẹ́ wo nìyẹn olóṣì olórí burúkú ẹlẹ́nu rírùn eléyìí jíjẹ vampire eléyìí tó fi mẹ̀jẹ̀ gbogbo eyín ike ló kó síbẹ̀ a máa ti bẹ́ẹ̀ gbogbo nǹkan ẹ ló ti bàjẹ́ eyín bàjẹ́ ọpọlọ ẹ bàjẹ́ irun ẹ bàjẹ́ gbogbo nǹkan ẹ ló ti bàjẹ́ ó ń gbẹ òun yọjò bíi táyà oní túùbù nínú ó ń deflate ó ń deflate ó ń deflate lójoojúmọ́ ó dẹ̀ wá nǹkan ṣe sí ayé àwọn ọmọ náà ń deflate wọ́n máa ní hòtẹ́ẹ̀lì wà báyìí òun gbádùn ṣe bó ṣe ń gbádùn nìyẹn ṣó wà ní nine kọ́núgà ni ṣó wà ní ṣáláàtì ó bá tiẹ̀ jẹ́ pé wà ní ṣáláàtì ó bá tiẹ̀ wà lóòótẹ́ ńkọ́ ṣó wà lẹ́fùn ni àbó wà ní bọ́t kàlífà ṣó wà ní hòtẹ́ẹ̀lì tó wà ní òtí ìlọ́mọ ṣàlẹ́ǹjì yẹn lẹ́ni ni o májò ó di next week kó lọ gba hotel sí Burj Khalifa the tallest hotel tó wà ní Dubai yẹn lọ gbalé síbẹ̀ lọ gba akóyé alẹ̀ mọ́ wa wá gba hotel bread, bread and breakfast wá gba àwọn hotel tán ti ń ṣe short time hotel tán ti ń tán ti máa ń sáré bára wọn sùn sáré jáde títí kíákíá àwọn hotel oníkókóróṣe onídùn àwọn hotel tó ti kókóróṣe àti dùn lé ẹ̀wọ̀ wọ́n máa fi yẹn ṣakọ hotel wo ló lọ ayé ọmọ ni àwọn ọmọ tẹ́ ọsọ tẹ orí burúkú ni òsínwí tẹ́ bá ti ní mental problem o ní sọ pé ilé ẹnìyẹn bẹ́ẹ̀ tí o kàn fẹ́ wà ló tẹ́ kó kàn sùn síbẹ̀ olófo. èmi ò ní kó padà sọ́dọ̀ kókó mi lè fẹ́ kó padà sọ́dọ̀ ẹni sí àdúrà sí ṣúùsì mẹ́ta nínú àwọn tó fẹ́ tó lẹ ayé tó dé Matthew. god bless you ṣúùsì mẹ́ta nínú àwọn tó fẹ́ tó bẹ̀ tí wọ́n yìí tí ìgbà bẹ́ẹ̀ wọ́ọ̀kì kò pè mí ní pásítà Fẹ́mi Adébáyọ̀ Ìjẹ̀bú. sórí Fẹ́mi Adébáyọ̀ díẹ̀ ló máa gbà lọ́wọ́ ọmọ mi Ṣọlá díẹ̀ ló gbà read my lips díẹ̀ ló gbà lọ́wọ́ Ṣọlá torí Ṣọlá nígbà tóun wà bíi ten years tó ṣe owó ló ń gbà yẹn Ṣọlá ti wà bíi six years or seven years bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ díẹ̀ kékeré ni ọmọ bàbá ọ̀gá ló gbà lọ́wọ́ Ṣọlá ọmọ mi ìwọ kọ́ ló máa bá mi wà àwọn ọmọ ẹ nídìí ọkọ lọ wọ́kọ fún wọn ìwọ gan náà nídìí kankan lọ wá fún wọn kò kó ṣì dànù. o ní o fẹ́ bá mi wá ìjẹ̀bú lọ́wọ́ kí lorúkọ orí bishop patu nígbà tí mo gbé àwọn celebrate kan lọ tí wọ́n rí pé mo ṣe dáadáa fún mi ìdẹ̀mọ̀ wọ́n rí mo kàn fi ṣàánú wọn ni àti tó ń sọ pé kò dé lóyìnbó rí kí n ra tíkẹ́ẹ̀tì fún tí mo ṣe fún un nígbà tó fẹ́ ṣe fídíò tó fẹ́ ṣe fíìmù wọ́n fún mọ́ dídí pé wọ́n ní kí n lọ wò ó ni wọ́n ṣù ẹ̀ káàkiri ní kiri wọ́n ní ó wà ní pé orí bishop atu ipe lanko àti latin wọ́n wá lo ìjẹ̀bú mbẹ́ lọ́bẹ̀rẹ̀ that was two thousand and kini ṣé twelve àbí ni fíìmù yẹn jáde ṣá wọ́n ní kí n lọ wò ó wọ́n béèrè lọ́wọ́ ìjẹ̀bú pé ìjẹ̀bú torí pé nígbà yẹn they don't know me because i'm a quiet person wọ́n rò bóyá ìjẹ̀bú òde ni ọmọ ìjẹ̀bú òde ni mí because everything about me is about ìjẹ̀bú tí mo sọ pé mo ní gáràjì níjẹ̀bú mo láwọn ọ̀rẹ́ níjẹ̀bú ibi tí mo ti kọ́ṣẹ́ ìjẹ̀bú ni ìjẹ̀bú òde i always honour them even àwọn tí mo tó mọ̀ níjẹ̀bú wọ́n tó rò bóyá ọmọ ẹ̀pẹ́ ni mí tí wọ́n dẹ̀ mọ́ pé ṣe ni mo kàn fẹ́ ọkọ ní ẹ̀pẹ́ are you getting me ibi tí mo wà tí mo wà tí mo wà humble to the mo humble and humbleness mi dẹ̀ ní ẹrù bí a mo fi jẹ́ foolish person lójú yín I don't disclose anything about myself because everything nínú ayé yìí ayé la ba gbogbo ayé náà la ma fi sílẹ̀ sí lọ wọ́n ní kí n wo pe wọ́n ṣe kinní yẹn wọ́n pè mí torí ngbà yẹn wọ́n rò bóyá Ìjẹ̀bú ni just to know where I came from lẹ́yìn tí mo gbé wọn lọ sí tí mo ṣe show yẹn tí mo ṣe last show yẹn fún wọn tán ó ní mi ò ṣe ń fẹ́ drag Latin Ati baba lanko bàbá láńkó títí mo fi kúrò nàìjíríà ó sì máa wá sílé mi tó bá nídìí owó wá tọrọ lọ́wọ́ mi tó bá wá lé mi ọ̀tọ̀ tó bá wá sàdúgbò mi ọ̀tọ̀ mo fẹ́ mu nǹkan fún mi ní nǹkan kan bí òjò kankan lọ torí ẹ̀mí ò ṣe drag because ní tí mo ṣe fún wọn gbà yẹn náà appreciate ẹ̀ láńkó àti latin láńkó latin sì burú ju láńkó lọ lẹ́yìn tí mo promote láńkó tí mo gbé lọ sílùú tí mo gbé lọ Dubai yẹn lẹ́yìn ìgbà náà wọ́n sì fẹ́ ṣe patí tó invite mi síbẹ̀ tí mo náwó tí mo tún fún ní gift tó tún wá yáwó lọ́wọ́ mi tí mo ní kò tún sọ ṣé mo tó torí ẹ̀ dàgẹ̀ mi kò ṣe mí lẹ́yìn ìgbà náà ó tún sọ fún mi pé òun fẹ́ ra mọ́tò fún ìyàwó nǹkan òun ló jẹ́ kí n mọ̀ pé òun dẹ̀ láìkì ìyàwó ìyá bàbá no network òun gbọ́ ìjẹ̀bú yẹn ọmọ kékeré pátápátá ló jẹ́ sí mi ló dẹ̀ tún máa dà bíi díẹ̀ ni ṣọlá tún gbà ló gbà lọ́wọ́ ṣọlá náà bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí díẹ̀ ló gbà lọ́wọ́ ọmọ mi ìwọ ló máa ń wá ọkùnrin tó yọ̀ǹgì sí ẹ tó máa máa wó kó oríṣiríṣi láti máa dó ìwọ ló mọ kókan tí wọn ń dò ìwọ ló lẹ ẹlẹ́rẹ̀gbẹ́ ìwọ ló lóòórùn ìwọ ló ní dọ̀tí ìwọ la kó má mojú dì ìwọ ló ní dọ̀tí ìwọ ló lọ ṣe eyan ìwọ ni ìyá òfò tí wọn gbúdọ̀ fi tọrọ fún ìyá obìnrin gidi ni mí ni òun ṣe olórí burúkú obìnrin ìjẹ̀bú yẹn ló wá sọ pé o fẹ́ bá èmi wá ìjẹ̀bú ló fẹ́ sọ ló fẹ́ bá èmi wá ìjẹ̀bú ló fẹ́ bá èmi wá tó máa bí ọkọ àbí ọlọ́run máa pa kádàrá ẹ̀dà sáburú torí ẹ̀ náà ló ṣe lọ fi owó ra bàbá àjẹsà ó fowó tan bàbá àjẹsà mọ́ra ni tó wá ń dún ẹ mọ́lé yẹn ìgbà tó yá olóko ẹ̀ ò kí ń le ìwọ ló kọ́kọ́ sọ létà nígbà tó ràn lọ sẹ́wọ̀n ó wá ló fẹ́ rèèpù ẹ níjọ́ náà lọ́hùn ẹnu ẹ̀ yìí kan láti kọ́kọ́ gbọ́ pé o kú bàbá ìjẹ̀ṣà òpin lè bàbá ìjẹ̀ṣà o ò sọ pé o ti wá dó ẹ mọ́lérí bàbá ìjẹ̀ṣà ti dorí o létà ló wá sọ pé ṣe ló torí gbogbo àyẹn tẹ́ kó tó di pé ó lọ sínú ẹ̀wọ̀n kó tó di pé ìjẹ̀ṣà wá wá kó bá bàbá ìjẹ̀ṣà gbà yẹn tó fa ní problem òun àti ìjẹ̀ṣà ṣẹlẹ̀ mọ́ pé ìjẹ̀ṣà lọ sí Dublin ó gbé nínú ilé obìnrin yìí aláyé bàjẹ́ ni ẹ̀ ó ní mo sọ nípa Saidi Balógun jọ yẹn akaimoye nínú àwọn celebrate tó máa pè mí lórí fóònù máa ṣépè fún ìyá wọn ni sínétọ̀ tó wà lórí ipò wá sílé mi rí mo dọ́gbọ́n pé ọmọ gáràjì mo ní kò jòkó abámi lè jáde sínétọ̀ torí mi mo rí pé sínétọ̀ yẹn mọ ẹni tí mo ń fẹ́ ẹni tí mo ń fẹ́ gan ó yùsì mọ́ ó máa dọ̀bálẹ̀ fún pé ọkùn mi ni ó dẹ̀ rí mi pé ìyàwó àbúrò òun ni mo jẹ́ ó dẹ̀ ń toast mi ó tún gbéra ó tún wá sínú ilé mi meanwhile ó tún tọrọ owó lọ́wọ́ bàbá ọmọ mi lọ́wọ́ bàbá ọmọ mi ló lọ́wọ́ tèmi náà bàbá ọmọ mi ní ẹ jẹ́ ká fún wọn ní owó yẹn mo wá wò pé a nífẹ̀ẹ́ ní lówó mo bẹ̀yàn ní ọjọ́ tó wá ṣe mistake tó wá sílé mi mo bẹ ní pé kán bá mi lè jáde mi ò sọ pé ó jẹ́ sínétọ̀ sínétọ̀ agbé fún yín àwọn tó ṣe dáadáa lórílẹ̀-èdè nàìjíríà tẹ́jẹ́ sínétọ̀ i respect all of you ṣùgbọ́n tí sínétọ̀ kọ̀ọ̀kan ò bá ṣe dáadáa ẹ̀yin lẹ máa rí olórí olórí facebook lẹ olórí burúkú ẹ ti ẹ̀ try kẹ́ lọ gbé nàìjíríà fọdún kan òun gbọ́ ẹ sábọ̀ go to nigeria and live there for two to just one year kan lọ gbé bẹ́ẹ̀ at least tó bá ti wà mẹ́ẹ̀ for six months o tún lè padà lọ kọ́ má bàa kíwèé má bàa jóná tó bá tún ti lọ sísun tó bá tún ti lọ sọ̀tẹ́ tún lọ kò tiẹ̀ lọ lọ gbé nàìjíríà ká mọ lẹ́bù ẹ̀ ká mọ bó ṣe máa jẹ́ sínétọ̀ ni mo sọ wà ń páwà ó wá sílé mi mo ní kọ́ bá mi lè jáde tírú wọn bá rí wọn máa tẹ̀bà tí ni kó jẹ́ pé kó tẹ̀ máa lò kiri ìgboro pé sínétọ̀ ni ó ti fẹ́ sínétọ̀ ni sínétọ̀ ni ó ń fẹ́ sínétọ̀ ni sínétọ̀ yìí nìkan báìbù rẹ̀ tí n bá parọ́ tí n bá jọmọ gáràjì ni mo wá lò kó bá mi lè jáde níjọ́ yìí. kó sọ pé ọkọ mi ló ràn wá bẹ́ẹ̀ ni mo ní kó sọ pé ọkọ mi ló ràn wá ó sọ pé ẹ lákùnrin báyìí èmi mo pé o mo dẹ̀ ní kó sọ fún níjọ́ yẹn pé kó sọ pé ọkọ mi ló ràn wá ló ń bẹ̀bẹ̀ because mi ò fẹ́ kó wá mi wá mọ́ mi ì dẹ̀ fẹ́ rí mọ́ mi ò fẹ́ rí mọ́ so èmi ló fẹ́ máa fi sínétọ̀ dẹ́rùbà èmi Bọ́lá Fọláṣadé ló fẹ́ máa fi sínétọ̀ dẹ́rùbà tí n bá upgrade lẹ́ni mo lè di senator lọ́la senator Nigeria mo sì lè di senator mo sì lè mo sì lè di senator ọpọlọ àti iṣẹ́ tí mo ti ṣe fórílẹ̀-èdè nàìjíríà gan senator mi gan ò ṣe iṣẹ́ tí mo ṣe fórílẹ̀-èdè Nigeria gan senator mi gan ò ti ṣe iṣẹ́ náà tí mo kó kó sì dànù sígbó ọmọ ìjọba èyí tó ń wà bẹ̀sáyà God can make anybody òun kọ́ ni ẹnìkan ṣe lọ́ní kó búlì ọmọ kékeré ni wọ́n fún ní àbáṣẹ́dọ̀ yẹn òun kọ́ ló fi wọ̀n yẹn àbáṣẹ́dọ̀ àbáṣẹ́dọ̀ ayé kò tọ́ ni àbáṣẹ́dọ̀ àbáṣẹ́dọ̀ àbáṣẹ́dọ̀ yìí nìkan. túùsì nínú ẹyọkọ tó kù yìí o sanyẹrì ìyàwó Sanyeri wà nílùú Canada bí báyìí o withstand ọmọ ẹ tó lòun tí náà yẹ kò withstand ìyàwó Sanyeri Sanyeri is a woman being bọ̀ kí ló tó wáyàwó tó wọkọ fún àwọn tó lélẹ̀ àti tó lélẹ̀ lọ́kùnrin obìnrin mo rí pé ó máa ń lélẹ̀ báwo tún lọ́kùnrin ẹ̀yin ọkùnrin tẹ́ bá lélẹ̀ wá solution sí nísìnyí o i'm getting out of i'm getting mo mo ti lose temper mi lẹ́ẹ̀kan náà àmì lẹ́ẹ̀kan lélẹ̀ títí ó fi kú tó fi rìn lọ tó fi ya wèrè wálé tún ti lélẹ̀ báyìí o sọ́yẹ̀rì ò mà lélẹ̀ ó mà níyàwó ìyàwó ẹ̀ má wà Canada bí ó tún fáìn gan àwọn ọmọ ẹ̀yẹ wọn ò withstand ìyàwó ẹ̀ ó ní kí n ṣùsì nínú nǹkan ṣé mo sunkún ọkọ dọ́dọ̀ ẹni ṣe bí ìwọ ló máa ń wá ọkùnrin lójoojúmọ́ ló máa máa fìdí àtòbò ṣeré oríṣiríṣi ṣé mo sunkún ọkọ dọ́dọ̀ ẹ ò ní jèrè. Hmm? You want to make for me? No, it's okay so that we can make the chicken? Mm. Because so, when it gets to me, I cannot go out anymore. Clearly? Because the cribs. The cloud? The eclipse? The sun. Ṣé aago go ló máa bẹ̀rẹ̀ No, three. Eh? Okay, jẹ́ kí n round up ká tètè lọ No, no, no three o'clock ni ọ̀sán máa fẹ́ dòwú. ṣebí the only void void lajẹ ni no we can go and buy it there. let me let me finish. ṣe gbọ́. ṣé ṣé pọ́tẹ́bù ẹgbẹ́ pa ọlá lọ mí bí ìyá tá tẹ̀mí bá. tó bá yẹ pé mo tètè bímọ léṣọlá àbí pé nígbà tí mo marry mo ti bímọ last born mi máa ju ọlá lọ mí yẹn lọ tó sọ pé òun máa bá mi wá pọ́tẹ́bù kó fẹ́ mi olórí burúkú olòṣì olòṣì ẹ̀dá láyé bàjẹ́ kí lẹ jẹ́ gan-an kí lẹ jẹ́ àti gbogbo àwọn tó ń support ẹ tẹ́kọ̀ọ́ mọ́ àìpa ara yín káàkiri torí ẹ fẹ́ ká máa tú àṣírí náà ní olóòórùn nìyín náà bí sí gbogbo wọn títí náà fẹ́ mélòó nínú wọn lórí orí ṣèpù ẹ̀ ni ìwọ gbọ́ pé wọ́n lẹ́mi lọ dínà òun fẹ́ á tún sùn pẹ̀lú gbogbo ìgbà tí wàá sí òun fẹ́ bí sí ó sùn kiri ni àwọn tó fẹ́ bí sí tí mo mọ̀ wọ́n tó mẹ́wàá pọ̀ mi ò ṣe tó ba yéèyàn jẹ́ tó bá tún dárúkọ bí sí àti ọmọ ọmọ bọ̀tí kọ̀ọ̀kan níwájú mi tó tún fi wọ́n búlì mi mo máa bá yé wọn jẹ́ síbí ọlọ́run gbọ́ kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ máa bá yé wọn jẹ́ ni mo sọ síbí báyìí ṣó ló ọmọ ayé èèyàn bàjẹ́ ọkọ obìnrin wo ló máa fẹ́ èèyàn tó máa gbà tí wàá sí òun fẹ́ ó ṣe ń dóko kiri nìyẹn gbà tí dídò òun fẹ́ wọ́n ṣe kọ́ ọmọ ó ṣe ń dóko kiri nìyẹn tí wọ́n fi kọ́ ọmọ sí lọ́wọ́ Bísí ìgbà tó ń fẹ́ mo ní London bó ṣe ń dókó kiri náà nìyẹn tí bí Bukky Jesse fi ń pè ní tó fi ń pè rẹ̀ ní àbúrò fún tó dẹ̀ jorogún ni wọ́n. gbogbo wọn kò sí kọ̀ọ̀kan tó tí òun dọ̀bùdé tí òun ṣe wọ́n ń ṣe aṣẹ́wó ni aṣẹ́wó tó bá gbọ́ agbélépawó nọmba one àjọmọṣò májọmọ kẹrẹ oko délé abọ́dì ni gbogbo bàtán fi tún fi ń tú gbogbo ara wọn ṣe làwa ń túrẹ́sà láti ṣiṣẹ́ ilé tọ́lọ̀ bá ṣe fún wa àwa la ní kì í ṣe pa ajé àdẹ̀gbówó lọ́wọ́ ọkùnrin àṣe náà náà lọ sí pẹ̀lú senators ká sí pẹ̀lú àwọn tó wà ní power house ká máa fìdí da gbogbo parliament rú wọ́n pẹ̀lú àwọn tó ba gbogbo nàìjíríà jẹ́ tí wọ́n jẹ́ parliament wa kó máa kó máa ṣèkì kó máa ṣèkì òun ni nísìnyí náà fi hate ìjọba tó wà nílẹ̀ yìí náà wọ́n hate ìjọba yìí débi pé bíi pé kó lọ́ọ́ sìn ni ìjọba ẹlẹ́ sí náà wọ́n wá láti wá state nítorí pé wọ́n fẹ́ corruption wọ́n fẹ́ fìdí dàgbòrò orí ìdí òṣèré dàgbòrò orí these ìdí kò ṣeé da ìgboro rú gbogbo àwọn èèyàn pàtàkì tá a rí àárí wọn pẹ̀lú ìdí gan kò sídìí èyí tó bá dẹ̀ nídìí àtọ̀run ló ti wá èwo nídìí òṣì gan èwo nídìí rádaràda èwo nídìí tó fi ń da lérú èwo nídìí tó ti gbé rárọ̀sì èwo nídìí tó fi ń de obìnrin ọkùnrin mọ́lẹ̀ èwo ló ní burúkú ìdí ẹ wá gbọ́ àti ìgbọ́tàn wọ́n tiẹ̀ tún dárúkọ ó ní ẹ ó ní wọ́n fẹ́fẹ́ kúfẹ́. pé kí n pa ọlọ́lá mi kọ̀ ọlá lọ ní kí n mọ kí n pákó ẹgbẹ́ wéèrè náà ni ọlá kò gbádùn mi tèmi ọmọ òṣì ni ọmọ òṣì ni kò àjọ gbádùn mi irọ́ ẹ má pàpọ̀ tébù ẹ má pàpọ̀ tébù bó ṣe bí pẹ́tẹ́bù ṣe pàyà ẹ ẹ má pàpọ̀ tébù. pọ́tẹ́bù àbúrò fẹ́ lóòótọ́ sílẹ̀ jẹ́ kí lè má wù lára lẹ́gẹ̀ẹ́ yẹn lẹ́gẹ̀ẹ́ yẹn ṣe very lousy ní ti ẹ̀rọ ayẹ̀kẹ́ Fẹ́mi Adébáyọ̀ yes ìdó wọn Fẹ́mi Adébáyọ̀ wọn ló wà tasteless wọn kò sẹ́ni tí ó lè dò ó lè dò yà two hundred years tí Fẹ́mi Adébáyọ̀ máa tètè gbà sáyẹ́rì yẹn nìkan mo rí i pé ìjẹ̀bú gan gbà ìjẹ̀bú gan gbà ọwọ́ kan àbíkẹ́gbẹ́ láńkó ọmọ bá gbà ìyẹn ti dórí ó yẹ kí tó máa ń bu ni ó lóun gbé wá sí Dubai tó ní ó jí aago òun láńkó ti dòrí nà ẹgbẹ́ tíyàwó láńkó pèsè òrí láṣẹ. mi ò mà ní láńkó jí mi láago o mi ì sọ pé láńkó jí mi ní aago rí o mo ní láńkó yáwó lọ́wọ́ mi mo fún láńkó ní owó mo fún ní nǹkan ní fóònù kò yá ìyàwó ẹ̀ ni mo ní mo fún láago tó tọrọ aago lọ́wọ́ mi tí sáré àní kì í fún in fact mi ò gbàgbé kọ́lọ̀ kọ́lọ̀ aṣọ tí mo wọ̀ yí gangan ni aago tí mo fún lọ́jọ́ yẹn lọ́hùn ó wá jẹ́ woolops ṣé woolops ni wọ́n pe aago yẹn yes kọ́lọ̀ pọ́pù báyìí ni mo fún níjọ́ yẹn lóhùn mi ní láńkó jà mí lólè o ó ti yé ní tẹ́ yóò bá ṣe mí ń sọmọ o owó tó wá yá lọ́wọ́ mi ní ọjọ́ yẹn tó tún padà wá tó tún lóun fẹ́ yá tíyàwó rẹ̀ tún lóun fẹ́ yá mi tí mo ní o lè yáwó mi lè yá ẹ mọ́ ní kankan torí ètò ẹ yá nígbà tó fẹ́ ṣe ìyàwó wọn ní kó wá bá mi náà ni tó ṣe bíi pé òun mọ̀ pé mo mo rẹ́ǹtì lé sílé kókó sáyà ó lóun fẹ́ ṣe ìyàwó ó ní kí ra màálù fóun mo rà á fún mo fún lóun màálù mo lọ bẹ̀ mo náwó fún àárọ̀ ọjọ́ tó fẹ́ ṣe nǹkan ó ní pàṣẹ ní tóun ò bá sanwó pé wọn ní fún owó yẹn ku èlò ní bóyá hundred nígbà mo dẹ̀ tún fún ó bá ti ṣe tán òun máa fún mi níyẹn lẹ́sẹ̀kẹsẹ̀ owó tí mo dẹ̀ nọ́ńpa tí ó ju hundred thousand lọ náà gbà tó dẹ̀ dé mo wá expect pé torí pé yíyá jẹ́ yíyá funfun jẹ́ fífún mo wá expect pé tó bá ti ṣe tán kó sọ fún mi pé màmàdámù ẹ gbà ó dẹ̀ yá kó tó ó sọ̀rọ̀ gbà máa tún padà wá sọ́dọ̀ mi kò ṣe bíi pé nǹkan kan ṣẹlẹ̀ mi ì dẹ̀bi. no ó sọ wá ní à bọ́lá má bínú pé mi ì wá fún ẹ lówó tó ń yá ó ní gbogbo owó tó ń ná fóun ní ojú agbo ni wọ́n jí gbé <laughs> ó ní gbogbo owó tán iná fún un lọ́jọ́ yẹn tá a rí náà ó ní wọ́n jí gbogbo ẹ̀gbìn ni bó dẹ̀ ní kò sí problem kò dẹ̀ pẹ́ kò jìnnà ìyàwó ẹ̀ tún wá wá ló tún kẹsẹ̀ lẹ́sẹ̀ wá ìyẹn Ṣadé kì í ṣe bàbá kì í ṣe no network o ó tún ní kí wọ́n á yà òun ní owó tóun fẹ́ fi ra jà òun fẹ́ lọ wò òun fẹ́ ra ticket lọ sí Dubai pàtó fẹ́ play òun fẹ́ ṣe bẹ́ẹ̀ dé òun fẹ́ wà ńbẹ̀ òun dẹ̀ tún fẹ́ ra jà wálé kí n jọ kó jẹ́ èmi ni mo gbé òun dìde mi tóun ṣubú sí ṣé o mọ̀ pé tó bá jẹ́ owó tó wá gbà nígbà yẹn tó wá yá lọ́mọ tó bá yẹ pé wọ́n sọ níjọ́ yẹn of course mo lè gbé dìde mo lè tún rà fún kí n fún lówó yẹn ṣùgbọ́n màá tó ti wá yàtà àkọ́kọ́ tí ò dẹ̀ fún mi ọ̀dẹ̀ ló fi mí pè yẹn tó yẹ pé tó bá wá sọ́dọ̀ mi tó máa ní wọ́n yí kọjá lọ o tó bá ti kọjá wọn ni wọ́n fẹ́ jẹ iṣẹ́ ewu wọ́n fẹ́ jẹ orí ẹran oríṣiríṣi tí mi ò mọ̀ ní nàìjíríà yẹn ni gbogbo wọn máa ń jẹ ayé tí wọ́n gun fúnra rẹ̀ ò lè jẹ làwọn tí òṣìṣẹ́ yẹn náà máa ń jẹ gbogbo oríṣiríṣi nǹkan náà mọ̀ àmú nǹkan kan wọ́n máa ní kán lọ gbé orí ọ̀pọ̀ bí wá kán lọ gbórí kiri kan wá ń bì kan wọ́n á jẹ tán wọ́n á mu ọtí sí wọ́n á mu gold gold kí lórúkọ nǹkan tán máa mu tí lápàtì àwọn ìmọ̀ mi wọ́n á mu gbogbo ẹ̀ sí tán máa mu tán wọ́n á wá gbé bíìlì wá fẹ́ mi màá san tán bá tún ti ń bọ̀ wá ṣe bí ẹni wá kí ẹ wọ́n á tún wá jẹun wọ́n á tún wá lọ ní ìlú jẹ mí lówó ṣe mọ̀ pé gbogbo yẹn kò tí ì kọjá ara ṣùgbọ́n ẹni tó bá ti wá dúró tì ẹ́ lọ́rùn tó sọ pé òun máa ba yí ẹ̀ jẹ́ pátápátá òun ní jẹ́ kó rí ṣe òun máa bẹ̀kà tì ẹ́ òun ní jẹ́ kó lọ wájú òun ní jẹ́ kó lọ sẹ́yìn òun máa fẹ́ sọ ẹ̀dá gádẹ́gun ṣé o pé ọ̀tá ńlá ni wọ́n ó lè wà bí láńkó ṣe wà yẹn sì kò ní sọ fún mi pé kí n má ṣoríire kò ní lọ ṣoògùn pé ẹ máa dí Auto-Bola lọ́wọ́ bíi pé kí n lówó kó padà rí mi kí n sọ pé gba mọ́tò kan àbí kó sọ pé ẹjọ́ ẹ tún fún wa lówó ìyá mi má bínú jọ́sí kó tún kó tún tọrọ owó lọ́wọ́ ẹ̀ ṣé mo ni àwọn ìṣòro wọ̀nyẹn ṣé ti yé nǹkan tó ṣẹlẹ̀ ní nǹkan tí yóò bá ṣe àkínrà mọ́ wọn. ó ìgbà tí mo ti rí pé láti náà ti bẹ̀rẹ̀ ìwà ìwò òṣì mo ṣe dé báyìí ló pé òun wà ní location kan nígbà tí mo wá sí nàìjíríà kí n wá bá ní location kan wọn wà ń bẹ torí pé ló bá ní ẹ ó sọ ọmọ yẹn ẹ bàbá yínká kọdìrí wà ń bí o àwọn ògògó gan wà ń bí o gbogbo àwọn àgbàlagbà òṣèré yẹn ló wà ń bí báyìí mo wá gbé ṣé mo ṣẹ̀ṣẹ̀ kò mọ̀ pé mo ti wà láàrin mo ti mọ àwọn pípù yẹn rí wọ́n bìlì pé bóyá tó bá ti rí nǹkan àwọn tó bá ti rí àwọn celebrate wọn máa jọ ẹ́ lójú wọn máa fi kó wọ́n máa fi kó ẹ lómi jẹ I respect people but at the same time not a novi mi ìṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n mi lè ṣẹ̀ṣẹ̀ rí wọn mi kì í ṣe ẹni tó máa rí celebrate wọn máa lanu tí bá kàn láì kéré ọmọdé ilé lẹ́yìn ló ti yé bẹ́ẹ̀ but wọ́n tó máa rí láti gbà àwọn ayé bí n pé ńgbà yẹn tó máa ti máa kàn tó máa gara sáwọn yẹn I no dey do that thing I no dey do am inú ṣọ́ọ̀ṣì mi inú ṣọ́ọ̀ṣì mi ló ti wá bá mi òun ló mú wa lọ́rẹ̀ kó má mú wa lọ́rẹ̀ mọ́ òun ló approach òun ló close mọ́ wa we know they look for àkíntanná wá àwọn èèyàn káàkiri tó ti ní kí wá sí kinní wọn jọ yẹn In fact, tó ń pè mí gan níjọ́ náà lọ́hùn wàásù sọ pé kí n má lọ èmi gan tẹ̀sán pé bí wọ́n ti ráyè máa lọ sí wọ́n wà ní location kò máa lọ bá wọn location máa débẹ̀ máa máa háwó fún wọn wọ́n máa pọ́n mi lé pẹ̀lẹ́nu lásán kò máa rí mi bí ọ̀dẹ̀ dídìrín ṣé èmi ẹ jẹ́ ń dúró ń bẹ̀ ó sì ń jam tọ́ọ̀kì lọ o ó sì ń jam tọ́ọ̀kì lọ ẹni tó kọ́kọ́ ní òun fẹ́ bá mi wá ní ọkọ bàbá léèrè pa mọ́ toró bìlì pé ayé wọn ó bìlì pé ayé wọn ò dáa ó ti yé yín àti olóyè àjèrè ó bìlì pé ayé wọn ò dáa toró bìlì pé àwọn nǹkan tí àwọn adáyé wọn ò bá ní sàmì ìsọpáyé yín ò dáa nǹkan tó fi yín wé ni o nǹkan tó pé in tí ò bá ti da ko da lóhùn àwọn bàbá yẹn ò da lójú ẹ̀ mi ì dẹ̀ sọ pé mò ń wọ ọkọ̀ iṣẹ́ tiri ó kàn mi pé mò ń gbé dínà ni o gbogbo àwọn aṣẹ́wó tí dínà ò gbé yìí dínà ò sí wọn máa rò pé ṣe ló ń pọ́n wọn o wọ́n máa rò pé ṣe ni wọ́n pọ́n wọn lé o gbogbo àwọn aṣẹ́wó tí dínà ò ti gbé rí gbogbo pátá ni wọ́n ń sanwó fún ẹ́sà bọ́ọ̀dù láti máa sọ pé tí wọ́n bá le dínà òlé lásán wọ́n á ní kó máa ba ayé ẹ̀jẹ̀ ni tí wọ́n bá ń pọ́n dínà òlé lásán wọ́n á ní kó máa gbé wálẹ̀ ni olórí burúkú ni gbogbo yín ẹ̀ ní ẹ gbé mi lẹ̀ o mi kì í ṣọmọwọ́ hmm, ẹ gbé mi lẹ̀ mi kì í ṣọmọwọ́ mi bẹ̀rù yálà ìyá gbogbo yín wọ́n lẹ̀ hẹ́ẹ̀tì kí lẹ ní tẹ̀fẹ́ ẹ̀ tó má gbé Facebook lọ lónìí ayé yín bàjẹ́ oore tẹ́ ń ṣe kí lóore wo lẹ fẹ́ ṣe ẹ jẹ́ kó ṣì lọ ẹ kó ṣì lọ so reason nìyẹn o torí àwọn kan wá sọ́dà platform yìí nígbà tí mo wá post ọmọ ẹ̀ síbẹ̀ wọ́n wá ń ṣe sympathy kìíní kan pé you know we just love you and we don't expect what we are doing now just leave everybody alone ẹ̀ẹ́dẹ̀ ní sórí ilé gbogbo oúnjẹ bá tún sọ bẹ́ẹ̀ ṣé ẹ sábọ̀ gbogbo nǹkan tẹ́ sábọ̀ tó àlọ́ ló ṣe o ó ṣe kan jẹta ó ṣe kan jẹrin ó ṣe bó ṣe ti ń ṣe láti pàtó ti ṣe bẹ́ẹ̀ di olórí burúkú ẹ̀ nìyẹn ó lọ ṣe aṣọ wá ṣe báyìí ó wá ṣe Victor wá ṣe báyìí olórí burúkú ṣé bó ṣe rí ní real life ni ṣé bó ṣe rí nìyẹn ọmọ àlè játijàti ó tún sọ débi kan pé àwọn ará Ìbàdàn wọn fẹ́fẹ́ kúfẹ́ ta ló fẹ́ fẹ́ Ìbàdàn gan àwọn Ìbàdàn kì í fẹ́fẹ́ kúfẹ́ àbólórí burúkú ni ẹni wọn fẹ́ kọ ìwọ ò ń ṣèfẹ́kùfẹ́ ìfẹ́kùfẹ́ ayé àtọ̀run ni ìwọ wọ ọkọ tó fẹ́ nà àwọn Esabod jẹ́ kí n fi platform yẹn wọ̀ ẹ́ kó lọ bẹ̀ kó lọ fojú ẹ lóúnjẹ mo kó picture ẹ síbẹ̀ fún ẹ dáadáa oníyẹ̀yẹ mi mo ní. olófo lórí burúkú aláyé bàjẹ́ Babangida no be marriage lẹ gbogbo yín lẹ aṣẹ́wó ṣẹ́wó bastard lẹ lè wá máa sọ pé wọ́n da wọ́n fún àyìnbó náà fún àyìnsì ló ṣì rádaràda ọmọ àlè wọ́n wá ń ṣe bíi pé wọ́n wá ń ṣe bíi pé bóyá èmi mo ṣẹ̀ wọ́n ní Esabod will give you ó ní Esabod will give her back I trust the woman if you are mocking somebody today you never kò ní dáa fún gbogbo yín tẹ wá sọ́dà platform mi ṣé ẹ ti fẹ́ ti ń gbọ́ gbogbo nǹkan tẹ́ Esabod kékeré nínú ẹ̀ ni mo play nínú gbogbo kan tó ṣe fún mi nìyẹn a máa ṣe bíi pé wọ́n máa claim victim wọ́n máa claim victim wọ́n máa claim victim ní pé ìwọ ló wá fún wọn. eléyìí ni Auto Bola read all the comments on your post and uh, digest the response. God does not come down to have from heaven to speak. He speaks through people, changing your way. Madam, you have your own children. I should change my way. Kò ní dá fún ìwọ tó sọ̀rọ̀ yẹn, ò ní ṣoríire. O lẹ́lìn lórúkọ ẹ̀, ò ní ṣoríire. Ọlọ́run á fojú ẹ̀ gbolẹ̀. Àṣùṣe èmi ní kí n ṣe ìjìwé mi ò lè lọ bá ẹ sábọ̀dù sọ̀rọ̀. Mo kàn mú díẹ̀ kékeré ni mo kọ́ọ̀tì fún yín lára nǹkan tẹ́ sábọ̀dù ṣe fún mi o wọ́n tó máa claim victim you can see the way they were claiming victim jẹ́ ń gbé fún yín bóyá kì í jẹ́ ń ṣó yín bóyá kì í ṣe àná ló ṣe maybe i'm lying let me show you let me just show you from the back maybe mo bóyá mo purọ́. ṣé ètò ìṣe lánàá kọ́ rèé jẹ́ n play ẹ̀ bóyá mo purọ́ mọ́. ṣáàtì ìgbà kan tíyàwó lákò bù táǹkò máa fi ọmọ bá ti báyìí sí lórí odò ní tẹ́ láìkẹ́ fífẹ́mi adébáyé omi ògbádùn mi tèmi ọmọ òsì ni ọmọ bẹ́ẹ̀ wọ́ọ̀kì kò pèmí ní pásítà fẹ́mi adébáyé kó padà sọ́dọ̀ kókó mi lè fẹ́ kó padà sọ́dọ̀ ẹ̀mí sí àbúrò àṣù fúùsì mẹ́ta nínú àwọn tó fẹ́ tó lẹ ayọ̀túndé matthews god bless you. kò ní ọlọ́run ò ní bless àwọn tó ń fọ ẹ́ sáà yẹn ọlọ́run ò ní bless wọn ọlọ́run á bá mi pa wọ́n lọ́mọ ọlọ́run á bá mi fojú wọn gbolẹ̀ ayé wọn ò ní jẹ́ wọn ò ní jèrè you can see they now come under my platform òun ló ràn wọn o now you be claiming victim as if i'm the one coming for him kò ní dá gbogbo àwọn tí tó ń bẹ ẹ́ sábọ̀dù tó ń bẹ̀ wọ́n síta aláṣẹ́wó èmi ò ń ṣe aláṣẹ́wó ṣó ti yé ẹ̀hẹ́ a ò mi ò ń ṣe aláṣẹ́wó I tell you èmi Bọ́lá Fọláṣadé ni kì í ṣe aláṣẹ́wó èmi Bọ́lá Fọláṣadé mi ò kì í ṣe aláṣẹ́wó ṣé ti yé bẹ́yẹn olórí burúkú ó lò ṣì má gbẹnu sọ̀rọ̀ mi mọ́ má gbẹnu sọ̀rọ̀ mi mọ́ èpè ìwọ tó ń forí képè ọlọ́run àánú ẹ ṣe mí tó bá gbẹ pé mo sọ́rí fún gbọ̀ngbọ̀n yín o mo sọ́rí fún gbogbo yín lẹ́kọ̀ọ́kan àbásàdà àtẹ̀yìn àbásàdà òwèrè ẹ fẹ́ lọ talẹ̀ lẹ́kì Hmm? tẹ búlì Liam ẹ ní ṣoríire hmm. ẹ ní ṣoríire ẹ ní ṣoríire pọ̀ ṣẹ́ ti rí ṣẹ́ níwọ̀n ni àmì ṣé ó dùn wọ́n ni ẹnìkan máa to jagbajantis àtòwèrè ó gba pẹ̀lú sátífíkẹ́tì wèrè tó gbà dáná ní kó máa búlì mi I no go gree for anybody you bully me I bully you anybody that send you I will cost them you are representing some people the Lord will destroy all of you ẹ ní ṣoríire. òun kọ́ ni mo gbé dino síbẹ̀ yẹn dino náà ti wà láì rí tó mu gàrí ọlọ́run gbọ́ tó mu gàrí tí ò sẹ́rùn <laughs> God can help anybody God can change life anybody òun kọ́ ni mo sọ ọ̀rọ̀ even gan kí lorúkọ ọgẹ́ yìí Ìyábọ̀ Òjó gan nígbà tó kọ́kọ́ wọ ní dọ́sí oríṣìíyẹ̀ṣìyẹ̀ báyìí ṣiyẹ ṣiyẹ níkàlẹ oníkàlẹ oníkìní náà rí ṣiyẹ ṣiyẹ ìṣàdìyẹ yóò jábọ́ nípò gbígbóná iye ẹrì ẹyẹ iye yọ ká tú gbogbo iye ara rẹ yóò tún omi lófo mi fẹ́ lè ṣe lọ ẹni bá ní má dé ní mi ní dé bá mo kàn ní kí n sọ fún yín ní ẹ̀yin sẹ́sẹ́ pé you have your children too you have your children too you come for me then you be telling me you have your children as if I'm the one that come for her tell her to come for me the one I did now is it painful ṣó dùn àbí kò dùn Is it sweet or not? Olófò. Is it sweet or not? Bye for now. Ah, ọmọ òun ni ọmọ tó dúdú tó handsome. Tó bá jẹ́ pé ẹ sábọ̀dù nìyá dínú, a jẹ́ pé wèrè ní dínú. Má bínú o, torí mo mọ̀ pé kò ń ṣe òun nìyá ẹ̀, nǹkan nìyá ẹ̀. Wọ́n tó bá jẹ́ pé sábọ̀dù nìyá dínú, a pé lẹ́kàn nìyẹn, wèrè ní.